Move on life must later. tí ẹ bá ṣe wọlé ẹ máa bá mi pín ètò yẹn síta ẹ káàbọ̀ bí ẹ bá ṣe ń bí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ mi mo kí gbogbo yín káàbọ̀ bí ẹ bá ṣe ń wọlé ẹ máa bá wa tẹ love ẹ máa bá wa tẹ like ẹ máa bá wa pín ètò yẹn ẹ máa bá wa share ẹ bá wa fún àwọn ènìyàn yín gbọ́ hmm. ẹ jẹ́ kí àwọn tí wọn ò rí notification ọmọ ológo kí wọn mọ pé ọmọ ológo ti jáde síta tó bá ṣíẹ rẹ fún àwọn èèyàn rẹ mo kí wa ẹ kú déédé àkókò yìí o ẹ kú ọjọ́ méjì o òde ọdún bí o ẹ kú iṣẹ́ yóò rọrùn fún wa á ṣeé ṣe fún wa láyé àní dààmú máa pín ètò yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn tí ò fẹ́ gbọ́ràn wọn ní fẹ́ gbọ́n tá a fẹ́ sọ ṣùgbọ́n tí wọ́n bá ń bá mi tẹ lọ́ọ̀fù láìkì ó ṣeé ṣe kí wọ́n lè jẹ́ kí n ṣe ètò mi hmm. ọ̀rọ̀ sí tí lecture la fẹ́ lecture so kí àwọn ajá tán wà bẹ́ẹ̀ kan má ti máa tẹ flagging àǹfààní wà láti farabalẹ̀ gbọ́ ètò tá a fẹ́ sọ hmm. ẹ ṣé ó kí gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò. orí ètò tẹni ọmọ ológo empress mo kí ẹ̀yin tí ẹ wà lórí youtube lórí tẹni ọmọ ológo wa mo kí yín ẹ káàbọ̀ ẹ kú dédé àkókò yìí ayé ò ní fògo yín ráre gbogbo ẹni tó lóun fẹ́ fi ògo rẹ̀ ráre tó ní kó máa kó máa rákòrò lójú kan gbogbo ẹdàkẹdà tó fẹ kó máa rákòrò kí n máa rákòrò lójú kan kí n má kúrò lójú kan um ọrun kò fìbínú látòkè ọrun bá rú wọn jà um ọmọ ọlọ́nà ni wá àwa máa rí tiwa ṣe léni a máa rọ́nà lọ àbẹ́nikẹ́ni já o ọ̀rọ̀ ìṣítí la mú wá mo kí yín bẹ́ ṣe ń wọlé sísítà mi adéròǹkì orí adétù ẹ wẹ́kọ̀mù sórí ìkànnì tẹ́ ní ọmọ ológo empress tí ẹ bá ṣe ń wọlé ẹ bá mi tẹ lọ́ọ̀fù ẹ bá mi tẹ láìkì ẹ sí àrè hmm. ọrọ tó nítumọ la máa sọ ó lè má gbàdì but ẹ jẹ ká máa farabalẹ tí a bá ti ń gbọ ètò ní gbogbo ìgbàkigbà tí a bá ti ń gbọ ètò ẹ jẹ ká jẹ ẹdá tó ní ìfarabalẹ dáadáa tí a bá ní ìfarabalẹ a ní gbọra wáyé á dàbí pé ọpọlọpọ àwọn èèyàn kì í understand ọrọ but tí a bá ti fi ara balẹ dáadáa á mọ ìtumọ ọrọ tí ẹnìyẹn ń sọ. Hmm yóò dára fún wa. Ẹ ṣé. Nelson, Roland, Lucas, thank you, Olúwatóyìn Adéyẹ. Ẹ káàbọ̀. Michael Adélànà, Adéyínká, Babátúndé Ọmọ́tọ̀sọ̀. Sáré Mọ̀s, mo kì í Nurudeen Bámidélé, ẹ káàbọ̀ sórí ìkànnì tẹ́ni ọmọlógo tó wà Adébáyọ̀. Ẹ káàbọ̀ sórí ìkànnì Tẹ́ní ọmọ ológo SNEC. Tí ẹ bá ṣe ń wọlé, ẹ máa bá mi gbé ètò yẹn síta. Tí ẹ bá ṣe wọlé, ẹ máa bá mi share, ẹ máa bá mi share, ẹ máa bá mi like. Abíọ́dún Mọ́yì. Ah, ẹ káàbọ̀ sórí ètò ọpẹ́yẹmí ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò fẹ́mi ọmọ lọ́dún ẹ máa bá mi ṣíẹ̀ ṣíẹ̀ ṣíẹ̀. ọ̀rọ̀ ìsítí màmúwalálẹ̀ lẹ́kṣọ̀ ni. lẹ́kṣọ̀ lẹ́kṣọ̀ lẹ́kṣọ̀ ẹ má jẹ́ ká bára wa jà lẹ́kṣọ̀ làbá wa ọmọlúwàbí làwa àwọn oníṣòwò níjàgídíjàgbọ̀n. Mousman lawa anvote jesu yuwa shen, tan genou, Ibrahi, tebasyen bole, e mababakoun, e a den, e, onla di jouni. We mi maden son ya, tebasyen bole, mababishen me. Ki dekoutou be. Ki ten kan moutas, moukats, moukats, moukats, moukats, moukats, Dájú ká gbálẹ̀ bọ̀ thank you. Sínà ẹ káàbọ̀ tẹ bá ṣe wọlé. Sista Bókì Adésínà Adésínà Olúwọlé ẹ káàbọ̀. Tí ẹ bá ṣe wọlé ẹ máa bá wa ṣe. Ibùdó bẹ́ẹ̀ Àlàyé ọ̀rọ̀ tí ò yé wa, first analysis lórí àwọn ọ̀rọ̀. Ìṣèjà, ìṣèjà, ẹ̀yin ajá ẹ má ti máa jẹ́ má pa gbèrè ọ̀rọ̀ lábáwá o. Àdùnní Àdè, àrólé Olúmaìkè, Sáńkìlú Àwẹ́gbọ́n, ẹ káàbọ̀ tí ẹ bá ṣe wọlé ẹ má bá mi pín ètò, ẹ má bá mi tẹ lọ́ọ̀, ẹ má bá mi tẹ láì ẹ máa bá mi ṣe dáúdà àtùlání thank you àlàyé ọ̀rọ̀ mi kò ṣe jà ẹ̀yin ajá ẹ má ti jà ọ̀rẹ́ ẹ lórúkọ bàbá yín bẹ́ẹ̀ àbí ìkọ̀kọ̀ ẹ má ti jà ọ̀ ẹ farabalẹ̀ fẹ́ gbálàyé ọ̀rọ̀. ìgbà tọrọ bí lọkọ lójú ọkọ ìgbà tọrọ bí lọkọ lójú ọkọ ìgbà tọrọ bí lọkọ lójú ọkọ ìgbà tọrọ bí lọkọ lójú ọkọ ìgbà tọrọ bí. ṣùgbọ́n ọ̀dún yóò ọ̀dún wá tó ń bí. My people, before the passion, the promise Before the election, the promise Ọládìméjì Ọbágúlù. Thank you. Ìmọ́lẹ̀ ayọ̀ ọ̀yá ẹ máa tẹ̀ tẹ́rí ọmọ aládé ìfẹ̀wọ́n náà gbóyè. Before a mansion, the promise is ever dada. Who's Some promise would have foreign negotiation foreign market. ìtolúwa ṣe ìfún mi ìwà welcome ẹ bá ṣe darapọ̀ ẹ máa bá mi tẹ̀ lọ ẹ máa like ẹ máa share Tóbi Sulaiman ọmọ Fúlàní ọmọ Fúlàní tí ò gbádùn Fúlàní lọ́mọ ọmọ Fúlàní Tóbi Sulaiman máa lò abẹ́ lọ́wọ́ mi. Alùpùpù Àṣàkẹ́ Olúṣínà Williams. I I I After the Roman election, America. After the Roman election, London. After the Roman election, Germany. After the Roman election. And then, Àròlé ó ní kò ní dá mú lọ, wọn ò ní fẹ́ ká sọ̀rọ̀ ẹ̀wọ̀n fọ́rọ̀ jọ̀rọ̀ lọ, ọ̀tọ̀ lọ́rọ̀ tó ló kú ọ̀rọ̀. Ṣé Nàìjíríà fún mi mẹ́sẹ̀jì? èmi mo lórí mo dín láìsí láti pé orin mi o mi ò ní di contract I'm owner of this song so kí ni tẹ́ fún mi ní méjèèjì Facebook ṣẹ̀já wèrè mi I'm the owner of this song so no copyright music so what copyright here ilẹ̀ tún ní ní fọ́ọ̀sì mi ni. owó wa náà ń dín lé lójú. Àwọn burúkú la lábíríkà. Owó wa náà ni wọ́n náà wò ní public fund. <laughs> Ah, owó aṣọ ni àti mọ́tò àti nẹ́tíwẹ́rìsì bíi ti dàzíàtì wọ́n dẹ̀bí gbóná sọ. ẹ ẹ ẹ. ó fi ṣe fàájì. Ọmọ ṣe bí Sunday. Oh ọláìtàn olúwa ìmọ́lẹ̀ ayọ̀ ẹ bàtírù yusuf ní kórìí yẹn gbá kiri. Government, government, government, government, government, government, liba, liba, liba, liba, government. Yes. A máa gbé yòókù pamọ́, a máa play yòókù tó bá yá. Thank you, thank you, thank you, thank you. Tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ mi, ẹ máa bá ẹ máa bá mi tẹ love love love ẹ máa bá mi tẹ like like like yes tí ẹ bá ṣe wọlé ẹ jẹ́ kí love like yín ẹ jẹ́ kó pọ̀ dáadáa ẹ bá mi tẹ love yẹn ẹ jẹ́ kí love yẹn ẹ jẹ́ kó gbá síkì <laughs> àti ẹ tí bẹ̀rẹ̀ tán ti ń dáàbò kí ló dé. <laughs> a sọ̀rọ̀ níṣẹ́ ti ti ṣe pé fún mi tí bá wá mú èpè burúkú tí mo gbé fún yín níṣẹ́ ẹ̀dùn ni mò ń ṣe pé wọ́n dà láàmú o kí ló dé <laughs> ẹ̀ tí ẹ̀ tí jẹun ìkankan ẹ̀ tí jẹ́ kí n sọ̀rọ̀ ẹ̀ mọ̀ tí mo fẹ́ sọ ẹ̀ tí ń wú mi ẹ̀ tún ti bẹ̀rẹ̀ kí lè ti Facebook fún mi ní mẹ́sẹ̀gì mi ò ní mo ní copyright tó pé èmi mo lo orin so mo ní access láti play orin mi so kò kí sorin mi ò dẹ̀ tí ì sọ̀rọ̀ àbẹ́jú ti gbé tẹ́ bá gbé mu ní ẹ tí n bá ti ṣe tán tèmi ẹ lè gbé copyright ẹ lè monetize tẹ́ bá ń gbé lọ́dọ̀ mi ṣùgbọ́n tí bá ṣe program lọ́wọ́ tẹ́ bá monetize mi ṣe pé Facebook ó mọ̀ sọ fún mi pé mo ń dí ètò yín gbé kò dẹ̀ ní yẹ kó rí bẹ́ẹ̀ mm-hmm. ẹ ní fẹ́ ṣàṣedànù so ẹni tó bá dẹ̀ tó bá dẹ̀ ń rìpọ́tì péèjì mi èmi á fẹjọ́ rẹ̀ sùn Ọlọ́run pé gbogbo ẹ̀dá tó fẹ́ kí n wọ́lẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀dá tó fẹ́ tó bù mí máa rákòrò pẹ̀lú gbogbo ṣe jọ́tọ̀ náà tẹ̀dá náà máa rákòrò wọnú kú òjijì ní bẹ́ẹ̀ ni ọlọ́run máa jẹ́ kí ẹ̀ṣẹ̀ dá bẹ́ẹ̀ kó máa rákòrò lọ bẹ́ẹ̀ ni nígbà tó bá dé gbégbé àti ṣe eré ìṣẹ̀dá bẹ́ẹ̀ ó máa máa rákòrò ni bẹ́ẹ̀ ni kò ní rọ́nà lọ láyé ó máa máa fà á ni bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀dákẹ́dá tó dúró níbi ọ̀nà ìṣerere tèmi tó lémi òun ò ní gbọ́ lórí ọ̀rọ̀ mi òun ò ní gbà tó ní gbogbo tí bá ti sọ ní òun fẹ́ máa mú òun ẹnu mi pé nóà ní kò gbúdọ̀ sọ̀rọ̀ mọ́sẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀run máa bá wọn jà tí létílé torí ó ní kíkó lè máa kó ara yín jọ bẹ́ẹ̀ ni ó ní ṣùgbọ́n kìí ṣe nípa ṣe tèmi ata àti epo mi tẹ́ bá jẹ ó máa béèrè ẹ̀san lórí yín gbogbo ẹ̀dá tó bá ń béèrè ìjákulẹ̀ fún mi tó ń pláàni aburú lórí ayé mi ọ̀run máa bá wọn jà gbogbo ẹnikẹ́ni tí a fojú fẹ́ bẹ́ẹ̀ ni tó sì ń fẹ́ ròbí sínú sí mi ọ̀run máa fìbínú látọ̀run bárú ẹ̀dá bẹ́ẹ̀ lálejò gbogbo ẹni tá ń bá ṣe gbogbo ẹni tó ń fojú ayé ṣe sí mi àti ìwọ tó ń wò mí ṣùgbọ́n tó ní èrò mi nínú sí èmi àti ìwọ ọ̀run máa fi kó dìdì bá wọn lálejò bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá lò ní rọ́nà lọ láyé tó lémi ò lọ láyé tó ní kémi àti ẹ máa lójú kan tó pé lo ṣiṣẹ́ ṣiṣẹ́ gbogbo àṣejẹ aburú tí ayé bá pílànì lórí èmi àti ẹ pẹ́pẹ́ ẹ bá jòkó tómi ní òfin orí ara wọn ni wọ́n fi gbé gbogbo ọwọ́ bí wọn ọwọ́ bí ọ̀tá ọwọ́ ìmọ̀ ọ̀tá orí ara wọn ni wọ́n fi gbé gbogbo gbòǹgbò ọ̀tá lórí èmi àti ẹ ó ti da sán ti di ìbàjẹ́ ọwọ́ ọ̀tá ò ní mú mi kò ní mú ìwọ tó ń kó mi sí orin rere lálẹ́ ìwọ ọ̀sẹ̀dá tó ń bá mi pín ètò yẹn tó ń tẹ lọ́ọ̀fù tó ń tẹ láìkì yẹn ọwọ́ tó fi ń pín ètò tó fi ń tẹ láìkì yẹn tó fi ń bá mi ṣí ètò yẹn pẹ̀lú ọkàn kan pẹ̀lú ìfẹ́ tó ní sí mi tó fi ń ṣí ẹ̀rẹ̀ ò ní fọwọ́ náà gbá lẹ́tẹ̀kún ò ní fi bóòkù ọmọ lé ikú òjijì ò ní wọlé tù ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀dá tó ní mi ò ní wí tèmi léèdì gbogbo ẹ̀dá tó ní tí mo fẹ́ sọ léèdì ó ní kó hun mí <laughs> mo ní bá a bá dẹ̀ kọ́ tán àkìtàn là ń darí ẹ̀ sí tá a bá dẹ̀ gbálé tá a gbàtà àkàn là ń darí ẹ̀ sí gbogbo ìṣẹ̀dá tó bá ní pé tèmi ò ní ṣeé ṣe tó ní pé no sẹ́ àlọ́rùn ẹ̀dùn mi kò ní ṣeé sọ ayé ò ní gbòòn mi èmi sọ fún pé gbogbo tí ẹ̀dá náà bá fọjú àárọ̀ rẹ̀ kó jọ orí àkìtàn ló ti máa bá tó <laughs> ti mọ̀túmọ̀ rẹ̀ ó máa bàjẹ́ nìyẹn gbọ́ bá bàjẹ́ lójú ayé ẹ̀ <laughs> ọ̀nà dàákàn ni kò sì ní dáa bẹ́ẹ̀ kọ́ sí bẹ́ẹ̀ so ẹ jẹ́ ń sọ tèmi gbogbo ẹnikẹ́ni tó bá gbógun tì mí nínú ọdún ìrúgbọ̀rún gbógun tì mí mo wà lórí YouTube tẹ́ni ọmọ ológun gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ni ọmọ ológo empress bẹ́ẹ̀ ni àwọn kan pera wọn jọ wọn láwọn king wọn láwọn emperor èmi gangan empress so ọba jọba lọ mm, so káhàn ẹ má gbéná wojú ẹkùn ṣùgbọ́n gbogbo tí ẹ̀yin èèyàn mi wò distraction ni o <laughs> don't go there o ẹ fi wọ́n sílẹ̀ o ẹ jẹ́ kán máa sọ lọ o orin wọn nìyí o ẹ jẹ́ kán máa jó lọ. Ẹ̀yà <laughs> Ìbíkúnlé Ògúndìjọ, thank you, you are welcome, Aláfríkà bọ̀rọ̀ kìíní. Ah, mo play orin rẹ nísìnyí orin tí mo fi jó sí orin gbáàsì o <laughs> thank you so much aláfíríkà fẹlátù taiwo thomas ọmọ mi tó sùọ yóò dá fún ọ ọmọ tó sọ ọmọ kù mí àìná oníkù ẹ god bless you akínyẹmí mm, fún mi good tí ẹ bá ṣe ń wọlé ẹ máa bá mi ṣí ètò yẹn ó ṣeé ṣe kó jẹ pé nígbà mìíràn mo lè má rí comment torí níjọ́ kan bàbá ìmáàmù wá síbí mi ò rí wọn èèyàn kan ló ṣe screenshot ibẹ̀ fún mi pé bàbá mà wá bí ó ṣe ṣe kí n má rí comment bóyá gbà tí mò ń sọ̀rọ̀ lọ kábíyèsí o kábíyèsí o ẹ káàbọ̀ sórí ìkànnì tẹ́ni ọmọ ológo ọba nu ọba nu ẹ bàbá wa Julius orí aládé you are welcome sir mọ mi ṣe ẹ edit adéwùmí olórí láàfin náà ẹ káàbọ̀ mà bẹ́ẹ̀ ni àwọn kábíyèsí inú empress emperor káàbọ̀ ẹ king and queen ẹ káàbọ̀ yá wa àwọn sísítà mi àwọn princess náà kún bí bẹ́ẹ̀ ni àwọn princess àti prince mo kí gbogbo yín káàbọ̀ sórí ìkànnì tẹ́ni ọmọ ológo ẹ káàbọ̀ o mo kí gbogbo wa mm, alájà latifat bẹ́ẹ̀ nítorí bí ewúrẹ́ bá wọlé tí ò kágò ó máa ń dẹran àmúso àgùntàn tó wọlé tí ò kágò ó máa ń dẹran àmúwọlé èmi ò ní dẹran àmúwọlé bẹ́ẹ̀ ni mi ò ní dẹran àmúso hmm, mo ṣe sáré ni láti ṣèbò ìgbà mo ṣèbọ ọkùnrin mo ṣèbọ obìnrin mo ṣèbọ onílé mo ṣèbàlejò mo ṣèbà gbogbo àwọn tí a jọ ń jìjàgbara pẹ̀lú ọkàn kan gbogbo àwọn tó ń ṣe tinútinú ẹ kú iṣẹ́ ọlọ́run á pín gbogbo wa lérè àní ṣàṣìdànù distraction lè pọ̀ lóríṣiríṣi oríṣiríṣi ohunkóhun ló lè máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ ká wo bẹ̀ ẹ jẹ́ ká gbalé sí agbójú ilẹ̀ lérí tí a ń lọ ẹ jẹ́ ká mú torí pé ọdún tí a wà yìí hmm, ọdún ẹ̀san ni ẹ̀sìn ńlá gbàgbà gbangba ló máa bẹ̀rẹ̀ sí máa tú àwọn oríṣiríṣi àwọn nǹkan ló máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ṣùgbọ́n tá a bá ti ń sọ ẹ jẹ́ ká máa kúrò lórí ẹ̀ ẹni tó bá ń fẹ́ distract yín ẹ gbá wọn sẹ́gbẹ̀ẹ́ wọ́n ní tí twenty percent ẹ̀dáláyé bí wọ́n bá ti fẹ́ràn mi èmi ti fi twenty wọ́n ní tí eighty percent ẹ̀dáláyé tí wọ́n bá ti fẹ́ràn mi èmi fi ti èmi ti fi twenty percent tó kù sílẹ̀ fún wọn kan máa gbé mu so tí àwọn ìwọ̀nba ènìyàn bá sọ̀rọ̀ àǹdíwà lóòótọ́ distraction lè ti pọ̀ oríṣiríṣi àwòyè ló ti lè ní ìrẹ̀wẹ̀sì ọkàn ṣùgbọ́n àwa la lè build ẹ̀ torí pé àsìkò tá a wà àsìkò ogun ni <laughs> Hm, àsìkò tí ogun gbóná jẹrẹjẹrẹ tó ṣì ń bọ̀ pátá hm, hm, bá máa fi bọ́ sí middle of this year ó máa lágbára gan ṣùgbọ́n kó tó lè lágbára tó fi dàbí wípé distraction yẹn èmi stop lé lórí mi tí ẹ fẹ́ gòdì ẹ̀ rárá láti máa kéde èyí rere gbogbo tí bá tẹ̀ ń sọ fún wa ẹ mọ̀ sọ pa ṣùwèrè ni mí ọ̀rọ̀ tí ò gbọ́n ló ń jáde lẹ́nu mi èmi ò bá wò pé bóyá kẹ́ ẹ gbé ìgbésẹ̀ gbogbo ìmọ̀ràn tí àwọn ènìyàn bá mú wá sẹ́ni tí àwọn èyí tá a bá ń ṣe program tó bá jẹ́ pé lótìtọ́ aláwọn àgbààgbà àtàwọn tó jẹ́ mọ́nítọ̀ tí wọ́n mọ́nítọ̀ wa nínú ìjàngbara tẹ́ bá ń wo program káàkiri àwọn míì tí wọ́n ní ọgbọ́n ju àwa tá à ń sọ̀rọ̀ lọ àwọn míì ní òye ju àwa tá à ń sọ̀rọ̀ lọ àwọn nǹkan míì wà tí àwa gbò lè rántí tí àwọn máa rántí láti sọ so tí wọ́n bá ń pè nínú point wọn tí ẹ bá ń gbọ́ tí wọ́n ń sọ èyí ni ẹ máa pín ní ẹ̀dá àwọn ẹ jẹ́ ká máa fi ṣe ìgbésẹ̀ bẹ́ẹ̀ ni èyí tí àwa náà bá ń sọ ní orí ìkànnì wa káàkiri ẹ jẹ́ ká máa mú fi ṣe ìgbésẹ̀ Hmm, ọdún yìí máa lágbára gan ṣùgbọ́n kò ní le koko mọ́ èmi àti ẹ ọdún yìí atura fún ọ atura fún èmi kò ní le koko gbogbo ẹ̀dákẹ́dá tó bá wá ní kó le koko fún èmi àti ẹ àwọn ló máa le koko fún mo lémi àti ẹ máa rọnà lọ láyé o ò ní rí ìjákulẹ̀ mi ò ní rí ìjákulẹ̀ bá mi pín ètò yẹn síta ká bẹ̀rẹ̀ tó wa ní rẹpẹtẹ ẹ káàbọ̀ mo kí wa ẹjọ́ tí mo bá ń wọlé tí mi ò bá lè dárúkọ yín ẹ má fi ṣèbínú o hmm, tí mo bá padà tajú kan màá máa bá yín sọ ṣùgbọ́n mo fẹ́ máa mo fẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ mi because mi fẹ́ wà distract ẹ part one part two part three mi kó lè lọ ní rẹpẹtẹ ṣùgbọ́n ẹ jẹ́ kí love like yín ẹ má bá mi dáwọ́ dúró sẹ́rí tí ẹ bá ṣe ń bá mi tẹ love tí love yín bá ṣe pọ̀ sí ni màá ṣe mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi sí kíkàn sí pé ẹ gbọ́rọ̀ ẹnu mi ẹ torí tí a bá nífẹ̀ẹ́ ènìyàn tí a bá la like ènìyàn a like program tó ń ṣe kò kí ṣe pé bóyá ẹ ń san sálárì yẹn pé ah, every month tí ó tẹ́ ní ọmọ ológo gbà ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń sọ ẹwò kó ní làákàyè ẹlòmíà ò pé kò ní làákàyè ṣùgbọ́n ògbò kí láǹfààní dátà rẹ tó fi ń ṣòfò tó fi ń wò tó kú wàwò lásán onídìí ìwọ bá wa máa tẹ love tó bá ṣe bá wa tẹ love tó ń bá wa tẹ like àwọn tí ò fẹ́ kó gbádùn ètò yẹn àwọn tí ó fẹ́ máa flag ètò yẹn hmm, wàá lè borí wọn níbi pressing love like tó bá ti tẹ love díẹ̀ wàá share rẹ̀ síta wàá tẹ like díẹ̀ share rẹ̀ fáwọn ọ̀rẹ́ nínú inbox sí lórí whatsapp wọn ni fi sínú inbox wọn lórí messenger bẹ́ẹ̀ ni fún àwọn ènìyàn rẹ tí àwọn náà bá wò tó bá jẹ́ díẹ̀ ni wọ́n wò níbẹ̀ ẹ wọ́n á mú un lò bọ̀ tí wọ́n nìkan bá dá gbádùn tó bá wò kò ní nítumọ̀ bá mi máa pín yóò dáa fún ọwọ́ tó ń bá mi ṣí ẹ̀ tó dẹ̀ ń láì yóò dára fún yín ẹ mo dé lálẹ́ yìí mo fẹ́ sọ nípa ẹ Timothy ẹ adé Timothy àti Adédoyin níwọ̀nba ẹ torí pé ọ̀rọ̀ tí ìsìn ọ̀rọ̀ tó le la fẹ́ sọ ń bẹ̀ ẹ sókè àwọn ajá wọn ti torí ọmọ rẹ̀ ìyẹn Abdulrahim tó sá lọ ní títí ẹ̀ mo mọ̀ fóun ló lọ ẹ̀ pé bàbá rẹ̀ náà ní skul ní Ghana ó ní akin skul ní Ghana tó ti ń háàkì àkáǹtì àwọn èèyàn anybody tó bá ti gbé ẹnu lérí ọ̀rọ̀ bàbá rẹ̀ báyìí wọ́n máa ń flag ni and then àwọn ajá ti Tinubu náà àwọn ajá APC gbogbo wọn wọ́n wà ń bẹ̀ so ó ṣeéṣe kán wò pé àwọn ò ní fẹ́ ká sọ tiwa ṣùgbọ́n inú ìparun náà máa parun sí bẹ́ẹ̀ ni ìparun òjijì ni ìparun òjijì ló máa jẹ́ tiwọn ẹ má bá mi pín ètò yẹn mo dẹ̀ máa sọ̀rọ̀ nípa sanwó kì í ṣe èébú mo kàn fẹ́ pe àkíyèsí gọ́fìnà babájídé sanwóolu sí àwọn nǹkan kan tí ò yé and then mo fẹ́ sọ̀rọ̀ nípa bàbá wọn jagaban olúayé márosẹ̀ ọ̀kan lọ́mọ nílùú èkó hmm, mo fẹ́ sọ níbẹ̀ nípa wọn mo kàn fẹ́ sọ díẹ̀ ni kì í ṣe ọ̀rọ̀ èébú kì í sọ̀rọ̀ ìjà àlàyé ọ̀rọ̀ la máa sọ so lecture la máa lecture lálẹ́ ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti rí Timothy hmm, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lórí ẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lórí Timothy torí pé <laughs> wọ́n ní kò ní dáa kí èèyàn sọ ọmọ nù láyé kéèyàn tọ́ ọmọ dé ipò ẹ máa mọ̀ bá a ti sọ náà nínú àwọn ètò yẹn <laughs> láìmọye ìgbà ṣùgbọ́n torí wípé mo máa ń fẹ́ kí news kò jáde tán ẹ̀kọ́ tó tó di pé màá gbẹnu lé ẹ máa rí pé a ti sọ̀rọ̀ a lot of ọ̀rọ̀ ló ti jáde ọ̀tí tá a fẹ́ kó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ báyìí fídíò ọmọ tí wọ́n ń pè ní Timothy Adégòkè Mm. tó kú sínú òtẹ́ẹ̀lì hilton jíjẹ òtẹ́ẹ̀lì hilton um, jíjẹ náà ni ìbò ló kàn sí pronunciation rẹ̀ bàbá pronounce rẹ̀ hilton hilton um, ìkànnì gbogbo méjì tó bá correct kẹlẹ̀ pọ̀ hilton hotel ní ilé Ifẹ̀ hmm, ní ilé Ifẹ̀ tí ó kú síbẹ̀ nígbà tí arákùnrin yìí tó jáde lọ eh, ó ní òun fẹ́ lọ sí ilé ìwé sí ó dẹ̀ ń kà á àsìkò tó wá fẹ́ ṣe àgbájọpọ̀ ìyẹn ìdánwò ìparí tí ó fi gba oyè ní ibi tí ó ti ń ṣiṣẹ́ ń lò wò wípé kó ń sùn sí òtẹ́ẹ̀lì Adédoyin Abdulrahim Abdulrahman Adédoyin yóò dáa fún ọwọ́ tó ń bá mi tẹ lọ́ọ̀fù òní fọwọ́ náà gba lẹ́tà àdàmú òní rògùn ìbànújẹ́ òní ríjàkulẹ̀ láyé bó ṣe ń bá mi tẹ lọ́ọ̀fù yẹn yóò dáa fún ẹ sẹ́mọ̀ ó dẹ̀ wọbẹ̀ lọ sùn ṣùgbọ́n nígbà tó tó àwọn àsìkò kan tó dijọ́ kejì gbogbo rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ mọ̀ pa àti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ so àní nídìí ká padà sẹ́yìn torí irú àwọn àsìkò wa tí a máa fi sáré sọ̀rọ̀ torí àní pẹ́ púpọ̀ ká lè sáré sọ pápápá torí àwọn èèyàn wa tí wọ́n sùn tàtàwọn tí ó jí lọ síbi iṣẹ́ lówùúrọ̀ yóò dáa fún wa Akíndé Adóníàdé ẹ ṣé gan thank you so much ọmọ ológun tó gba ìyá ọmọ bẹ́wà jí alhaji thank you so much ẹ káàbọ̀ mary olúwa ń rí wa ẹ ṣeun bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ọmọ yìí bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pé ìyàwó ẹ̀ pé wọn mọ̀rọ̀ ọmọkùnrin yìí ṣùgbọ́n àwọn ẹ̀gbọ́n ṣe findings wọ́n ṣe ìwádìí wípé hòtẹ́ẹ̀lì wo ló sùn sí torí pé ó ti báyàwó sọ̀rọ̀ káwíkáfọ̀ wọ́n ṣàrí hòtẹ́ẹ̀lì tó sùn sí wọ́n padà rí ìgbà tí wọ́n ṣàṣe gbogbo ìwádìí yẹn wọ́n rí pé inú hòtẹ́ẹ̀lì abdulrahim adégòkè ibẹ̀ ni arákùnrin tí wọ́n pè ní timothy olúwadámiláre adégòkè hòtẹ́ẹ̀lì yìí ló kún sí mm, ní ọjọ́ tá à ń rí yìí ṣùgbọ́n wọ́n ní kì í ṣe ọ̀dọ̀ àwọn abdulrahman adégòkè jáde àti ìyàwó ẹ̀ amọ̀pá àti pílẹ̀ rẹ̀ àní láti ti padà síbẹ̀ mọ́ ó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí ó lòun ò mọ̀ kankan nípa rẹ̀ wípé kìnnì kan ó ṣàròjọ lọ yóò dá fọwọ́ tó ń bá mi tẹ lọ́ọ̀fù yẹn tínú rẹ̀ dùn sí mi ni bó ṣe ń bá mi gbìyànjú àti tẹ lọ́ọ̀fù mi o ṣùgbọ́n tó bá rìpọ́ọ̀tì mi tó wá tẹ fún mi yóò di èpè mo ti pè mo ti gbàdúrà mi padà nù ṣùgbọ́n tó ń bá mi tẹ lọ́ọ̀fù yẹn pẹ̀lú inú dídùn ọ̀ní fọwọ́ náà gba lẹ́tà dààmú bó o bá níṣẹ́ lọ́wọ́ tó o ríṣẹ́ ọlọ́run aṣínà ayọ̀ fún ẹ yóò dà fún ọwọ́ tó ń tẹ lọ́ọ̀fù tẹ láìkì bẹ́ẹ̀ ni tó bá wà lórí YouTube mi bá mi ṣí àwọn ètò yẹn síta tó bá wà lórí facebook bá mi share rẹ̀ síta fún àwọn ènìyàn ẹ jẹ́ káwa náà sọ opinion wa lórí àwòrán tí a ti ń gbé yẹ̀wò bọ̀ láti ilẹ̀ wa arákùnrin yìí bẹ̀rẹ̀ wọ́n láwọn ọkọ àtìyàwó àti ọkọ wọ́n ṣe program àbí wọ́n ṣe fídíò a gbọ́ wípé inú police station náà ti ṣe ṣùgbọ́n wọ́n purọ́ wọ́n láwọn ti ṣe sílẹ̀ kó tó di pé àwọn lọ báwo ni wọ́n ṣe mọ̀ that means wọ́n ti máa gbogbo àwọn nǹkan tèmi rí nínú ọ̀rọ̀ yìí ni wípé gbogbo fí gbogbo àwọn èèyàn tí wọ́n máa ń pa nínú hòtẹ́ẹ̀lì wọn wọ́n máa ń plan ẹ̀ sílẹ̀ pé in case iṣẹ́ lè já wọ́n máa ń make sure pé wọ́n ti máa ń rìkọ́ọ̀dù sílẹ̀ that is why bóyá torí kan sọ pé àwọn ò kì í ṣe nú police station ni ṣé wọ́n ti wá mọ̀ tẹ́lẹ̀ náà fi ṣe rìkọ́ọ̀dì yẹn that is wọ́n ti ṣe rìkọ́ọ̀dì yẹn sílẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní àná òde ní Oríyọmí Hamzat tó jẹ́ agbátẹrù bẹ́ẹ̀ ni agbátẹrù fún Olúwadámiláre Adégòkè Alhaji man. nìyẹn ó try gan in fact ìtàsẹ̀yàn ló lè dúró pẹ̀lú gbogbo ìlàkọjá tó ń rí pẹ̀lú gbogbo ìdojúkọ àti ẹ̀gbọ́n Olúwadámiláre Adégòkè pẹ̀lú bọ́n ṣe threatening ẹ̀ tó tó bá jẹ́ lómi ní níbi tí nàìjíríà dé dúró lẹ́ni tí gbogbo nǹkan gbóná tí ò sóúnjẹ á ti tẹ́wọ́ gbowó lọ́wọ́ wọn ìyàwó gan wọn tún ní kí ìyàwó lọ́pọ̀kọ rẹ̀ síìkì ṣùgbọ́n torí pé ìyàwó ìṣẹ́ látẹnujú obìnrin tó bá jóbìnrin míì ni á ti tẹ́wọ́ gbà á ti gbójú bẹ̀ pé à èmi náà fà báyìí lẹ́mọ̀ pé nǹkan tó ń tán lọ́dún eégún bẹ́ẹ̀ ni ohun tí a máa gbà tó máa ná tán ṣùgbọ́n orúkọ rí ò ní parẹ́ láíláí ìsìnkú ọ̀run kò ní forí jìn ẹ́ ènìyàn kan máa lé e lé e ni kò ní bá a ṣùgbọ́n àwọn ògbógbó ẹ̀yìn lórí ẹbí wọn pé no kì í ṣe pé àwọn fẹ́ kí wọ́n lọ pa o ṣùgbọ́n ìdájọ́ òdodo làwọn fẹ́ tó bá jẹ́ pé ikú ló yọrí sí fún fáì tó bá jẹ́ pé ó mọ̀ nípa rẹ̀ kó sọ tí ò bá mọ̀ nípa rẹ̀ ẹni tó bá mọ̀ nípa rẹ̀ ni ká ṣe ìdájọ́ torí pé inú òtẹ́ẹ̀lì rẹ̀ ló kú sí aṣọ òtẹ́ẹ̀lì rẹ̀ ni wọ́n fi wé bẹ́ẹ̀ ni gbogbo kan tó lọ sí láìsí bẹ́ẹ̀ wọ́n gbé gbogbo propaganda síta tí wọ́n ti fi convince àwọn èèyàn àwọn kan gbèjà wọn àwọn mìíràn but mo ní nínú hundred percent ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó wà lórí social media nípa tó pé àwọn abiyamọ tòótọ́ tó jẹ́ abiyamọ òdodo àwọn abiyamọ tó fẹ́ jèrè ọmọ wọn ní ọjọ́ alẹ́ àwọn tí wọ́n fẹ́ fi ọwọ́ wọn ṣiṣẹ́ kán dẹ̀ fi àárọ̀ wọn kán ṣiṣẹ́ wọn kán wá fi alẹ́ dànù àwọn abiyamọ tí ò fẹ́ sunkún ọmọ lójijì torí pé èmi tẹ́ni ọmọ ológo fẹ́ sunkún ọmọ bẹ́ẹ̀ ni mi ò fẹ́ kí àwọn ọmọ tèmi kí wọ́n kí wọ́n jèrè wọn kí wọ́n kí n kọ́ wọn délé ìwé tán kán dé àsìkò tí wọ́n máa mú nǹkan wálé fún mi kán fò sọ́nà èmi ò fẹ́ rú ẹ̀ bẹ́ẹ̀ ni kí láǹfààní òbí tó tọ́ ọmọ níjọ́ àárù nígbà tí ò sí nǹkan kan àwọn ọmọ mi òbí wò lówó lọ́wọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí àwọn fúnra wọn ni wọ́n ń tọ́ra wọn nílé ìwé torí pé kò sí nǹkan kan fún wọn wọ́n á wò wípé àwọn nílò láti máa tọ́ra àwọn ní ilé ìwé nígbà tí ò bá sí ìrànlọ́wọ́ láti ọwọ́ òbí kì í ṣe pé òbí wọn ò lówó lọ́wọ́ àbí kì í ṣe pé kò wu òbí wọn láti tọ́ wọn ṣùgbọ́n kò sí nǹkan kan torí orílẹ̀-èdè nàìjíríà ni àwọn ọmọ yìí máa ń gbìyànjú àti tọ́ra wọn láti ranra wọn lọ́wọ́ kí láǹfààní ìyà tí ọmọ wa gbà ti ìyà àti àárù tó gbà tó jèrè tó dásìkò tó yẹ kó máa jọrọ rẹ̀ tí ẹnìkan wá mú orí ẹ̀ tó fi gún ọsẹ ẹ wá mọ̀ pé gbogbo ìṣẹ̀dá tó bá wá ń pláàni lórí ìwọ àti ènìyàn tó wò mí lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀dá tó bá ní kó o ṣiṣẹ́ kó o má jèrè iṣẹ́ rẹ gbogbo ìṣẹ̀dá tó bá ní kó o bí ọmọ láyé kó wá tásìkò àti kó èrè ọmọ náà kó o jìyà jìṣẹ́ lórí ọmọ kó o gbàwẹ̀ lọ́sàn àti lóru kó o gbàdúrà fún ọmọ yẹn kó o tọ́ ní iléèwé kó wá dásìkò àti mú nǹkan wálé fún wa tá a bá rí ẹ̀dá kankan tó lóun fẹ́ fi ọmọ yẹn lá ọ lójú gbogbo ibikíbi tí ìṣẹ̀dá náà bá wà kí àrùn kó lọ bá wọn ọfà tí wọ́n bá fẹ́ ta lórí ọmọ rẹ kó padà sí wọn lórí gbogbo owó tí ọ̀gẹ̀dẹ̀ wọn bá gbé wọ́n mọ̀ fi ṣera wọn ni ìwọ tó ń wò mí fún rere lénìí ìwé tí tó ń gbọ́ mi fún rere lénìí wọ́n ni wàá jèrè ọmọ rẹ bẹ́ẹ̀ ni ṣiṣẹ́ ṣiṣẹ́ ni ẹ ṣùgbọ́n wàá jèrè sí ọwọ́ rẹ o ò ní sàṣedànù lọ́wọ́ ìwọ tínú rẹ dùn sí tẹ́ni ọmọ ológo wàhálà mo tún pè ní wákàtí àti ọ̀wọ̀ yìí ní wákàtí mẹ́ta tí a wà yìí mo ní gbogbo tí o fi ojú àárọ̀ rẹ kójọ lórí ọmọ wàá jèrè rẹ̀ ní ọjọ́ alẹ́ nígbà tó bá tó àsìkò àti ṣe rere àwọn ọmọ rẹ láyé wọn ní fi èmi àti ẹsẹ̀ wá tì í bẹ́ẹ̀ ni mo ní nígbà tó bá tó àsìkò àti ṣe rere ọmọ rẹ nígbà tó bá tó àsìkò ọjọ́ ẹ̀yìn ọmọ rẹ ẹlòmíì ò ní gbà sí èmi àti ẹsẹ̀ ẹlòmíì ò ní dúró lórí ìjókòó kan máa fi ápìtàn ní ọjọ́ náà ò ní dẹni àgbéká ò ní dẹni ìráre ò ní dẹni ìjákulẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa rí àwọn èèyàn kan fi ọmọ yìí dá àwọn òbí ẹ̀ lóró ṣùgbọ́n CCTV camera ti jáde ẹ má jẹ́ kí n sọ fún yín mo ní Oríyọmí ti ní gbogbo information yìí lọ́wọ́ tẹ́lẹ̀ that is why tó fi ń brief àwọn ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n torí fámílì àwọn ọmọ yìí a máa ge a máa sọ lọ a tún sọ gbọ́n ṣe wípé kìnìún yẹn bọ̀ torí wípé àwọn tó níṣẹ́ wọn wọ́n jẹ́ èèyàn gidi even ẹni tó bá tó bá ṣe àwọn dókítà tí wọ́n wà nípa kí náà orúkọ rẹ̀ tí wọ́n lọ ṣe test fún ọmọ yìí gbogbo wọn fi ìfọwọ́sowọ́pọ̀ àti àwọn ọlọ́pàá gidi kan torí pé nínú Èkó ni àyíká máa wà bẹ́ẹ̀ ni Èkó wà àwọn báàdì èyí kan wà nú ọlọ́pàá bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn èèyàn gidi kan wà ńbẹ̀ tí wọ́n ń ṣe tòótọ́ bẹ́ẹ̀ ni wọ́n fi ìfọwọ́sowọ́pọ̀ fún tán fún ní gbogbo information lábẹ́lẹ̀ wọ́n máa ní pé fi pamọ́ o ẹ mọ́ sọ báyìí bọ̀ tóyàn bá jáde dandan ni kó mọ bó ṣe ṣọkan máa gé díẹ̀ kò ní sọ tán so imagination mi jẹ́ kí n mọ̀ pé gbogbo information ti wà ní ọwọ́ Oríyọmí from day one kódà níjọ́ tí wọ́n sọ wípé wọ́n ń wù kankan níbẹ̀ and then nínú àdúgbò yẹn àwọn kan wà ń bẹ̀ tí wọ́n ń fún ní information púpọ̀ so ni mo fi sọ fún ìwé ènìyàn mi wípé ẹ jẹ́ ká ṣe rere ẹ máa rí ètò yẹn bí mo ṣe kọ́ síbẹ̀ mo ní alágbára ayé ẹ̀rọra alágbára ayé ẹ̀rọra ilẹ̀ yọ kí ni tí a mú wáyé kí ni tí a mú wá lọ kò sí wọ́n gbà tí wọ́n bí ẹ sílé ayé mo fẹ́ sọ fún ìwọ alágbára ayé ìwọ ọmọ ọ̀dọ́ ìwọ ọmọ kékeré tó ń wá ọ̀rọ̀ ayé ká gbogbo ẹ̀yin alágbára ayé tó jẹ́ pé ọmọ ọlọ́mọ lẹ máa ń padà lẹ máa fi wọ́n bọ orí ó gbọ́n tí bíbélì wí ni ó ní a ti ṣòro fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọlọ́run bẹ́ẹ̀ ni kò ní pé kò lè wọ ni a ṣòro fún ojú abẹ́rẹ́ láti wọ ìbákasíẹ́ torí pé nígbà tí ọlọ́rọ̀ yẹn gán wá sí ọ̀dọ̀ Jésù ó lóun fẹ́ máa tẹ̀lé lẹ́yìn ṣùgbọ́n Kristi sọ fún wípé kó lọ tọ arúgbó nǹkan tó ní kó lọ ta gbogbo ọrọ̀ rẹ̀ kó lọ fi fún àwọn aláìní kó wá padà wá láti máa tẹ̀lé o ṣùgbọ́n ní bíbélì dáhùn wípé ó lọ ní ìbànújẹ́ ọkàn torí ọ̀rọ̀ tó ní hmm, ẹ ti gbàgbé ọlọ́rọ̀ àti ẹ̀násàrù pẹ̀lú gbogbo bí ọlọ́rọ̀ ṣe látúnṣe lówó tó lásàrù tó jẹ́ alágbe kódà àti fún un ní oúnjẹ ó tún jẹ́ elégbò kódà èyí tí agbára tó bá oúnjẹ tó bá ro látòrí tébù tó bá já sílẹ̀ ilé adé ló máa gbé ṣùgbọ́n nígbà tó kú kọ́ ọ̀run àpáàdì ló lọ ó dẹ̀ rí lásàrù nínú ọ̀run rere wá kan sọ fún pé kó fi ọwọ́ rẹ̀ tá omi kó fi ọwọ́ ìka yẹn kó kàn fi kan omi sí lẹ́nu torí ibi tó ń wà ó gbọ́nà jẹjẹ kí wàá ní ọ̀rọ̀ tẹ́ ń lé tó jẹ́ pé gbà tẹ́ bá kú wọn ní símọ yín gbogbo àwọn tó ní ọ̀rọ̀ láyé gbà tí Abacha kú mélòó ni wọ́n símọ kódà Abíọ́lá bí Abíọ́lá ṣe lówó tó tí ó ní ọ̀rọ̀ tó ibo ni wọ́n ti sí wọ́n sin lásán láì fi nǹkan kan kún gbogbo àwọn tán láwọn ń sinra àwọn wọ́n ń kó góòdì síbẹ̀ wọ́n padà ń lọ wú wọn ni gbogbo àwọn tó ti kú tó ti kú sẹ́yìn tí wọ́n jí olówó tán bá kú lẹ́ẹ̀ni kò sí nǹkan kan bí Dangote kú lẹ́ẹ̀ni kò sí wọn lè sí gbogbo gbogbo nǹkan tó ní gbogbo ọrọ̀ ayé tó ní wọn lè sí mọ́ bẹ́ẹ̀ ni bí jagabanditi bá kú lẹ́ni ìyẹn bàbá afọbajọ fi ilẹ̀ Yorùbá gbogbo ọrọ̀ tí jagaba ń ní kiri kò sí kankan nígbà tí wọ́n bí yín sí ilé ayé wọ́n bí ọ pẹ̀lú aṣọ wọ́n bí ẹ pẹ̀lú ohunkóhun ìhòhò ló bá wá sí ilé ayé nígbà tó o bá ń lọ ìhòhò ló máa bá lọ ṣùgbọ́n àwọn ènìyàn rẹ wọ́n wá fi ìgbọ́n aṣọ kan bóyá ọ̀pá méjì tẹ́rín tàbí aṣọ funfun ọ̀pá méjì kódà wọn lè fi góòlù sí ọ kò sí aṣọ tó jẹ́ aṣọ góòlù aṣọ tó ò lè wọ̀ nígbà tó wà nílé ayé àwọn aṣọ olówó iyebíye ń lò máa ń wọ̀ o ò tí ẹ̀ lè ra aṣọ tí wọ́n ń tà ní two hundred naira ibi tí wọ́n ti la ra aṣọ aṣọ tí wọ́n fi ṣe orí àwọn màmá tó o fìyà jẹ nínú ọjà orí àwọn bàbá tó o fìyà jẹ nínú ọjà àwọn tó o jẹ́ kí wọ́n rí ọwọ́ ná àwọn tó o jẹ́ kọ́wọ́ wọn gbèrú sókè àwọn tó o ti gba gbogbo ògo wọn nínú ọjà àwọn ìyẹn owó wọn ni wọ́n ti wá lọ ra aṣọ aṣọ ọ̀pá kan méjì ni wọ́n fún ẹ wọ́n wàá fi ṣe ààbò fún ẹ lásán àti pósí tó o bá tiẹ̀ wá jẹ́ mùsùlùmí mùsùlùmí pákó gbàgbó báyìí ní páwọn èèyàn lo pákó ẹ mọ̀ páwọn kìrìsìtẹ́nì náà máa ń lo náà máa ń lo kásikẹ́ẹ̀tì olówó ńláńláńlá ṣùgbọ́n àwọn mùsùlùmí gbòó ohun tó o jẹ wọ́n nìkan ni aṣọ aṣọ tí ń rìn yẹn nìkan ni wọ́n èyí ọ wọ́n á tún fokùn sú ọkọ̀ ní pé tiẹ̀ ta wọ́n á tún fu ẹ́ lókun wọ́n wá ju ẹ̀ sínú bẹ̀ wọ́n á kàn mú pákó wọ́n kàn bá pákó àwọn bàbá tó ti wá kanlẹ̀kùn nínú ilé ẹ̀ nígbà náà tó ọ̀dá lò àwọn ni wọ́n wàá fi nǹkan tẹ́ ẹ wọ́n wàá bẹ́ẹ̀ ṣe àwọn tí ò lè ṣe àwọn yẹn ni wọ́n wàá sin ọ́ sọ́ọ́ni mo wá tán fún ẹ gbogbo ọ̀rọ̀ tó wá ń kó jọ gbogbo ogún ayé tó wá ń kó jọ gbogbo èyà tó wá jẹ jòkó ló fẹ́ kó sí wọn ò ní kó fún ẹ ẹni ẹlẹ́ni ló wá jẹ sí owó ẹ kí wọ́n láǹfààní wàhálà tó ń ṣe ọrọ̀ ayé tó ń kó tó jẹ́ pé ẹlẹ́ni ló máa jẹ sí owó ẹ lọ yóò dà fún ọwọ́ tó ń bá mi tẹ lọ́ọ̀fù yẹn máa bá mi láìkì ẹ̀ máa bá mi tẹ lọ́ọ̀fù bẹ́ẹ̀ ni jẹ́ kí lọ́ọ̀fù láìkì ẹ̀ jẹ́ kó máa pọ̀ ó ṣeé ṣe kí àwọn ẹni bí wá o láti wá wọ́n wá bí láti wá flag ní àdẹ̀rẹ́rìn wọn wọ́n wá láti wá ṣiṣẹ́ ẹ̀bí ni kì í ṣe pé wọ́n wá láti wá ṣe nǹkan míì ju pé wọ́n wá ṣiṣẹ́ ẹ̀bí wọ́n wá jẹ nínú ògùn òjú wa wọ́n tún wá flag wa ṣùgbọ́n lọ́rùn bẹ́ẹ̀ fóníkálukú gbogbo ẹni tó ń jẹ lára mi tó tún ṣe bí fún mi átà àtẹ́pọ̀ mi máa birú ìṣẹ̀dá bẹ́ẹ̀ léèrè bó ṣe jẹ́nu tó ti ń sí ààrẹ yóò dà fún ọ nígbà tí fídíò yìí máa jáde Oríyọmí Hamzat ti sọ̀rọ̀ ó hàn ó sọ̀rọ̀ ó fi ọ̀rọ̀ kàn wọ́n dáhùn wípé CCTV camera wọ́n ló padà ti jáde finally wípé ní dédé aago mẹ́jọ ni ara ẹ jẹ́ kí n play rẹ̀ díẹ̀ ẹ jẹ́ kí n play rẹ̀ díẹ̀ ẹ jẹ́ kí n play Oríyọmí Hamzat yẹn aláàjì torí pé àwọn ni wọ́n ní ọ̀rọ̀ ìdí tá a máa fi play rẹ̀ díẹ̀ nìyẹn kí àwọn èèyàn lè mọ̀ wípé kì í sáà yìí sọ̀rọ̀ pé ó ti jáde. kí ni wọ́n wọlé àti rí cctv cctv àwọn ọlọ́pàá ti kó lọ cctv ó ti rìn bílẹ̀ fún wa táìm tí wọ́n pa timothy gangan ọwọ́ aago méjìlá ni wọ́n wọlé àwọn wọlé wọlé mashood tó jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ alábàáṣiṣẹ́pọ̀ adédọ̀yìn tí wọ́n jọ tí wọ́n jọ máa ń ṣerú iṣẹ́ láàbí tẹ́lẹ̀ mashood wọlé. Adédoyin wọlé Abdulrahim ọmọ Adédoyin tí wọ́n lò ló ń wà jáde tẹ̀ òun náà wọlé a rí àwọn èèyàn yẹn wọ́n wọ inú rúùm tí Adédoyin wà inú rúùm títí tó ti wà wọ́n wọ ọbẹ̀ nígbà tí wọ́n wọ ọbẹ̀ lẹ́yìn bí àkókò díẹ̀ àwọn kankan àwọn ẹ mọ̀ pé wọn kì CCTV sínú rúùm so lẹ́yìn bí àkókò díẹ̀ wọ́n jáde ìgbà tó máa jáde wọ́n ti fi okùn dé Timothy wọ́n ti ká wọ́n ti dé wọ́n ti yí ní aṣọ aṣọ hòtẹ́ẹ̀lì yẹn wọ́n wá gbé sínú páálí wọ́n tún wá fi okùn dé páálí yẹn wọ́n wá gbé sẹ́yìn búùtù mọ́tò àrí Moshood àrí Adédoyin fúnra rẹ̀ abẹ̀rí Abdulrahim ọmọ dr Adédoyin àwọn èèyàn tá a rí nìyẹn o wọ́n gbé Timothy sẹ́yìn mọ́tò wọ́n dẹ̀ wá jáde ní aago méjìlá òru ni wọ́n pa Timothy CCTV la béèrè fún. tí ẹ bá gbọ́ ọ̀rọ̀ yẹn yé dáadáa máa bá mi tẹ lọ́ọ̀fù máa bá mi tẹ láìkì yóò dáa fún ọwọ́ tó bá mi pín ẹ gbọ́rọ̀ tí Alhaji Oríyọmí Hamzat sọ bí wọ́n ní dédé aago méjìlá ni wọ́n pa ọmọ yìí ọmọ yìí lọ gbé sí òtẹ́ẹ̀lì wọn bí ọwọ́ ọ̀rọ̀ lẹ́ ló dé ọ̀dọ̀ wọn èmi mo imagine mo dẹ̀ tún béèrè béèrè kan lọ́wọ́ Oríyọmí Hamzat kó tó di wípé a tún máa tẹ̀síwájú nínú àwọn ètò yẹn pé nínú CCTV camera yẹn at least ẹ̀yin ti rí CCTV camera nínú CCTV yìí ṣé nígbà tí Oríyọmí kínákókò rẹ̀ aláàjì àbí kínákókò rẹ̀ ìyẹn bàbá olówó gbó Adédoyin àti ọmọ rẹ̀ àti arákùnrin tí wọ́n sọ yìí tí wọ́n wọ inú yàrá arákùnrin tí wọ́n fún ní hòtẹ́ẹ̀lì room three oh five tí wọ́n fún arákùnrin tí wọ́n ń pè ní Timothy Adégòkè yìí Olúwadámiláre ṣé nígbà tí arákùnrin yìí tí wọ́n kóra wọn wọnú ilé ǹjẹ́ ẹ rí tírẹ́sìsì bíi nǹkan kan lọ́wọ́ wọn gbà kan fẹ́ wọlé ṣé igbá wà lọ́wọ́ wọn ni àbí wọ́n fa báàgì dání nígbà tí wọ́n kọjú tí wọ́n padà jáde ṣé ìgbà tí wọ́n wọlé ṣé wọ́n fa nǹkan wọlé ìgbà tí wọ́n jáde ṣé wọ́n fa nǹkan jáde question number one question number two ṣé nígbà tí wọ́n ń bọ̀ yẹn ṣé now ọmọ yẹn nìkan ni wọ́n gbé jáde wọ́n rí ìkankan now èmi fẹ́ wá sọ̀ lérí ọ̀rọ̀ yẹn tó bá jẹ́ wípé ẹ má gbàgbé pé mo play voice note kan ní orí ìkànnì yìí ní ọjọ́ náà náà wípé ibi oko ọmọ ẹ má bínú ẹ̀yìn tí ẹ̀ láìkẹ̀ níbi nǹkan ọmọkùnrin arákùnrin tí wọ́n ń pè ní Timothy torí fídíò fọ́tò yìí ò kí ṣe tá a lè ṣó síta bẹ́ẹ̀ ni tí a lè fi síta torí wípé Facebook authority kò ní fàyè gbà níbi ìkan ọmọkùnrin rẹ̀ ó wú ṣùgbọ́n arákùnrin kan pè mí ní ìgbà yẹn mo ló send voice note sí mi pé tó bá jẹ́ pé nǹkan ọmọkùnrin yẹn bó ṣe wú wípé níbi déédéé ibi itan ọmọ yẹn níbi itan pé tí wọ́n bá wà ní mọ́ṣúárì pé ibi itan tí ibi itan èèyàn náà ti máa ń já tó bá iṣan kan wà bẹ́ẹ̀ tó ń lọ níbi itan síbi okó yẹn síbi nǹkan ọmọkùnrin rẹ̀ pé tí wọ́n bá ti lè já ìsọkúsọ ẹ̀ pọ̀ ọláìkì oko <laughs> ọmọ àlè ní gàrí mọ̀dánù ọláìkì ìsọkúsọ ó sà ń tẹnu mọ́ kó kó kó kò sí ta níbò sí kankan. so níbi nǹkan ọmọkùnrin yẹn wọn bá ti já wọn ní tó ń lè wọn máa já iṣan kódà tí wọn bá fẹ́ kí ẹ̀jẹ̀ kó dúró lára èèyàn nígbà tó bá gbé ènìyàn sí mọ́ṣúárì wọn níbi iṣan yẹn tó bá ti já pa ó máa ń tètè jẹ́ kí ẹ̀jẹ̀ kó dá ní ara ènìyàn wípé tó bá ti já pé ẹ̀jẹ̀ yẹn máa dá ó dàbí pé ẹ̀yin èèyàn mi ẹ rántí fídíò tí mò ń sọ yẹn ẹ máa bá mi tẹ lọ́ọ̀f láìkẹ́ jẹ́ ẹ máa bá mi ṣí ètò yẹn síta yóò dára fún ọwọ́ tó ń bá mi ṣe yóò jẹ́ yín ẹ ṣé gan Ọmọ́táyọ̀ Ayọ̀ọ́lá dondo ẹ ṣeun gan thank you tẹ bá ṣe ń wọlé now ohun tí mo wá rí bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé nínú ìbéèrè tí mo béèrè pé ṣé nígbà tí wọ́n wọlé ṣé wọ́n fa nǹkan wọlé ṣé nígbà tí wọ́n jáde ṣé wọ́n fa nǹkan jáde yàtọ̀ sí òkú yẹn tó bá jẹ́ pé ìgbà tí wọ́n wọlé wọn fa nǹkan kan wọlé adédọyìn àti ọmọ rẹ̀ àti arákùnrin yìí nìkan ló wọnú hòtẹ́ẹ̀lì rúùmù yìí that means is my eh, from, eh, from my imagination kí imagine ẹ̀ kí n jẹ́ kí ọkàn yín ọkàn tèmi àti tiyín kó dàpọ̀ mọ́ ti olúwa láti lè understand nǹkan tí mo fẹ́ try láti sọ fún yín analysis lábẹ́sẹ̀ lé lórí yes ṣe ẹni nínú ọ̀rọ̀ yẹn tó bá jẹ́ pé wọ́n wọlé kò sí ìkankan lọ́wọ́ wọn ṣùgbọ́n wọ́n wọlé létà wọ́n pa tán nígbà tí wọ́n pa ọmọ yẹn tán wọ́n wá jáde that means ó fi ọmọ yẹn bọ orí ni ẹ̀jẹ̀ ni Adédoyin mu torí pé tí yàrá Yorùbá ti ṣe strike tí ì ṣe tójú pé wọ́n pa ènìyàn níbi pé bóyá wọ́n ṣe rí ojú ojúbọ bẹ́ẹ̀ tí ò dẹ̀ sí tracy sí pé bóyá ilé babaláwo that means ọ̀rákùnrin tó tẹ̀lé wọn wọlé yẹn òun ni dókítà tó ń bá wọn ṣiṣẹ́ abẹ tó máa ọpírẹ́tì ibẹ̀ yẹn oúnjẹ ló já iṣan yẹn Adédoyin ó mu ẹ̀jẹ̀ ni hmm, ìyẹn túmọ̀ sí pé ẹ̀jẹ̀ ló mu ó gba ẹ̀jẹ̀ ara ọmọ yìí ẹ̀jẹ̀ ni Adédoyin ó tú lérí ẹ̀jẹ̀ ló fi ń bọrí sẹ̀fún kámẹ́rà ò ní gbé kò ní jẹ́ kẹ́mọ̀ bóyá ẹ̀jẹ̀ wà lórí ẹ̀ ó gba ẹ̀jẹ̀ lára ọmọ yìí wọ́n fi sí orí ni kódà ó lè ṣe bọ́kẹ́tì tó wà nínú hòtẹ́ẹ̀lì nínú hòtẹ́ẹ̀lì yẹn ní wọ́n máa fi gba ẹ̀jẹ̀ rẹ̀ n ló máa gbé e mú ẹ máa rò pábọ́ lásán ni ó ti fi gbà ó ti mú yìí tí ó mú bí ó ti fi yòókù wẹ̀ ibẹ̀ náà ló máa ti fi wẹ̀ ń gbọ́ bá fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ tán kọ́kàn ta ni èṣù ni wọ́n náà ń kọ́ tako lérí ẹni tó ń ṣe nìyẹn nígbà tó bá mú tán tó yó tán ẹ̀jẹ̀ làwọn mu ẹ̀jẹ̀ náà fi ń bọ orí kò é ṣe kó lò nǹkan ní ara rẹ̀ kódà kò yọ páàtì kan ní ara rẹ̀ mo ìmájì wípé ó lu ẹ̀jẹ̀ ọmọ yẹn láti fi bọ orí ni ó mu ẹ̀jẹ̀ ọmọ yẹn ni mo wá rí nírí wípé ó tún wá fi iṣẹ́ ẹbí lé ọmọ rẹ̀ lọ́wọ́ ọmọ tó bí náà tó tẹ̀lé wọlé torí pé ọmọ yẹn ni mánéjà ọmọ yẹn ti mọ̀ nípa iṣẹ́ ẹbí tí bàbá ẹ̀ ń ṣe ó ti mọ̀ nípa iṣẹ́ òṣì tí bàbá ẹ̀ ń ṣe bàbá ẹ̀ gangan gangan ó lè ṣe arákùnrin tẹ́ ń wò tán pè ní mọ̀súùdì yẹn ó ní babaláwo wọn àwọn babaláwo nìkan kì í ṣe gbogbo yẹn kọ́ ló máa ń wọṣọ òògùn nísìn sí àwọn míì pákéjì ni wọ́n ń lò fún díẹ̀ yìí ó lu ọmọ yẹn òun náà ló ṣiṣẹ́ abẹ yẹn nígbà tí wọ́n kọ́ǹtì tí wọ́n kọ́ǹtì tán tí wọ́n gba ẹ̀jẹ̀ tí wọ́n gbà tán wọ́n mu eléyìí tán máa mu nínú ẹ̀ wọ́n fi eléyìí tán máa fi bọrí fi bọrí nínú ẹ̀ bóyá àlùjọ̀nú ni wọ́n máa pè jáde àlùjọ̀nú ló máa àṣebí yẹn máa disappear wá náà àlùjọ̀nú ló máa wábi tó máa wọ́ọ̀dẹ̀ máa gba ẹ̀jẹ̀ yẹn lọ nínú gbá ó máa gbà lọ òun máa gbé tiẹ̀ lọ́gbà tó bá mú ilé tí ó mú so kó má play pé àwọn smart pé nǹkan kan lẹ́yìn ìgbà yẹn náà ṣe wá páàkì òkú ọmọ yẹn wọ́n fi àwọn ti ní ìgbàgbé èdè dì wọ́n bẹ́ẹ̀ ni èdè ló dì wọ́n bẹ́ẹ̀ ni bóyá ọmọ yẹn jẹ́ ọmọ tó máa ń gbàdúrà bò ní ìgbà gbogbo ṣùgbọ́n èdè tó dì wọ́n ni pé wọ́n fi aṣọ òtẹ́ẹ̀lì wọ́n fi sin wọ́n ha ìkúnlẹ̀ àbíyamọ mo kí gbogbo àbíyamọ ayé pé ẹ ní sunkún lórí ọmọ yín mo kí ìwà àbíyamọ ayé wípé ayé ò ní fi ọmọ rẹ bọrí ayé ò ní pa kádàrá ọmọ èmi àti ẹ padà ayé ò ní pa ọmọ rẹ tó ní já ọmọ lẹ́yìn rẹ àbíyamọ yíyé tó ayé ò ní já ọmọ lẹ́yìn yìí kò ní já ọmọ lẹ́yìn mi bẹ́ẹ̀ ni torí pé bí ọ̀gẹ̀dẹ̀ bá kó máa ń fọmọ rẹ̀ rọ́pò ni àwọn ilé máa ń pa àwọn ògo ọmọ ni àwọn ọmọ tó bá jí ọmọ ológo láyé wọ́n rẹ́ẹ̀dì láti pa wọ́n dànù tán bá ti rí ògo ọmọ tó ń tàn àwọn olóríire nínú ẹbí náà máa ń fi wọ́n bọrí wọ́n á dẹ̀ máa pò wọ́n ní bàbá rere bàbá kẹ́ẹ̀ olówó bàbá o olówó ni afúnimáwòbẹ̀ tírú àṣírí Adédoyin yóò bá tú ayé ó mọ̀ pé láláàánú ayé ó mọ̀ pé lólówó now wọ́n á lọ sí patí irú wọn náà máa ń du bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì owó ẹ máa máa bèrè lọ́wọ́ wọn pé ibo ló ti rí owó ibo ló ti rówó tán náà ẹ wo gbogbo àwọn olówó yẹn lẹ́nu ẹ wo gbogbo òtẹ́ẹ̀lì wọn ẹ wo gbogbo patí tí wọ́n ń ṣe ní Nàìjíríà bí ìyá ṣe ń jẹ àwọn èèyàn tó wọ́n máa náwó fàlàfàlà ni wọ́n wà láàárín àwọn àtọ̀ wọ́n wà láwọn àárín àwọn actress bẹ́ẹ̀ ni wọ́n wà láàárín àwọn olórin pàápàá ìdí ni wípé wọ́n á máa náwó ṣùgbọ́n tí ẹnìkejì wọn bá ní ìdìrànlọ́wọ́ tí wọ́n bá ti ṣe àánú most of them wọn lẹ́rí tí wọ́n sìkì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òṣèré tíátà ẹ ráwọn ara wọn àwọn arúgbó wọn most of them wọ́n sìkì ṣùgbọ́n pè wọ́n kí wọ́n kó owó wọn lọ sí patí ju kí wọ́n fi ran àwọn tó jẹ́ láìsàn nínú wọn lọ́wọ́ ó pè wọ́n kí wọ́n lọ kó fún àwọn èèyàn mìíràn kán lọ fún ní fine bara ju pé kí wọ́n lọ fún àwọn ara wọn lọ torí pé ibi tí wọ́n belong sí ni wọn kì í ṣe oore tí wọ́n síbi tí wọ́n ti ka oore social media tí gbogbo ayé òní kan lè ní pé wọ́n ń ṣoore and then most of them wọn ẹ má jẹ́ kí n tàn yín ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn yìí ni àwọn babaláwo èké yìí àwọn ritualist man yìí bí irú Adédoyin máa ń gbé owó fún àwọn owó kan wà tí wọ́n gbọ́dọ̀ ná tán ní òòjọ́ wọ́n á wá pín fún wọn wá ní kán fi ṣe give away wọ́n láwọn àwọn wádọ́gbọ́n máa bá ṣe pé mo láìkí ẹ mo fẹ́ kó o ṣe give away lórí program ẹlẹ́ni ó yá pé àwọn èèyàn owó tán fún wọn ni wọ́n á lògbọ ẹni tó fún wọn wọ́n á tún lògbọ àwọn míì bẹ́ẹ̀ ni gbogbo owó kọ́ lèèyàn máa ń gbà káàkiri lórí mídíà gbogbo owó kọ́ lèèyàn máa ń gbà lọ́wọ́ àwọn ènìyàn àwọn ìka ènìyàn wà nílé ayé débi wípé wọ́n dájú wàá máa pè wọ́n ní ènìyàn wàá máa ló ti lówó ti ń jìyà tipẹ́tipẹ́ ìyà òfòwò ló ń jẹ oògùn owó ló pọ̀ jù nínú ọ̀rọ̀ tí wọ́n ní gbà tí wọ́n bá ń gbọ́ láwọn ò jí owó gbé àwọn ò jalè rí kò lè jalè báwo ni ó ṣe jalè ìdí ni wípé kò jalè gọ́ọ̀mẹ̀ntì ló ń jalè ara yín ẹ jẹ́ ká máa play fídíò náà lọ. ṣọ́ọ̀tì ni ẹgbọ́n yẹn o àti mẹ́rin tó pa tìmọ́tì àṣírí ti tú gbogbo ẹ̀yin blọ́gẹ́ tẹ́ ẹ pè mí lórúkọ oríṣiríṣi gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbowó tán tẹ́ ẹ gbàgbé ọ̀run tẹ́ ẹ rántí ọlọ́run tí ẹ̀ ń gbè lẹ́yìn Adédoyin tẹ́ ń sọ oríṣiríṣi nípa mi tí inú ń bí yín wípé àwa kan dúró fún òdodo mo fẹ́ gbọ́ tẹ̀sán báyìí o mo fẹ́ kẹ́ ẹ pàdé wa ní kóòtù lóṣogbo gbogbo yín ni mo fẹ́ kẹ́ ẹ pàdé wa ní kóòtù lóṣogbo ọmọ tó jẹ́ receptionist yẹn kò sí ń bẹ̀ nígbà tí wọ́n ń pa tìmọ́tì àìkó wọlé síbẹ̀ yẹn. mọ̀ tó ń gbowó mẹ́nu mọ́. two hundred thousand tó ń gbà mẹ́ni àti sọ́sẹ́jì owó bẹnu mọ́. Hmm. bọ̀ tó mọ̀ ó mọ̀ gbà tó ṣẹlẹ̀. ọ̀rẹ́ hmm. Masudi náà ti sá lọ. Masudi ti sá lọ. Masudi àti Adébọ̀yé náà tó máa ó ti sá lọ. Hmm. Àwọn ọlọ́pàá ń wá Masudi báyìí àwọn ọlọ́pàá wá Esther àwọn ọlọ́pàá wá àtúwáyé ẹ̀tọ́ àwọn ọlọ́pàá náà ti gba ọ̀dà wọ́n ti fún gbogbo wa ní go ahead wípé ká máa dígbe wípé wọ́n ń wà picture àtúwáyé máa gbé sórí fóònù mi ilé mi lórí lórí Facebook ẹ máa bá mi share rẹ̀ orí Facebook mi www orí Facebook mi oríyọmíàtà.com máa fi síbẹ̀ orí Instagram mi yes orí Instagram mi máa fi síbẹ̀ picture àtúwáyé máa dé dọ́yìn máa fi síbẹ̀ lẹ́nìí orí Instagram mi máa fi síbẹ̀ jọ ẹ bá mi bí kẹ́bẹ̀ kẹ́ bá mi ṣíà rẹ̀ orúkọ Instagram mi ni Oríyọ̀mí Hamzat official Oríyọ̀mí Hamzat official orí Instagram mi tẹ́ bá ti débẹ̀ Oríyọ̀mí Hamzat official ẹ bá rí píṣọ wọn bẹ̀ ẹ bá mi ṣíà rẹ̀ káyọ̀ gbọ́ o ẹ bá mi ṣíà rẹ̀ gbogbo ìlúkìlú tó bá dé kí wọ́n mọ̀ tá à ń bá wọn àwọn àtúrọ̀ ìbádẹ́dọ̀ yìí àwọn Esther àdẹ̀wọ̀n àmàṣúdì àwọn mẹ́tẹ̀ẹ̀ta yà wá wọn wọ́n wá awárí wọn o àárí wọn o wọ́n ti mú wọn o wọn ò tí ì mú wọn o wọ́n máa jọ ẹ̀ Adédoyin bí káàgbà Adédoyin lọ ni à ń lọ kóòtù as soon as possible sábà tí wọ́n á dé ti kóòtù máa jẹ́ kẹ́ gbọ́ sábà tí wọ́n á dé ti kóòtù máa jẹ́ kẹ́ gbọ́ ẹ dákun tó lọ́rùn mo dúpẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá owó tẹ́ ẹ dá owó láti rẹ bí Adédoyin lọ́wọ́ abẹ́ tí wọ́n bá tá a bá ti ṣètò yẹn tán bàtà sí ti tú abẹ́ ṣe tìmọ́tì abẹ́ ṣe tìmọ́tì tìmọ́ so fún díẹ̀ yìí nínú ọ̀rọ̀ yìí ẹ ti wá rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ẹni bí ló pọ̀ jù nínú ayé ìkà ènìyàn ló pọ̀ jù nínú ayé wọ́n ti gba ẹ̀jẹ̀ lára ọmọkùnrin yìí ẹ wá sọ fún mi pé ibo ni wọ́n fẹ́ bá dé ibo ni wọ́n fẹ́ kí ni tí Adédoyin fẹ́ ó bí ọmọ títí ẹ ó wá wò pé kí àwọn ọmọ ọlọ́mọ ló fi ń gbọ́rí mo sọ fún yín ní ìgbà náà wípé ibi tó sin ọmọ yẹn sí Adédoyin ló ní orí ilẹ̀ tó lọ sí sí tí ẹ bá ṣe ìwádìí ní ibẹ̀ yẹn tẹ́ ẹ bá wú ibẹ̀ dáadáa ẹ bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òkú níbẹ̀ ẹ ọkùnrin mi adéoyè amúsàn ẹ káàbọ̀ sórí ìkànnì tẹni ọmọ ológun tí ẹ bá ṣe wọlé ẹ̀yin tí ẹ bá ṣe darapọ̀ mọ́ wa ẹ máa bá wa pín ètò yẹn síta tẹ́ ẹ bá wo gbogbo agbègbè ibi tó wà ní agbègbè yẹn ẹ má jẹ́ kí n tàn yín àwọn àṣírí kan ẹ máa máa bá wọn ní gbogbo agbègbè yẹn adédoyin ń ló ní orí ilẹ̀ tó lọ sin ọmọ yẹn sí kò pọ́síbù wọ́n ti ra ilẹ̀ ibẹ̀ yẹn pa òun ló sin wọ́n síbẹ̀ ẹ ṣe ìwádìí ẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n ti lògo wọn tán àwọn làfi máa ń kígbe fún àwọn ọmọ pé ẹ má máa gbéra yín òtẹ́ẹ̀lì tẹ́ ẹ̀ sùn sí gan aṣọ tẹ́ ẹ fi ń bora omi tẹ́ ẹ fi ń wẹ̀ ó níbi tí omi yìí gbà lọ àwọn ibi tí omi yìí gbà lọ wọ́n ń gbà láti máa lò wọ́n bẹ́ẹ̀ ni àwọn nǹkan tẹ́ ẹ fi ń bára yín láṣepọ̀ bíi tíṣù bíi kankan wọn á kó wọn owó oríṣiríṣi ni mo fi sọ nígbà náà wípé gbogbo àwọn ọmọ kéékèèké tẹ́rí tí wọ́n ń ṣe oògùn owó àwọn ọmọ yìí kọ́ náà ń ṣe oògùn owó àwọn bàbá wọn tí wọ́n ń ṣe é nìyí wọ́n kó àwọn ọmọ ìjọ sínú ilé kan ni bọ́n ṣe máa ń ṣe nìyẹn wọ́n á mẹ́sọ̀ pé wọ́n gba wọ́n gba apátímẹ́ǹtì ńlá wọ́n lè kọ́ ilé ńlá kan bíi máṣọ̀ kan wọ́n wá kó àwọn ọmọ yẹn síbẹ̀ wọ́n máa ra láptọ̀pù jọ sí fún wọn síbẹ̀ wọ́n á máa subscribe níbẹ̀ fún wọn ibẹ̀ wọ́n á dẹ̀ make sure pé wọ́n ti ṣe ìmọ̀lẹ̀ wọ́n ti ṣe oríṣiríṣi àwọn ẹgbẹ́ wọ́n ti jọ wà nínú ẹ̀ bọ̀tí tí àwọn eléyìí ó mọ̀ ṣe ohun tí wọ́n máa ń ṣe fún wọn ni pé wọ́n á máa sọ fún wọn wípé kán lọ máa wá ọmọge wá àtòrí íńtánẹ́ẹ̀tì náà ti máa máa display wọ́n á fún wọn ní mọ́tò àwọn náà máa fún wọn láwọn àwọn kan náà ní mọ́tò mọ́tò tán fi ń ṣiṣẹ́ àwọn náà máa fún wọn wọ́n lè kó tíìmù bíi mẹ́wàá bíi twenty àwọn mọ́tò tí ò wọ́n púpọ̀ bó lè ṣe ṣẹkọṣẹkọ áǹdì náà máa gbé fún wọn náà máa gbé fún àwọn ọmọ yẹn wọ́n á máa ní kán máa ya fọ́tò kí wọ́n máa lè fi ẹǹtáàsì obìnrin kán lè máa fi mú obìnrin lórí social media wọ́n á máa fún wọn ní àwọn owó kéékèèké wọ́n á ní kán máa flaunt ẹ sí àwọn èèyàn kán máa ṣe fi owó yẹn ṣe kinní sí ojú àwọn ènìyàn kí wọ́n má bàa mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n á máa dúró nínú ilé bẹ́ẹ̀ dẹ̀ ní inú ilé wọn náà ni wọ́n á máa kóra wọn jọ pọ̀ sí inú ilé mọ̀tẹ́ ẹ̀ ní rí wọn pọ̀ ó lè ṣe méjì méjì náà máa múra wọn nínú bíútì kan nínú àwọn inú àpásímẹ́ǹtì míì àwọn níbi rúùmù bíi mẹ́ta mẹ́rin márùn-ún lè wà níbòmíì ṣùgbọ́n ó lè jẹ́ pé àwọn yàrá tó máa wà bẹ́ẹ̀ gbogbo wọn lè sùn síbì kan láti máa fi eh, convince àwọn ọmọge láì nímọ̀ wípé inú ilé kan náà ni wá wà but àwọn ọmọ yìí gbogbo náà tó máa fún ní apartment bí ẹbí two bedroom flat kọ̀ọ̀kan ní ọ̀tọ̀ tó máa jẹ́ ti tiwọn fúnra wọn mọ́tò yẹn fún ara wọn tí wọ́n mọ̀ fi gbé ọmọge bẹ́ẹ̀ ni tí wọ́n mọ̀ fi lọ gba nǹkan lára wọn àwọn bàbá àsàlẹ̀ wọn tí wọ́n ń ṣiṣẹ́ fún ni kì í ṣe àwọn ọmọ yẹn ni wọ́n ń ṣe oògùn owó ìjọ tí ẹ ti rí àwọn ọmọ tó pé ìmùlẹ̀ tí wọ́n mu ni pé wọ́n á sọ fún pé tẹ́ ẹ bá ti mú wa o sọ fún wa pé sọ fún wọn pé ìwọ ló ti oògùn owó yẹn ìmùlẹ̀ ni kò gbúdọ̀ jẹ́wọ́ ẹni tó rán wọn gbogbo àwọn olówó tẹ̀ ń wò yẹn gbogbo àwọn ọlọ́lá tẹ̀ ń wò yẹn ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn dẹ́gbìn ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn dẹ́gbìn ń tán dẹ̀ fi ń ṣe oògùn owó wọn nìyẹn àwọn ọmọ titi ẹni wọ́n rán níṣẹ́ dé tòrutòru àwọn ló ń bá wọn lọ gbé olóṣèlú nínú hòtẹ́ẹ̀lì àwọn ni wọ́n ń bá wọn lọ gbé nǹkan nínú hòtẹ́ẹ̀lì ṣé bọ́ọ̀mù kan ló ṣẹlẹ̀ ní ìlú ilẹ̀ yíbò níjọ́wọ́ ọmọ kékeré pínísì ló gbé sínú mọ́tò wọ́n ti pàdé ara wọn ti pẹ́ ọjọ́ tó wà lọ kò lọ sí ilé tó ń gbé òtẹ́ẹ̀lì ló gbé lọ ó dẹ̀ yọ ojú ẹ̀ méjèèjì ó dẹ̀ gé ọwọ́ ẹ̀ méjèèjì ó gé ọmọ ka ẹsẹ̀ rẹ̀ ó dẹ̀ kó lọ kúrò nínú òtẹ́ẹ̀lì ó rìnrìn àrífẹsẹ̀ sí nítorí wípé òun wá owó ọmọ pínísì tó yẹ kó o jókòó kó wá iṣẹ́ tó lè ṣe bí yáàrí ò bá lówó lọ kọ́ iṣẹ́ tó o bá kọ́ iṣẹ́ ọwọ́ kan wàá máa fi yẹn jẹun o lè rá láàánú tó máa ra irinṣẹ́ fún ẹ láti bẹ̀rẹ̀ wọ́n náà máa mẹ́tì rẹ̀ ṣùgbọ́n tó o bá bíbélì gan dà pé tẹ́ḿpìlì ọlọ́run ni àgọ́ ara rẹ̀ jẹ́ tó o bá ṣe é lò lọ́lọ́run ṣe máa máa taari ìbànújẹ́ sí ẹ sí ṣùgbọ́n ẹ lò ní ọ̀nà tí ò tọ́ ẹ wo bí tẹ́ ẹ̀ ń bára yín lẹ́ni ẹ máa bẹ̀rẹ̀ sí ni máa tẹ̀lé àwọn bàbá olówó ká ẹ dúró ní sùúrù lérè mọ́ ọlọ́run ṣògo lẹ lọ ẹni tó ti ní owó tán tó ti jìyà tó ti ní gbogbo ẹ̀tàn lẹ fẹ́ bá fẹ́ ṣùgbọ́n ẹni tí yà ń jẹ lọ́wọ́ ẹ kò kàn yín èmi ò fárùn pàláyé tèmi mi ò fẹ́ni mi ò ní kó fẹ́ni tó dọ̀tí mi ò ní fẹ́ kó fẹ́ni tí ò ní ṣe lápá tó bá níṣẹ́ tí ò bá lówó tó àwọn bàbá ọ̀fọ̀ yẹn mi ò ní kó fẹ́ wọn torí pé liability náà ò dáa ṣùgbọ́n ẹ̀ ṣiṣẹ́ ọwọ́ yín ẹ fọwọ́ yín kú ọ̀rọ̀ jọ láyé ẹ wo àtìgbà tí Adédoyin ti ń ṣi oògùn owó rẹ̀ bọ̀ ẹ wo ìgbà tí Adédoyin ti ń fi ènìyàn bọ orí bọ̀ ẹ wo ìgbà tó ti ń mu ẹ̀gẹ̀ ènìyàn bọ̀ ẹ wo ìgbà tó ti ń fi ẹ̀gẹ̀ ènìyàn sí ọ̀rọ̀ bọ̀ ẹ wá wo nǹkan ṣoṣo tó ṣe ọmọ eléyìí nìkan ló ṣe ó dẹ̀ gba àbọ̀dè torí wípé ó yí mọ́ lọ́wọ́ ó gbá àbọ̀dè mọ́ lọ́wọ́ even ó ṣeéṣe kó jẹ́ wípé bí ó ti lu àwọn èèyàn gan nínú ọ̀sẹ̀ yẹn ṣùgbọ́n orí ọmọ yìí ń ló yí mọ́ lọ́wọ́ ní àṣírí Adédoyin fi tú síta ní gbogbo ayé fi mọ̀ wọ́n ẹ̀dà ẹ̀ẹ̀rí mọ́ ṣe rí ni ẹni tó bá rí mọ́ ṣe rí yẹn gan ẹ̀ ti mọ̀ pé ó máa ní bó ṣe rí ni ó ọ́gìlì lè bá gbọ́ ọ́gìlì mù tẹ̀tẹ̀ kò fáì rárá ìyàwó náà ọkọ rẹ̀ ń ṣiṣẹ́ aburú ìwọ ọmọ náà ń ṣiṣẹ́ aburú ẹ̀yin wá bí àwọn ọmọ tí ẹ̀ ń ronú pé òun tó wá ń pariwo pé ọkọ rẹ̀ ò sọjọ́ ọ̀bí nílé nígbà tẹ́ ẹ bá yú ọmọ ọlọ́mọ kan jẹ́ tẹ́ ẹ sọ àwọn òbí kan sínú ìlà ìlò tẹ́ ẹ sọ àwọn ọmọ rẹ̀ sínú ìdààmú tí wọ́n lè rí bàbá wọn mọ́ ìwọ sọ pọ́kọ tiẹ̀ ò sọjọ́ òbí nílé kódà ó yẹ kí wọ́n gbé ìyàwó ẹ̀ ó yẹ kán jọ fi ẹ̀yìn yín ti àgbà kí wọ́n jọ dojú ìpapọ̀ yín báyìí ìwọ lọ́kọ tí ò sọjọ́ òbí nílé ó ronú ọmọ tó kú sínú òtẹ́ẹ̀lì yín òòrùn ló ọmọ tó da ọmọ sílẹ̀ sí ilé ayé lọ ọmọ tó dẹ́pọ̀ ló ń fún àwọn òbí ẹ̀ lóúnjẹ ó ti ẹ̀rọ ló ò ní human feeling kí ló dé tí ẹ̀mí ènìyàn dájú lórílẹ̀‐èdè nàìjíríà ìwọ ènìyàn ìwọ ayé ṣe wá burú báyìí onímọ̀ tara ẹni nìkan nìyí ẹ̀yin ronú ara yín ẹ̀ ronú àwọn tẹ́ ẹ sọ sínú òkùnkùn ayérayé àwọn tẹ́ ẹ sọ sínú ìbànújẹ́ wiriwiri ni mo fi ń pàkíyèsí ìwọ ènìyàn mi sí pé ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ nílé ayé ẹ gbogbo tó mú wálé ayé kọ́ ló mú padà náà kí ló dẹ̀ mú wá wà lẹ́ǹ tó mú òjú pé irun orí ẹ̀ tẹ́rín bó bá ṣe ṣe gan wọn tún fárọ orí ẹ̀dà nígbà tó bá fẹ́ kú bẹ́ẹ̀ ni lọ́fíńdà lọ́ọ̀dẹ̀wọ̀n àtàṣọ pẹ́ẹ́rín aṣọ ọ̀pá méjì ni wọ́n fi wú ọ ó parí nù wọ́n bá dẹ̀ ti débẹ̀ bẹ́ẹ̀ àwọn tó ń bẹ́ẹ̀ jìyà tí wọ́n bẹ́ẹ̀ gbádùn ilé ayé àwọn ọmọge tó kó gbogbo àwọn tẹ́jọ́ ń fẹ́ lá ó ará mi nínú olúwa àwọn eléyìí máa padà lẹ́yìn rẹ nígbà tó bá di òdì ni àwọn ọmọ tóun ti torí wọn sọ pé ó fẹ́ ṣòwò owó ìyá àti bàbá tó fẹ́ ìtorí wọn ṣe ògbówó àwọn ọmọge kan lè pè é ní ènìyàn pàtàkì ìyà ọ̀dà lára wọn náà fẹ́ ṣe ògbówó o fẹ́ da o fẹ́ ba ilé ayé àwọn ènìyàn jẹ́ ẹ fẹ́ máa fi àwọn ènìyàn bọrí ní ìlú ẹ ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ní àpasáyé àwọn ọmọ yẹn kàn ń rìn kiri bí walking cops ni wọn jẹ́ nǹkan kan mọ́ láyé wọ́n ti di kòròfo ọlọ́run gbogbo àwọn ọmọge tẹ́ ń wò yẹn wọ́n ti di kòlòfo ìmí adé yí ọkọ kò ní rọ́mọ bí ìmí máa máa gbẹ́mí wọn délé bẹ́ẹ̀ àjálù ló máa máa ṣẹlẹ̀ sí ọkọ ìmí nínú wọn pàtó bá fẹ́ra wọn tán gbogbo àjálù lọ́tún àjálù ló sì ní iṣẹ́ tó ti ń gòkè á sí ní máa wálẹ̀ bẹ́ẹ̀ ni nítorí wípé o ti fọwọ́ ara rẹ fàjọgọdì àwọn tó ń lògbó ti balẹ̀ àwọn tó ń mọ̀gbọ́ ẹni ti bá a sùn nígbò bá tásìkò àti papọ̀ mọ́ méjì báyìí ogó tí àti tiẹ̀ tún ti pa sọ́dọ̀ wọn ìjà wá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ gbogbo iyì tó ti ní láyé á bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ wọ́n wá máa gbóra rẹ pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ àbí jọ ìgbéyàwó náà ti fi nǹkan sínú nǹkan fún ẹni àbí nígbà tó ń ṣègbéyàwó lọ́wọ́ làwọn kan ti fi nǹkan pa ẹ́ lára wọ́n jẹ́ ǹtọ́ my dear sister my brother kò sí nǹkan fi pa ọ́ lára wọ́n ti lo kòló ti lo ìyàwó ẹ̀ tẹ́lẹ̀ ló ti dìbò lò fókó tó gbé torí gbà tó gbé yẹn àwọn tó lórí ẹ̀wọ̀n nígbà wọ́n á fẹ́ kó tán láúláú torí pé lámilámi bẹ́ẹ̀ ni ó ni ajá ńlá mi yóò wọ́n látún ni inú ilé yìí ò ní gbádùn fún ẹ la fi sọ fún pé ẹ ṣe jẹ́jẹ́ nílé ayé dẹ́ẹ̀dẹ́ mi làwọn ṣé nígbà tí àṣírí ti wá túbọ̀ ìgbógun ẹ̀yìn tẹ̀ ń dìfẹ́ǹdì òkùnkùn gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ wípé abdulrahman ò lè mọ kankan pa rẹ̀ ẹ̀yin tí ẹ sọ pé ẹ̀kan wò ó ni wípé irọ́ ni torí pé ìwú tí ọlọ́pàá kọ síta ó ronú pé ìwú bá jí ọmọ títí ẹ tí wọn náà dàgbà láti tọ́ ọmọ ní iléèwé tó wá dásìkò àti kó èrè ọmọ rẹ tẹ́nìkan wá bọ́ díẹ̀ tó dẹ̀ pa tó dẹ̀ pa dànù báwo ni ó ṣe rí lára rẹ èmi ò kí gbèsè yí ẹni bí òtítọ́ làwọn ọmọ sọ lórí kan ní wábìbà ẹ tẹ́lẹ̀ ọmọ ológo empress Tẹ́ni Ọmọológo wà lórí YouTube ìkànnì tèmi bíbẹ̀ tẹ́ni K Ọmọológo Foundation òtítọ́ ọ̀rọ̀ ìdúró tì ní àwa ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn tí a bá ń dìjà òmìnira ìyẹn omi ìwípé ti bá rí nǹkan tó ṣẹlẹ̀ ní ìgboro ayé fún òtítọ́ mi ìgbéga pé wọ́n jẹ mí lówó mi ò ní dress ọkọ àtìyàwó kan jà ó kí ló kàn mí bọ̀ aláàyè nínú ìwé lẹ́kọ́ private life yín wá sórí social media bọ̀ níparú àwọn kéèsì yìí àìmọyerú kéèsì bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn kéèsì eléyìí ó nìtì gan ìyà ni wọ́n fẹ́ẹ́ fi jẹ wọ́n ká ní gbogbo ayé ò bá wọn dá sí abdulrahman máa fi ìyà jẹ àwọn òbí yìí ó máa fi ojú wọn gbọlẹ̀ torí pé ó ní owó tó ló máa ń dààmú pé olówó so ń gbogbo tán ṣé ìyà níjọmọ táníkà kí ló dé sẹ́ni tí ò lówó láyé tó ti kú ni sẹ́ni tí ò lówó láyé ti dáràn ni kí ni a ṣe fún yín lórílẹ̀‐èdè nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ń ṣe tiẹ̀ àwọn ọba àlú ṣe tiwọn àwọn gómìnà gbìyànjú tiwọn náà gbogbo àwọn sẹ́nẹ́tọ̀ oríṣiríṣi lẹ́ ń ṣe fún wa àwọn aráàlú tó tún jẹ́ mẹ̀kúnnù tẹ́ tó lówó ẹ̀ tún fìyà jẹ wá kí la ṣe fún yín lórílẹ̀‐èdè yẹn apariwo títí pé jẹ́ kí nàìjíríà pín tí orílẹ̀-èdè yẹn bá break up àmọ́ àmọ́ ẹni tó bá ní owó àwọn òfin gbẹ̀ngbẹ̀ la máa gbé sílẹ̀ iye owó tó o gbúdọ̀ ní a máa mọ̀ ohun tó bá ní nínú àkáǹtì a máa mọ̀ gbogbo source of money rẹ la máa mọ̀ pátá torí pé tó o bá ní iṣẹ́ kékeré tó yẹ pé owó tó ń gbé níbẹ̀ ó pọ̀ a máa béèrè lọ́wọ́ ẹni tí àwọn èèyàn ṣe nínú òyìnbó nìyẹn ní òkè òkun ó ní iye owó tó lè wà nínú àwọn àkáǹtì míì bẹ́ẹ̀ mo ṣe fún ẹ bó bá ní owó tó lè kó sínú àkáǹtì wọn àtọpinpin àwọn DSS Nàìjíríà tí wọ́n ń gba gbogbo owó kiri ibo ni wọ́n ń kó sí wọ́n rírú àwọn apànìyàn báyìí tí wọ́n ń pa àwọn ọmọlẹ́kúnjayé gbogbo ògbó àwọn ọmọlọ́mọ wọn náà dẹ̀ ń pariwo ní ilé Ifẹ̀ wọ́n ní Abdulrahman Adédoyin wọ́n ló máa ń san sálárì fún àwọn ọlọ́pàá ní gbogbo sáìdì ilé Ifẹ̀ tó Òṣogbo ni wọ́n ní wọ́n mọ̀ bí ẹni mowó máa ń san sálárì fún wọn gbogbo àwọn ọlọ́pàá bíi bàtálíọ̀n ló máa ń wà níwájú òtẹ́ẹ̀lì rẹ̀ lójúmọ́ ibo ni wọ́n wà nígbà tí wọ́n gbòkú lọ táìmù wo ni wọ́n àdáàtì mí sọ ló ní orí ilẹ̀ yẹn tí ò bá jò ló ní àwọn mọ́tò tó ń kọjá lọ nígbà wo ló ṣe rí bí sí sáwọn mọ́tò kọjá lọ nígbà yẹn ni nígbà tó ń kọjá lọ káṣẹ̀ wàá lóru ni ìyẹn túmọ̀ sí pòun ló ní orí ilẹ̀ tí ò bá lórí ilẹ̀ kò lè fún ní ìgboyà láti lọ síbẹ̀ lọ sí ènìyàn ó dẹ̀ ti ń sin ènìyàn níbẹ̀ tipẹ́ ó ti ń síyàn níbẹ̀ òun ló ní ilẹ̀ yẹn ó yẹ kí ìjọba nàìjíríà ó yẹ kí fi ẹ̀yìn adédọ́yìn àti ìyàwó àti fámìlì kódà lórí àwọn ọmọ nǹkan kó wọn sínú àgbò báyìí kan lè fún wọn torí pé àwọn eléyìí ń ba ènìyàn láyé jẹ́ irú wọn pọ̀ òkè sádédọ́yìn nìkan ó àwọn tẹ́ ń pè ní ọba aládé ṣoògùn owó àwọn tẹ́ ń pè ní ìjòyè ṣoògùn owó àwọn bọ̀rọ̀kì ní ìlú àwọn náà ń gbìyànjú tiwọn àwọn tẹ́ ẹ pè lólówó tí wọ́n sí ní ipò tẹ́ ẹ rí polówó olówó ni wọ́n ohun tí wọ́n fi ń bọrí lọ́pọ̀ wọ́n á mọ̀ nípa rẹ̀ ọmọ wọn náà máa mọ̀ nípa rẹ̀ irú àwọn tẹ́ ẹ wò yìí wọ́n ní bí àgbàdo wọn bá kú wọn fọmọ rọ́pò ni bàbá bàbá Adédoyin ń ló fi Odédoyin sílẹ̀ ó jogún iṣẹ́ ẹbí lọ́wọ́ bàbá ẹ̀ ni bẹ́ẹ̀ tó ni Adédoyin náà tó wá fi iṣẹ́ ẹbí lẹ̀ fún ọmọ pé tó bá kú tán ó mú ọmọ rẹ̀ wá kó máa wo bó ṣe ń ṣiṣẹ́ ẹbí Adédoyin mú ọmọ wá síbẹ̀ pé kí ọmọ máa worú iṣẹ́ tí òun ṣe torí nígbà tí bàbá Adédoyin wà láyé bàbá rẹ̀ náà òun náà máa mú Adédoyin lọ síbi tó ti ń gba ẹ̀jẹ̀ ènìyàn àwọn òrìṣà tí wọ́n ń bọ tí wọ́n ń fi ẹ̀jẹ̀ rúbọ láti máa fi bọ orí òun ló fi ran Ramani tó ṣe ọmọ rẹ̀ láti máa rí tí Ramani náà bá dàgbà kò gbúdọ̀ máa ṣerú ẹ̀ ó tún gbúdọ̀ máa fi lọ́wọ́ ó wá di ègún kẹ́ máa fi ènìyàn rúbọ èèyàn lẹ́fí rúbọ nínú fámílì àwòtí yín ọlọ́run ló ní kí ọba má tọ́ sí tó bá wá jẹ́ pé ọba tọ́ sí irú Abdulrahman lọ́wọ́ gbogbo aráàlú ilé Ifẹ̀ ni ó ti fi rúbọ tán ṣùgbọ́n ọlọ́run ṣe tó jẹ́ pé ọ̀já gbá ọ̀já pa òun ló padà jí ọba kí ló dé tó jẹ́ pé àṣẹyìn ẹ fi wá lọ́rùn sílẹ̀ ẹ pè yín lólówó ẹ ń fìyà jẹ wá a pè yín lẹ́yìn tàpàtì gbogbo ogún ìlú lẹ ti kó jẹ tán gbogbo kádàrá ọmọ ìlú lẹ ti kó sápò ẹ̀yin nìkan lẹ́ẹ̀ra lé kálẹ̀ ẹ̀rọ ọ̀nà ká torí ọ̀rọ̀ ayé ìdájọ́ ọlọ́run bọ̀ lórí yín ẹ jẹ́jẹ́ ìwọ tó sìkúnlẹ̀ má rò pọ̀ lọ́rùn òtí ṣetán tí ó mọ̀ ìgbà tí ọlọ́run bá máa dé tí òjò ẹ̀sìn bá máa dé òjò ẹ̀san rẹ̀ bá máa dé wàá tọwọ́ bojú ẹ̀ òní lómi nígbà bọ́ ni mo ṣe rí fún Adédoyin bẹ́ẹ̀ ló ṣe máa rí fún ìwọ náà nígbà tó bá ṣẹlẹ̀ wá tì í kábojú òní lómi olówó òní wá di ẹni lẹ́lẹ̀ ọlọ́rà rẹ tó ti sun orí báyìí wá di ẹni tó sun orí tébù orí àga nínú nínú sẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ni àwọn olówó àwọn ọlọ́rọ̀ àwọn ọlọ́pàá tó ti ń fún lówó tó ti ń pè ránṣẹ́ àwọn ni ó wà á di pé ṣé ẹ̀dá wèrè ẹ̀ dákẹ́ tó ṣì gba bí lọ wá wá yí ẹ̀dẹ́ rẹ̀ wá gu ẹ̀ nílẹ̀ wá wá dẹ nílẹ̀ lẹ̀ ẹ múra síṣẹ́ bí ní nàìjíríà ẹ bẹ́ẹ̀ ṣe ń fi èèyàn sògùn owó lẹ́ ń kidnap lẹ́ ń àtáàkì lẹ́ ń pa èèyàn lẹ́ ń ham rọ́bà oríṣiríṣi iṣẹ́ bí terrorist country ní ìlú nàìjíríà lókè san fọ́wọ́ nàìjíríà oríṣiríṣi ló jáde ń bẹ̀ lójúmọ́ ó o àfi ti gbọ́ báyìí wọ́n ní CCTV camera ti jáde ibo ló fẹ́ já sí báyìí kí ni ẹ̀san báyìí kó má pẹ́ kó má pẹ́ afẹ́rẹ́ ẹ̀yìn Adédoyin pẹ̀lú àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ bí kí wọ́n lọ fi ẹ̀yìn wọn ti àgbá ló bá tán ìdájọ́ court ìdájọ́ mi jù bá lọ kán lọ fẹ̀yìn yín àti àwọn ọmọ yín kan fi ti àgbá kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣeun gan ẹ ìyẹn lọ bẹ́ẹ̀ nu ṣùgbọ́n jẹ́ sáré ṣàdúrà kékeré fún ọ pé ìwé etí tó ń gbọ́ mi fún ọ rere lálẹ́ ìwọ ojú tó ń wò mí fún rere ò ní sunkún ọmọ o ayé ò ní fi ọmọ dá èmi àti ẹ lóró ayé ò ní sọ ọmọ rẹ sínú òkùnkùn ayérayé o ayé ò ní gbé ọ lọ sínú òkùnkùn ò ní dẹni ìráre láyé ò ní dẹni ìwọlẹ̀ ò ní dẹni tó ń rá kòròkò tó jẹun ò ní di atọrọ jẹ ò ní dẹni àrùkọ ẹni àgbéká iṣu ọmọ ajiná fún èmi àti ẹjẹ salon part one lọ nìyẹn lórí Adédoyin àti bọ́ part two part two tá a bá dé mo fẹ́ sọ̀rọ̀ lórí babájídé sanwóolu gómìnà èkó kò kí ṣe ìjà kò kí ṣe èbú ṣùgbọ́n mo fẹ́ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún babájídé sanwóolu ní ìwọ̀nba ọmọdé àti ọgbọ́n tèmi láti lè jẹ́ kí babájídé sanwóolu táyélolú nílùú èkó táyé lorúkọ rẹ̀ mi ni mo sọ wọn torí ẹnìkan bí mi ní ìbéèrè wípé ṣé mi mo sọ ṣé mo sọ orúkọ rẹ̀ ní bẹ́ẹ̀ ni èmi mo sọ torí ìbejì ọ̀ràn ni wọ́n táyé lòun kéde rẹ̀ ló ń bẹ ní ìbàdàn ó ní mákindé torí àsìkò tí wọn ikú náà ń pa ẹ̀ bọ́ ṣe ń pààyàn lẹ́kọ̀ọ́ náà ń pa nìbàdàn ogun state ń kọ́ jíjìyàn gbé ní onídòwú ṣé wárílẹ̀ tó wà ní èkìtì onífáyẹmí ó làlábà wọn ó ní èṣù lẹ́yìn ìbejì àwọn lawẹ́rẹ́ délẹ̀ àwọn nu èṣù lẹ́yìn kejì ni wọ́n bẹ́ẹ̀ ni àwọn gangan lè yan bú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ṣe wá rí bàbá wọn ó ní bàbá afọbajẹ <laughs> bàbá afọbajẹ ni bàbá àbejì ọ̀ràn <laughs> wọ́n láwọn ìyá o àwọn bàbá wọn nu o wọ́n láwọn bàbá bẹ́ẹ̀ ni wọ́n ní bàbá àwọn bàbá afọbajẹ ọ̀fun ilẹ̀ yorùbá gàgà bandit gàgà búùtù bàbá wọn nu ó kọ tẹ́lẹ̀ fún wọn tẹ́lẹ̀ ọ̀wọ́lógún orúkọ wọn dùn ṣé ní gàgàbá àwọn ọkọ tèmi fún ti pẹ́ ó ní bàbá afọbájú ọ̀fun ilẹ̀ yorùbá gàgàbá ń dìtì gàgà búùtù ó kọ rẹ̀ nu <laughs> aṣíwájú àwọn àjòjì nílùú èkó ó kọ bàbá nù ẹni pé ọkọ rẹ̀ ń dáápọ̀ àwọn ìbejì rẹ̀ tó kó jọ mákindé sanwóolu àti èyí tó wà ní èkìtì àti èyí tó wà ní ogun state àwọn ìbejì ọ̀ràn tó dá sílẹ̀ tó ti fi iṣẹ́ ẹbí lọ́wọ́ òun iṣẹ́ ẹbí fi lọ́mọ lọ́wọ́ láyé tiwọn now wọ́n ní babájídé sanwóolu promise to give five hundred and forty-nine plots to magodo landlord tẹ́ ẹ bá gbọ́ ní ẹnujọ́ mẹ́ta wípé babájídé sanwóolu ó yẹ bọ́tà ó lọ fẹ́ gbatẹ́gùn ní gbatẹ́gùn tútù náà tẹ́lẹ̀ babájídé sanwóolu nígbà tí àwọn ọlọ́pàá wá láti àbújá wọ́n kó wọn wá láti wá máàkì màgódò wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ ibẹ̀ yẹn lọ́wọ́ wọn wọn ronú àwọn ènìyàn pé wọn ronú citizen wọn ronú mẹ̀kúnnù pé kí làwọn èèyàn fẹ́ jẹ kí náà fẹ́ mú ibo náà fẹ́ kó lọ tán dẹ̀ mọ̀ pé kò ṣiṣẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà tí àwọn èèyàn fẹ́ dúró sí ṣùgbọ́n torí pé wọ́n jẹ́ ọ̀dájú ènìyàn àti abiyamọ wọ́n kóra wọn jọpọ̀ wọ́n jọ plan ẹ̀ mo sọ fún mo ní mákindé ẹ̀ sanwó kú pẹ̀lẹ́ mákindé kẹ́hìndé má bínú kì í ṣèwọ̀ kò tí ì kàn tiẹ̀ tọ́ọ̀nù ẹ̀ ò tí ì dé tọ́ọ̀nù tiẹ̀ ń bọ̀ kò tí ì ṣàtúnkì í ṣe àsìkò ẹ̀ tọ́ọ̀nù títí èkejì ẹ̀ táyé ló wà lọ́wọ́ mi lọ́wọ́ so sẹ́rí mákindé yẹn kí ló dé mákindé ṣé èpè wọn fi sí ọ kò léwájú mi ṣé wàá rí sanwóolu <laughs> mo ní plan work ni yóò dáa fún yàrá edit bẹ́ẹ̀ ṣe ń bá mi tẹ lọ́fun tèmi tọ́pẹ́ tọ̀pìlò ẹ̀sìn bẹ́ẹ̀ ṣe ń tẹ lọ́fun yẹn yóò yẹ yín tẹ́pẹ́ ayọ̀délé ẹ̀sìn thank you love ẹ bá mi máa ṣí ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ bá mi ṣí ẹ̀rẹ̀ fáwọn èèyàn yín kí wọ́n gbọ́n tí à ń sọ yóò dára fún wa mo sọ fún yín níjọ́ náà mo ní plan work ni kò lè possible kó má jẹ́ plan work kó máa sọ ọ̀rọ̀ tó sọ sí Sanwó-Olú ní ìjọ́ náà kó tún sọ fún pé kó pè kó wá máa sọ fún un pé òun ò ní àṣẹ láti pè kì í ṣe iṣẹ́ òun ni láti pè òun kéré láti pè wípé ọ̀dà kan fún ni mákindé tó wá ń bí ilé yẹn sanwóolu tó wá ń bí ilé rẹ̀ wípé ṣó o mọ̀ pé gómìnà ló wà níwájú ẹ ó ní yẹ̀sà ó mọ̀ ni òkè ọmọ àwọn ọmọ rẹ mélòó ló wà níbí ó lóun mọ̀ wọ́n for security purpose fún governor of the state láìsí chairman local government ó sọ̀rọ̀ sí gómìnà ó wọ nílẹ̀ tuurutu mo ní plan work ní ṣùgbọ́n ó go wrong plan tí wọ́n plan yẹn ó go wrong wọ́n ṣe ní kó ṣe ni àwọn ni wọ́n plan yẹn kọ́ kí sanwóolu kí àwọn ọmọ èkó lè fọgífù ẹ pẹ̀lú ìyà tó fi pa wọ́n ní lẹ́kì tó gate pẹ̀lú gbogbo tó fojú wọn rí ẹ mọ̀ pé smart key sanwóolu ti jó gbogbo ilé ó ti jó ọjà ó ti jó ṣọ́ọ̀bù lẹ́kọ̀ọ́ a lot of place ló ti gbà ṣùgbọ́n tó wọ pé kó má dàbí àṣejù wọ́n wá plan ẹ̀ àbújá wọ́n ti fi owó èkó wọ́n ti já owó wọ́n ti fi èkó jáwó wọ́n ti fi gbogbo èkó gbogbo ilẹ̀ yorùbá náà ti fi yáwó especially gbogbo èkó yẹn wọ́n ti ta èkó wọ́n ti fi wọ́n yáwó gbogbo ibi tí ọmọ Yorùbá bá wà ní ìlú Èkó náà máa gbà mọ́ yín lọ́wọ́ ibi tí àwọn Haúsá wà nìkan náà máa filẹ̀ ṣùgbọ́n gbogbo ibi tí Yorùbá bá wà pátápátá wọ́n máa gba ibẹ̀ ẹ má ẹ lọkọ déètì nílẹ̀ tán bá mú lẹ́tà dí ọ̀dọ̀ yín tí ẹ bá kúrò ìgbà tẹ bá máa róṣù méjì wọn afẹ́tẹ́kùn sí wọn á juná fún yín ẹ kàn máa rí i pé iná ńlá nínú ilé yín ni iná kàn déédéé ń jó ni ẹ rí i pé iná fi ń jó nǹkan torí pé tí iná bá ti jó nǹkan ẹ kúrò níbẹ̀ wọ́n wá wá bẹ́ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì àwa sọ fún yín wípé àwọn fẹ́ clear ẹ̀bẹ̀ yẹn wọ́n wá clear rẹ̀ gbọ́tẹ́ bá máa rí wọn ti kọ́lé mi síbẹ̀ àwọn tó ní tira bẹ̀ wọ́n tira gbogbo bẹ̀ yẹn pa la fi ń sọ fún àwọn ọmọ Yorùbá pé kí wọ́n jí lójú oorun mo pariwo pariwo ní gbogbo ọdún tó lọ pé kẹ́ ẹ jí lójú oorun yín Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ti ta orísun yín wọ́n ti tà yín àwọn ọba yín sì ti gba owó àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti gba owó ó máa ń gbomidé lójú mi ní ìgbà mìíràn tí mo bá rí àwọn ọmọ Yorùbá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn abiyamọ wípé ká fi àwọn àgbààgbà ilẹ̀ yorùbá sílẹ̀ wọ́n ní àwọn àgbààgbà ilẹ̀ yorùbá ò láṣẹ lẹ́nu wọ́n ní àwọn ọba wọn ò láṣẹ lẹ́nu wọ́n níṣe là ń rí wọn fín à ń rí ọba fín ọba tó ń gba àbẹ̀tẹ́lẹ̀ abẹ́ ti gbàgbé níwùsì tí mo kà ní alẹ́ ìjẹta nígbà tí ọba rígbọ́nà kíolú tó tú àṣírí wípé ẹni tí wọ́n ń pè ní àwọn àgbààgbà yìí méjì nínú àwọn ọba yìí ọba ilẹ̀ yorùbá wọ́n gba àbẹ̀tẹ́lẹ̀ nítorí abíọ́lá láti lè parí láti lè ba June twelve yẹn jẹ́ àìbáwọn náà náà dẹ̀ mú ó ní gbogbo iṣẹ́ ibi tí wọ́n ṣe gbogbo plan tí wọ́n ṣe jọ́nà ó lóun mọ̀ nígbà tó bá tó àsìkò ó lóun máa torí pé commissioner of police ni ó ń gbé owó fún Àwùjalẹ̀ kò gbà ṣùgbọ́n àwọn ọba méjì wọ́n tẹ́wọ́ gba owó ní ọwọ́ òun fúnra òun lòún pín fún wọn ṣé ẹ wá rí wípé àwọn ni wọ́n ń tà wá òun náà ṣe Sunday Àdìsá Adéyẹmọ torí àwọn náà gbowó àbẹ̀tẹ́lẹ̀ lórí ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ gba owó lórí wa láti lè kó ẹ̀yìn àwọn bàbá ìtiwa àwọn náà máa takò wá níta wọ́n lọ sí Àbújá lọ gba ẹ́ńbílòpù gbogbo ọ̀pọ̀lọpọ̀ ló ń bú wa wípé ẹ̀ẹ́dẹ́ ẹ̀mọ̀gbà náà lọ gbà ní ẹ́ńbílòpù wo náà lọ gbà sójú yìí ni wọ́n gba ẹ́ńbílòpù àìmọye ìgbà ní ọwọ́ Ọ̀jẹ́jà ti lọ sí Àbújá ọba Ilé-Ifẹ̀ ọba Ọ̀yọ́ wọ́n ń gba owó gbogbo àwọn ọba yìí ni wọ́n ń gbowó ìmọ̀ ọba alákẹ́ọ̀fọ̀ ẹ̀gbá ń gba tiẹ̀ la fi ń pariwo fún yín ní gbogbo ìgbà wípé àwọn bàbá yìí ti ta ọjọ́ ọ̀la yín ọba kan sọ̀rọ̀ ní ìlú Ògùn state bàbá yẹn dà nítorí pé gbà tí àwọn ń sọ̀rọ̀ nípa open grazing wípé kí wọ́n ṣe wọ́n ní àwọn ọba méjì kan dáhùn wọ́n ná gbé àgbélélé àwọn ní ijọ́ náà ni fídíò yẹn sì wà lọ́wọ́ mi tì náà wọ́n ní àwọn ọba méjì kan especially ọba Ilé-Ifẹ̀ àti ọba Ọ̀yọ́ wọ́n ní kí wọ́n bá wọn sọ̀rọ̀ páwọn ni wọn ò gbà káwọn ṣe nǹkan yẹn wípọ́n ní kán kọ lẹ́tà lọ sí Àbújá páwọn ni wọn ò fẹ́ that means wọ́n wà nínú àwọn tí wọ́n ń ṣe wá ní ilẹ̀ Yorùbá àwọn ni wọ́n ń ṣe wọ́n wọ́n tó ń gbà wá wọ́n á máa fún yín ní owó ní ìkọ̀kọ̀ ẹ̀yin ò dẹ̀mọ̀ pé owó àbẹ̀tẹ́lẹ̀ lẹ́ ń gbà ni mo fi sọ fún ìwọ ọmọ Yorùbá tó ń jìjàgbara àti yín láti àgbà láti òkè wá láti ọ̀dọ̀ bàbá wá tí àwọn ọba kankan bá sponsor yín ẹ̀sìlẹ̀ àwọn ọba àjájá tí wọ́n dẹ̀ ń fún yín ní àwọn nǹkan kan tẹ́ ẹ̀rọ wípé wọ́n sponsor yín wọ́n fún yín ní owó tí wọ́n mọ̀ fi dàrú àwọn ọmọ tí wọ́n kó jọ wọ́n fi ń kọ́ yín láti máa dà yín rú èdè yóò wá yéra yín àṣírí yín ẹni tẹ́ bá ti rí bẹ́ẹ̀ ti gbàgbé ẹ mọ̀ tú àṣírí ara yín ń tẹ́ ẹ bá bọ̀ ń tẹ́ ẹ sọ pé ẹ lọ máa sọ fún wọn ẹ ti rò para yín ni wọ́n láti máa mọ plan yín wọ́n gbin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sí àárín yín wọ́n ti gbin ọ̀pọ̀lọpọ̀ alámí àwọn tá a máa ṣe bí ènìyàn wọ́n máa ṣe bí ẹ̀rùn gidi wọ́n bẹ̀rẹ̀ sí ní bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ wọ́n máa da ọ̀rìn yín wọ́n máa kọ propaganda káàkiri wọ́n máa mú ìjà wọn ìjà làwọn máa dúró sí tí wọ́n máa sọ̀rọ̀ gidiri wọ́n máa ń bára wọn jà ní ìjà ni ẹni tí ó ń jà náà máa mú ẹni tó ń bára wọn jà ẹni tó bá sọ̀rọ̀ tó ṣe mistake wọ́n ní àwọn tó ń dẹ́ fíwáàsì wọ́n láwọn tó jẹ́ commentator kódà wọ́n láwọn tó ṣe program ibi tán wà tiwọn ni pé kán máa àtáàkì ara wọn àtáàkì náà wà tiwọn wọn sọ̀rọ̀ gidi rí ju pé kán máa àtáàkì èèyàn lọ ẹni tó bá sọ ọ̀sẹ̀ kan àtáàkì ẹ̀ ń tán wà fún nìyẹn kán máa da nǹkan rú tó ẹ bá ti ń tò kẹ́dẹ̀ gbẹdọ́gbẹ́ kán dẹ̀ dànù míìtì tẹ́ ẹ bá ṣe ní kọ̀kọ̀ gbogbo plan tẹ́ ẹ bá ní àwọn ni wọ́n lọ tú àṣírí fún wọn ṣe bí àwa ń ṣe nǹkan ìgbà gbogbo rálì tá a ṣe ẹ ní bó ṣe máa ń kọ́ ọlọ́pàá síta ni ọlọ́pàá ó lọ̀bẹ̀ ọlọ́pàá lọ̀bẹ̀ àìmọ̀ àwọn rálì mi tó jẹ́ pé táwọn bá plan síta tẹ́yìn ò sọ fún wọn torí wípé à ń ṣe láàrin ara wa àwa ò gbé síta sórí social media pé ẹ wá fún wa lówó ẹ wá fún wa nígbẹ wá fún wa láwo àjẹ́ kí torí pé láàrin ara wa àwọn alamí pọ̀ ń bẹ̀ tẹ́ ẹ pè ní ènìyàn so ìdí èyí ògùn àti lákàáyé ló yẹ ká máa fi búra láàrin ara wa tẹ́ bá wà ní méjì pé ẹnikẹ́ni tó bá tú àṣírí tẹ́ ẹ sọ síta àrá tó sán pa kò gùn kó pa bẹ́ẹ̀ ni tó bá lọ sọ fún ènìyàn gbogbo tẹ́ ẹ bá bọ̀ bí ti sàwọn ara yín tó lọ sọ fún àwọn alamí níta tó ń tú àṣírí kọ̀ọ̀kan yín síta kó gùn kó ra pa kí àrá tó sán pa ń tẹ́ ẹ kẹ́ ẹ máa sọnù ṣùgbọ́n ẹ̀ lè sọ bẹ́ẹ̀ ẹ̀ lè ṣe é torí pé àwọn gan ni wọn kọ́ mọ̀ ṣépè láàrin yín àwọn gan ni wọn kọ́ mọ̀ ṣe bí àwọn gan ni wọn kọ́ máa búyàn láàrin yín mo kí gbogbo yín bí ẹ ṣe ń wọlé tẹ́ bá ṣe ń wọlé ẹ má bá sí ààrẹ hmm. fatai àfọ̀bà ẹ ṣeun thank you share share share yóò dáa fún musbau lawal ọwọ́ tó fi ń tẹ lọ́ọ̀fù yọ̀ ní fi gba lẹ́tà ìbànújẹ́ láyé so fún irú àwọn nǹkan wọ̀nyí kò létò lèmi fi wá sọ fún Babájídé sanwó wípé nígbà tí babájídé sanwóolu dáhùn wípé òun máa fún àwọn láńlọ́ọ̀dù màgódò ní five hundred and forty nine plot that means ó fẹ́ kí wọ́n kúrò níbẹ̀ yẹn ṣé ẹni pé pílánì wọn ó work tí kò bá jẹ́ wípé ó mọ̀ nípa rẹ̀ kò possible even ọba gómìnà Ògùn Èkìtì state ìyẹn Fáyẹmí ó ló yẹ kí Mákindé kó ọlọ́pàá kó kó àwọn àmọ̀tẹ́kùn kó lọ kó wọn sí màgódò láti máa láti máa rédì gbogbo màgódò láti máa ṣọ́ gbogbo màgódò yẹn anybody tí wọ́n bá bá bẹ̀ tó bá lóun fẹ́ ṣiṣẹ́ bí wọ́n yan wọn dà torí pé wọ́n rí wọn fín ṣùgbọ́n Mákindé ò mọ̀ ń parẹ́ ẹ̀yin ọba tẹ̀yin gómìnà tó kù ẹ̀yin ò mọ̀ wípé ẹ sanwóolu ń jọ plan ni ẹ ní plan work ni because tí ò bá rí bẹ́ẹ̀ sanwóolu ò ní sọ pé òun fẹ́ fún láńlọọdù àdúgbò ní another place bí wọ́n lọ kọ́lé sí ní that means ọ̀rọ̀ tí màlámù màlámù òpònú bẹ́ẹ̀ ni tó sọ yẹn ó jẹ́ níwù yẹn ló dáa ní orí ilẹ̀ bàbá yín ní ilẹ̀ bàbá yín kò gba ilẹ̀ haúsá lọ màlámù wá láti ibi tó wà wá sí àbẹ́tẹ̀ ó wá fọba jẹ níbẹ̀ ó wá lalẹ̀ fún ẹ ó fọwọ́ lalẹ̀ ó dẹ̀ gba ilẹ̀ yẹn mú ẹ lọ́wọ́ ó wá lọ fẹ́ fún wọn níbòmíì that means àjọ ọmọ yín nìyá mi fúnkẹ́ ẹ̀ Victoria Adeleke àjọ ọmọ mu plan work ni tí ò bá jẹ́ plan work kò lè bọ́ sí kùsùn sanwó-olú kó ló fẹ́ fún ẹlòmíì ní plọ́ọ̀tì bòmí ibi tó lè fẹ́ fún wọn yẹn náà ó máa padà juná sí láàsì ni ibo ló ti fẹ́ kán lọ rówó tó fẹ́ fi kọ́lé sóun ló máa bá wọn kọ́ gbogbo ibi tó fẹ́ kó lọ kì í sóun ló máa bá wọn kọ́ ó kàn fẹ́ fún wọn ní ilẹ̀ lásán owó kọ́ ni wọ́n fi kọ́ ẹ̀mọye tó ń kọ́lé nísìn ẹ wọ́n sọ gbogbo ilé ibẹ̀ yẹn nísìn wọ́n wá wó dànù àwọn tó níbẹ̀ yẹn wọ́n ti gbà mọ́ ọ lọ́wọ́ ṣùgbọ́n torí pé plan tó ṣe ṣùgbọ́n Sanwó-Olú jẹ́ sọ kinní kan fún ẹ o ò tí ì ṣẹ̀sí o plan tó plan yẹn bọ̀ tó gòrọ̀gì fún ẹ sórí ẹ̀sìn tó ṣe yẹn ó máa ṣe jù bẹ́ẹ̀ lọ torí òun fi ìyà jẹ àwọn ènìyàn mo fẹ́ sọ nǹkan kan fún ẹ Sanwó-Olú ṣé nígbà tí o bá kú tó bá kúrò lórí ipò yẹn ó ti gbàgbé pé orí ipò tó wà yẹn ò ní síbẹ̀ láéláé àwọn kan Fáṣọlá ti jẹ nígbà kan Ambode ti jẹ bàbá bàbá yín ìyẹn Sanwó ẹ̀yẹn bàbá àfọbàjẹ yín ìyẹn Gàgàbùtù òun náà ti dẹ gómìnà nílùú èkó kí lóun náà bá bọ̀ ńbẹ̀ ó padà kúrò ńbẹ̀ ni ṣé wọn ti gbàgbé pé wọn náà máa kúrò ń bẹ ẹ bàbá sọ pé bàbá sọ pé tó ń fọlù ọdà ó ti gbàgbé tó bá dijọ́ pé wọn náà máa kúrò lórí ipò yẹn tó bá wá kúrò lórí ipò yẹn irú ìtàn ló fẹ́ kán kọ àsìkò tiẹ̀ ni wọ́n pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní Lekki Toll Gate àsìkò tiẹ̀ ni wọ́n pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ìlú Èkó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ṣòfò káàkiri gbogbo agbègbè ní ìlú Èkó ní on ten ní October twenty twenty ẹ̀mí àwọn ọmọ ṣòfò bọ̀bọ̀ tí wọ́n pè ní Adégún tó ń lọ fi àdá láàmù lọ fi lọ máa fi halẹ̀ mọ́ àwọn ọmọ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri ṣé bó ló pín richard card yẹn ẹgbẹ́ e pamọ́ ẹgbẹ́ e sálọ ghana gbà náà náà ó ti di ó ti chop up nísìn ṣé bóun ló pín richard card apc nínú ọjà ṣé yóò mọ̀ pé richard card tí wọ́n pín yẹn ẹ ti ń dìbò ọmọ ìyá mi my brother my sister ó ti ń dìbò tó ò bá mọ̀ ó ti ń dìbò nìyẹn o rò òdìbò gbogbo richard card tẹ́ ń gbà yẹn tó bá ti ń lòdù ẹ̀ báyìí ó ti dìbò nìyẹn iná fi sọ fún ọ pé èèyàn kan fún èèyàn kan ni káàdì kan fún ènìyàn kan wọn ò ní káàdì méjì fún ènìyàn méjì that means orúkọ rẹ ti ń wọnú ibi tí wọ́n fi sí adégún ló pín richard card yìí ibo ni sanwóolu wà tí ò rẹ tó pín richard card ẹni tí wọ́n tì mọ́lé tí wọ́n gbé pamọ́ tó lọ dalẹ̀ àwọn ọmọ ọlọ́mọ tó lọ halẹ̀ mọ́ wọn ẹ̀yin náà ni tẹbí ní ojú ayé rẹ náà fi kó mọ́tò wá wọ́n kó ọmọ tàǹkì wá pa àwọn ọmọ ní lẹ́kì tó gèdè dáhùn ìgbésẹ̀ wo ló ṣe sí òṣè kankan ó wá ṣe practice fáwọn àwọn tó wá yẹ̀yẹ́ gbogbo àgbáyé lórí à ah! ó mọ̀ ṣẹ̀sìn jáde láyé nínú ọdún tuntun o bẹ́ẹ̀ ni nínú ọdún tuntun náà yẹ̀yẹ́ rẹ plan tẹ́ ẹ ṣe ó gbọ́rọ̀ gidi ṣùgbọ́n bó ṣe ṣẹlẹ̀ yóò ti ṣẹlẹ̀ ó dẹ̀ máa dẹni ẹ̀ṣin sórí tó o bá jáwọ́ nínú iṣẹ́ bí no mọ bàbá sọ pé bàbá sọ pé lẹ́sọ̀ yóò pé no mọ bàbá sọ pé torí pé bàbá yóò sílé kò gbowó fún yín but now bàbá sọ pé ìyẹn ti wá ń kó ti wá ń ṣe báyìí nísìn wọ́n wá ń pàṣẹ fún yín wọ́n fi gbogbo èkó yáwó ní orí àpèrè rẹ wọ́n yí òpó yí ọ̀dà tó o ti jó ní àtìgbà tó o ti wà mẹ́yẹn wọ́n yí ṣọ́ọ̀bù tó o ti jó wọ́n yí ilé tó o ti wó lulẹ̀ tí ìwọ nìkan ti wó ní àsìkò ẹ wọ́n yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó o ti sọ sínú ìbànújẹ́ wọ́n yí ọ̀pọ̀lọpọ̀ tó ti sọ sínú ẹkún ayérayé àwọn tó jẹ́ pé wọ́n rí ibi tó ń gbé ẹ̀tún lọ lé wọn kúrò tó pé aṣọ ni wọ́n fi ń ṣe àti bàbà ni wọ́n fi ń ṣe pákó náà fi ń kọ́ ilé náà sùn síbẹ̀ tó juná sínú pákó ẹ̀tún lọ lé wọn dànù ẹ̀ bẹ̀rù àtúbọ̀tán tó o bá wá fún wọn ní ilẹ̀ tó fẹ́ fún wọn só o mọ̀ wípé ilẹ̀ tó fẹ́ fún wọn yẹn só o ló máa dá ìṣòro ayé wọn dúró ṣé wọn ló máa fún wọn lówó tó fẹ́ fi kọ́ ilé ṣùgbọ́n èmi á sọ fún ẹ̀yin ará Màgódò ó ti hàn gbangba gbangba sí yín wípé àwọn tẹ́yìn wò yìí wọn ò nífẹ̀ẹ́ yín rárá ẹ̀yin tẹ́ ẹ ti ń dìbò fún wọn ńgbà tó tiẹ̀ ń tó tiẹ̀ wá gbomi dé lójú mi jù ni pé gbogbo àwọn láńlọ́ọ̀dù àdúgbò yìí nígbà tí wọ́n wà ní ibẹ̀ ṣé ẹ gbọ́ mi ẹ̀yin èèyàn mi nígbà tí Babájídé Sanwó-Olú sọ pé òun promise wọn láti fún wọn ní five hundred and forty nine plot of land ní ní Sagiza wọ́n tún wá pàtẹ́wọ́ ah mo wá ronú pé ìwọ Ọlọ́run ìjọ wo làwọn èèyàn fẹ́ gbọ́n báyìí wọ́n tún pàtẹ́wọ́ wọ́n wá hó ah mo níwọ Ọlọ́run ọmọ Ọlọ́run ọmọ jẹ àkùṣẹ láyé o wọ́n gba ogún òbí yín wọ́n wá gbé pàǹdà lé yín lọ́wọ́ wọ́n fún yín ní sangiza wọ́n gba màgódò wọ́n lọ gbé lọ sangiza ilé tó jìyà tó kọ́ irú owó tó fẹ́ fi kọ́ nìyẹn tó bá fi ṣe nǹkan ibo ló tẹ̀ ti fẹ́ rí kò ṣiṣẹ́ fún ìjọba ìjọba gbòòsàn sálárì owó oṣù yín wọ́n san ah wọ́n wá pàtẹ́wọ́ wọ́n tún wá wọ́n tún wá ń pèsè sanwóolu mọ èmi dẹ̀ mọ̀ pé àwọn láńlọ́ọ̀dù tó sọ̀rọ̀ yẹn wọ́n ti fún àwọn yẹn lówó wọ́n ti fún àwọn yẹn lówó ti mọ̀ pé kán pèsè ẹ̀ ìwọ má wọrí pèsè wa ẹ̀ẹ́dẹ̀ ronú ọjọ́ àti sùn ẹ ronú pé jọkan lè máa sùn tẹ ẹ ní jí ẹ ronú pé tó bá pè é ní jọkan ẹ̀yin kọ́ lè máa dá ọmọ bẹ́ẹ̀ ni ẹ ti gbàgbé pé gbogbo ohun tẹ ẹ ń bò èèyàn kan ló máa bá yín hókùn ẹ̀ ìkíni pọ́nrán yín gbogbo owó yín tẹ́ni àwọn kan náà máa máa tọwọ́ bọ̀ tán máa máa ná kí wàá lógún ayé tẹ̀ ń kó jọ tẹ́ ẹ̀ rántí tẹ́ ẹ ti gbàgbé òkè ẹ ti gbàgbé ọlọ́run elédùnmarè tó dá yín sílé ayé tó ń fi aṣọ bò yín tó mọ̀ pé nígbà tẹ́ bá délé ayé ẹ máa jẹ máa mu ṣùgbọ́n ẹ̀yin ti gbàgbé ẹ ti gbàgbé ọjọ́ àti sùn ẹ ń pa àwọn ènìyàn lẹ́kún jayé a dẹ̀ ń pariwo fún gbogbo yín a ní pé wọ́n ṣe ń fìyà jẹ yín yóò dáa àwọn ènìyàn ní wọn ò lè ṣe báyìí a kígbe àwa kan kóra wá jọpọ̀ ẹ̀yin ìkan díje ogun ẹlẹ́wàá tá à ń sọ̀rọ̀ nípa ìjàngbara ẹlẹ́ranko ni wá ẹlọ́lọ́run òfin mọ̀ yín pé ká gba ilẹ̀ Yorùbá ṣé ilẹ̀ ilẹ̀ ti Nàìjíríà tó ti bàjẹ́ tí gbogbo àgbáyé mọ̀ pé sí nǹkan kan Nàìjíríà òyìnbó gan wá Nàìjíríà tó ń sunkún padà Hmm? àbọ̀ rí ọ̀rí tán ṣe fọ́mọbìnrin yẹn ní airport ìjọ ní tán fi tán fojú ẹ̀ rí tán tún fẹ́ torí bribe tán fẹ́ gbà wọ́n waste wọ́n gbọ́n dìlé ni ẹ̀ kódà ọmọbìnrin yẹn sunkún ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́ bẹ́ẹ̀ ni ó tún padà wọ́n padà bá pálí ẹ̀jẹ̀ last ni bẹ́ẹ̀ ni wọ́n tún ti náà fẹ́ máa máa kidnap àwọn òyìnbó USA báyìí nìsín target àwọn Boko Haram pẹ̀lú Boko Haram ṣe ń kidnap tó láyé bọ́n ṣe ń jiyàn gbé tó láyé ṣé wọ́n ṣe ń gbowó tó sì kò yẹ kó ti sú wọn kó súnmọ́ ìjọba Nàìjíríà ò sinmi torí báwọn náà náà kó wọn síbẹ̀ ìgbà tí ẹlùfẹ́ ó sọ ó ní kán bọ́ọ̀bù gbogbo inú igbó hmm, èmi wá sọ fún ọ pé ó ní kán bọ́ọ̀bù gbogbo inú igbó gbogbo inú igbó wò ní kán bọ́ọ̀bù ṣé bóun ló kó wọn sínú igbó ó náà ló kó wọn síbẹ̀ ṣe bá jọmọ wọn ni ẹ wọ́n ti kó àwọn tí wọ́n kó wọ́n ti kó wọn sínú iṣẹ́ sójà wọ́n ti kó àwọn tí wọ́n kó wọ́n ti kó wọn sínú mọ̀pọ̀ wọ́n ti kó àwọn tí wọ́n kó wọ́n ti kó sínú sí ọlọ́pàá àwọn tó kù nínú igbó kò sí kankan ń bẹ̀ mọ́ àwọn tí wọ́n kidnap nìkan náà wà nínú igbó àwọn tí wọ́n pè ní sójà àwọn náà lọ ṣiṣẹ́ àwọn náà wọ́n lọ́pọ̀ àwọn lọ sínú igbó wọ́n á ní sójà làwọn àwọn náà dẹ̀ ní Boko Haram àwọn tí wọ́n pa sílẹ̀ làwọn tí wọ́n bá béèrè ransom lọ́wọ́ wọn tí wọ́n bá fún wọn àwọn tí wọ́n bá béèrè ransom lọ́wọ́ wọn tí wọ́n bá fún àwọn ni wọ́n rí tí wọ́n ń waste dànù wọ́n wọ́n máa láwọn pa boko haram wọ́n pa boko haram kankan àwọn tó jẹ́ yorùbá tó jẹ́ Ìgbò láàrin wọn àwọn ni wọ́n máa rí tó bá ti pé target ni wọ́n àwọn náà máa fìyàn díẹ̀ díẹ̀ sí àárín àwọn boko haram yẹn lọ àwọn náà ń pa lójú ogun wọ́n wá ní boko haram pa sójà ó pa kìnnìkan irọ́ ni àwọn náà para wọn àwọn náà pa wọn àwọn boko haram tó wà lóṣẹ sójà kan gan lọ síbẹ̀ àwọn ni wọ́n pa wọ́n irọ́ náà pa wọ́n ń gbádùn ayé wọn ń tán ṣe níbẹ̀ wọ́n ti kó àwọn tí wọ́n kó tán ṣé bẹ́ẹ̀ rí Túnjí Dàsúkì àbí kí lorúkọ rẹ̀ tó jí tí wọ́n ló kú níjò ní ṣé bóun náà ti rí nínú iṣẹ́ sójà yẹn oníná rí nínú aṣọ sójà ǹjẹ́ tẹ́lẹ̀ tó béèrè béèrè lọ́wọ́ wọn gbogbo àwọn tí wọ́n náà kú wọ́n fi wọ́n lẹ̀ lábàjá àbí náà orúkọ bọ̀bọ̀ adé adé agun adégún tó mọ̀dà láàmú ó ti ó ti kó láti twenty twenty twenty twenty ló ti sá kúrò ní nàìjíríà ó di twenty twenty two after two years ó padà wá sórílẹ̀-èdè nàìjíríà padà ó wá pín richard card wọ́n ti wò pé láàárín ọdún méjì àwọn èèyàn á ti gbàgbé ẹ̀ Hmm. wọ́n wá wá dé padà ohun tí wọ́n ń ṣe fún yín nìyẹn kò sí boko haram kankan nínú igbó àwọn sójà náà ni boko haram bẹ́ẹ̀ mo sọ fún àwọn sójà tẹ́yìn rí yẹn àwọn náà ni boko haram wọn àwọn náà ni wọ́n fi ń ṣiṣẹ́ aburú wọn àwọn tó wà bẹ́ẹ̀ àwọn tí wọ́n kó sínú igbó àwọn náà ni ìdí nìyẹn tó fi ní kán lọ jó gbogbo inú igbó àwọn máa gbin igi ní síbẹ̀ kò sí igi kankan tí wọ́n pè sí bẹ́ẹ̀ kò sí igi kankan mọ́ dára rẹ̀ láwọn àwọn tó máa paná ti pa yẹn àwọn tó wà nínú igbó àwọn tí wọ́n fẹ́ lọ pa àwọn tí wọ́n gba tí wọ́n fi wọ́n gba ransom náà fẹ́ lọ waste sínú igbó èmi máa sọ fún ìwé ènìyàn mi pé ẹ jẹ́ ká ṣọ́ra torí pé tí òpin ayé rẹ bá dé lẹ́nu tó bá kú wọ́n á gbàgbé rẹ gbogbo pé mo fẹ́ kí bàbá nífẹ̀ẹ́ mi mo fẹ́ kí àwọn èèyàn gbọ́ tèmi ayé ló máa mọ̀ kò sí ìkankan tó bá mú lọ sọ́run mọ́ gbogbo ogún tó ń gbà gbogbo owó tẹ̀ ń gbà ó máa tán bẹ́ẹ̀ ni àwọn eléyìí ló máa jẹṣẹ́ yín lọ bẹ́ẹ̀ ni àwọn ẹyí oko náà fi sí ọwọ́ yín jẹ ìdí nìyí tí mo fi sọ fún yín pé ẹ jẹ́ ká rọra ẹ jẹ́ ká ṣọ́ra wọ́n ní the Madodo issue has been on since 1984 and judgments have been given in favour of the owner ó dẹ̀ pé nìkan sẹ́ndì kìíní yẹn sí mi Association of Supreme Court but Lagos State Government have been disrespecting the judgment. It was when the government continued to disrespect the judgment that made the association to write the chief uh, justice of the federation, who, who later quarreled the Lagos state judge. I think it was continuous the eh, disobey, to, disobedience of the court judgment that made the federal to bring in police from Abuja top. tọ it is well ṣe bí ilé ayé náà nù ní ìlú tẹ wà ṣé bí àwọn kan wà ní àwọn òbí kan wà ní èkó tí àwọn haúsá pọ̀ níbẹ̀ wáì tí wọ́n lọ máa gba gbogbo ibi tí àwọn haúsá wà ẹ mọ̀ pé àwọn haúsá ti gba àwọn ibì kan nílùú èkó yẹn ṣá tẹmọ àbí ìdájọ́ yín bọ̀ èmi kàn ọlásùnmọdé adéagbẹ káàbọsà èmi kàn máa sọ fún ìwọ ọmọ yorùbá pé ṣèyí mákindé àbíkínà pọkọ rẹ sanwóolu ìyẹn gómìnà lagos state ó mọ̀ nípa tó ṣẹlẹ̀ ní ọjọ́ náà nípa ẹ̀yẹyẹ àyẹyẹ tí wọ́n fi ṣe ẹ̀sìn tí wọ́n fi ṣe àjọmọ àwọn méjèèjì ni bẹ́ẹ̀ ni gbogbo tán ní kó ṣe ló ṣe o bẹ́ẹ̀ mo sọ fún plan work ni kò bá àyẹyẹ jù bẹ́ẹ̀ lọ kò sí nǹkan plan work ni wọ́n dẹ̀ ti ní kẹ́ ẹ kúrò lórí ilẹ̀ nísìn wọ́n láwọn ò fún ibo ni ibo ni ṣèyí ibo ni sanwóolu ti rí ile odidi acres yẹn onílẹ̀ tó pọ̀ tó bẹ́ẹ̀ ni yóò ní ìyá kan sunkún ìyá seventy seventy eight years ló ń sunkún bíi bébì jò ní ló sànú yóò ní ìyá tó ní kó mọ́ gbalé lọ́wọ́ kò síbi tó fẹ́ gbé ọlọ́run bẹ fún ìdájọ́ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta lórí ọ̀rọ̀ tí à bá bọ̀ ẹ máa fúláàgì wa bẹ́ẹ̀ fúláàgì wa ẹ̀yin lẹ̀ ń wérò tọ̀rọ tèmi níwọ̀nba tí n bá ti sọ àwọn ọlọ́gbọ́n ni ó gbọ́ àwọn olóye ni ó mọ̀ ẹ̀hún èèyàn pàtàkì náà wà níjẹ̀ kì í ṣe àwọn èèyàn gbákùgbàkù Hmm, àwọn èèyàn pàtàkì kò dẹ̀ sọ̀rọ̀ táwa sọ nínú ẹ̀ tí ò ní jáde bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹni wàhálà yìí mọ flagging so ibi tó kù ní sin part three mo fẹ́ sọ̀rọ̀ nípa Jagaban tẹ́ bá ṣe ń wọlé ẹ má bá mi ṣe ètò yẹn ẹ má bá mi tẹ love ẹ bá mi tẹ like tó wà ẹ bá mi ṣe rẹ mọ̀ ń fa ẹ ṣeun ẹ bá mi ṣí ẹrẹ ìyá ohun tí ó kù tí mo fẹ́ sọ ni pé bàbá Jaga Bandit ìyẹn bàbá àfọbàjọ fi ilẹ̀ Yorùbá bàbá abọjá dáhùn wípé ó ní ó kọ speech kan síta ní ẹnujọ́ mẹ́ta ó wá dáhùn pé I have never stolen public fund in my life Baba àfọbàjọ ló sọ bẹ́ẹ̀ ìyẹn Jaga Band Bọ́lá Ahmed Tinubu ó ní I can ó ní I never stolen a public fund ó dẹ̀ máa ń sọ ní gbogbo ìgbà pé òun ò gba kọ́ńtrátì kankan ní ọwọ́ gọ́ọ̀mẹ̀ntì òun ò méèkì owó láti ọwọ́ gọ́ọ̀mẹ̀ntì mo wá dáhùn èmi wá fẹ́ fi èsì sí pé bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe lóòótọ́ kí bàbá àfọbàjẹ ìyẹn Jagaban kó má kó má kó má stolen public fund but ó ń stẹ́lì ó ń stẹ́lì private fund bẹ́ẹ̀ ni kò jí nǹkan ti public gbé but private tó ń jí gbé màá sọ fún ẹ màá ṣàlàyé fún kò possible ṣebí búlọǹfà ló gbé sínú ilé ó ní tó bá gbé búlọǹfà àbí kílẹ̀ pé bílíọ̀n fan tóun bá gbé sínú ilé òun ò sáà gba kọ́ńtrátì lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì tó bá ní òun gba kọ́ńtrátì lọ́wọ́ ẹ̀ oníkẹ́ bọ́tà àwa mọ́rú yìí àwa mọ́rú yín ẹ̀ lè jí wọn gbé ẹ̀ lè jí owó ìjọba mú ṣùgbọ́n kádàrá àwọn èèyàn tẹ́ ẹ̀ ń lò náà dáa ah! kádàrá àwọn èèyàn tí jagaba ń lò ìyẹn náà ṣé ẹ̀ mọ̀pọ̀ dì ní ògo ológo tó ń jí lò ògo àwọn ọmọlọ́mọ tó ń jí lò ògo ológo tó ń jí lò kádàrá àwọn aráàlú tó ń jí bẹ́ẹ̀ ni kádàrá àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ kádàrá àwọn tó wà ní ní ní ní the nation tó ń lò igi náà ló wà ní the nation tó ń pariwo tó ń sunkún lójoojúmọ́ ó mà tí rí nǹkan èèyàn kọ́kọ́ lẹ́sọ́ di igi tó ń sunkún tó ń kí gbòòrò lójoojúmọ́ lálálẹ́ tó ní gbòòrò ló ń gé Oh, jí public fund lóòótọ́ but tó jí private fund bẹ́ẹ̀ ni private fund ni bẹ́ẹ̀ ni oògùn owó tó ṣù ọ́ ni <laughs> oògùn owó tó ṣù ọ́ ló ṣe ìyẹn náà nice now kì í ṣe gbogbo èèyàn ló máa ń jí public ṣe irú Adédoyin ní ìṣesí Adédoyin jí public fund ni Adédoyin gan ò lè sọ òun gan náà máa sọ pé I never stolen government money bẹ́ẹ̀ ni pọ̀ tó jí or private kọ́ private fund ló jí bẹ́ẹ̀ nílé tí Adédoyin ṣe private fund ni torógo ológo ló ń lò ní ìkọ̀kọ̀ àwọn ogun ológun àwọn olè àwọn nànà máa tún ní àwọn ọmọ onílẹ̀ tó ń gbalẹ̀ kiri tó máa fún wọn lérì tán wọ́n máa láwọn ọmọ olè tí wọ́n ń já báàgì ká àwọn nànà máa ń gbé bàbá àsàlẹ̀ fún olè tó máa ń kọ́bọ̀n fún wọn àwọn náà ní wọ́n láwọn ọmọ tẹ wọ́n lẹ́rùkú káàkiri àwọn ẹrùkú kù tá a ṣì àwọn olórí ikú wọ́n láǹfààní gbà tí wọ́n wà wọ́n láwọn òdì public fund ẹ private fund tẹ́ ẹ ṣe náà dà àbí gbogbo àwọn tẹ́ ń gborí wọ́n lọ́wọ́ wọn ń kọ́ gbogbo ilé ní lẹ́kí gbogbo àwọn èrè tí yín tó wà ní lẹ́kí lẹ́kí tó gèètì iye tó ń gbà pé ọmọ iye tó ń mẹ́kì bẹ̀ iye commission tiẹ̀ ní òrèé hòtẹ́ẹ̀lì tí wọ́n fi ẹ́ ṣe ọmọ iye tó ń gbà bẹ̀ gbogbo àwọn àdúgbò kọ̀ọ̀kan ní èkó ìkòròdú gbogbo ẹ̀ Mushin o ò mọye tó méèkì ní Mushin lọ́sẹ̀ lóṣù kan o ò mọye owó tó ń wọnú àkáǹtì rẹ lórí gbogbo mọ́tò tó ń wà lórílẹ̀‐èdè ìlú èkó yẹn o ò mọye tó wà mẹ́ àwọn ọba àwọn ọba tó o fi jẹ gbogbo góòlù tó wà nílùú wọn o ò mọye rìtàn tí wọ́n wá fún ìwà àti rẹ̀mí yẹ̀rẹ̀ pé o ò mọye rìtàn tán fi ní Ilé-Ifẹ̀ káàkiri ní Iléṣà gbogbo tí wọ́n ti wa góòlù wa ó mọye return tó ń wá sọ́wọ́ ẹ private fund ló ń tí òòdì public fund ìgbìkọ́tọ̀ wípé ìjọba ni òògbó olówó ìjọba àwọn ògo ológo tó gbé àwọn èrè mẹ́ta tó gbé sílùú èkó bàbá jaga búùtù àwọn èrè mẹ́ta tó fi kó gbogbo àwọn ọmọ èkó òòdì private àbí òòdì public private fund ni eléyìí tó wà ní Ògùn state tí wọ́n wà níbi sáàdì olúmọ tó lọ kó sódà sí bíbà tó káwọn ẹrú kú sí pé wọ́n lè dé ibẹ̀ tó wà ní Ògùn state ah, ah. private fund làwọn yẹn àbóògùn àwọn nǹkan kan ló ń kó ẹ ń kógò gbogbo àwọn mọ́túárì cemetery tẹ́ni gbogbo hospital tẹ́ rà pa àwọn ògùn àwọn tó wà nínú ilé ìwòsàn gbogbo kádàrá àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ń gbé tẹ́ ń jíta tẹ́ fi bọrí private fund ni àwọn ilé tẹ́ ẹ bẹ́ ní ní orí terminal bridge tẹ́ ẹ tún èdè wọn lórí bíi ti Tádédọ́yìn yìí ẹ private ni ó ní private fund ni àwọn yóò ti ṣe public rárá bẹ́ẹ̀ ni wọ́n ṣe public rárá private ni <laughs> gbogbo èrè tó wà lórí iléèwé tẹ́ ń gbà nǹkan gbogbo àwọn tó ń ṣiṣẹ́ kódà àwọn tó ń ṣiṣẹ́ ní the nation wọ́n ní mánéjà àbẹ̀ pé tèmi tẹ́ ní ọmọ ológun bí ìṣe ní kankan yìí bí ìṣe gbà kankan wọ́n ní mo lè bọ́ mánéjà wọ́n ló tálíkà máa nìyà wọ́n ló dọ̀ tí gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ Tinubu kò sí kankan tó nítumọ̀ ó ti lo ogó wọn private fund nìyẹn bẹ́ẹ̀ ni ìyàwó rẹ tí ò gbà kankan private fund náà ni ìwọ́rò kan lówó ti mú ṣèyí ó ti mú ọ̀nà wọnú gbódò ó ti mú wọn balẹ̀ bí ìtàdédòyìn ṣe mú àbùrámọ̀ nígbà bá ti kú tán wọ́n máa ń fọmọ́ rúpọ̀ síbẹ̀ ni gbogbo ọmọkọ́mọ tá a bá dẹ̀ fi ń rọ́pò àbúrú lórí ayé mi jẹ́ sọ fún ẹ ìwọ náà sáré gba àdúrà pé gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́ gbogbo jagunjagun gbogbo agun apànìyàn gbogbo ogun àjẹ́ tó pa tó lóun gbẹ̀rẹ̀ lórí ayé mi tó lówó òní dẹ́yìn tó tún wá ní tóun bá kú tóun máa fọmọ rọ́pò àtòun àtọmọ rẹ̀ bẹ́ẹ̀ tó kú kú òjijì kó tó di àsìkò tí wọ́n bẹ̀rẹ̀ ṣẹ́ bí wọn bẹ́ẹ̀ ni tó bá fi ọmọ tó máa gbé sí òkùnkùn lé lọ́wọ́ ọ̀run máa pa ó máa pa ọmọ ẹ̀ dànù bẹ́ẹ̀ ni ó máa fojú ẹ̀ ráre dànù bó ṣe jẹ́ nìyẹn má máa gbéṣẹ́ bí láwọn ọmọ tẹ́ ẹ bí ẹnu gbéṣẹ́ bí ní wọn lọ́wọ́ private fund náà nìyẹn àbí gbogbo ẹ̀mọye tẹ́ ẹ ń gbà lórí àwọn ọlọ́kadà gbogbo àwọn tó ń dá tíkẹ́ẹ̀tì lẹ́sẹ̀ títì ẹ ò mọye tí sanwó tí mc olúọmọ ń fún ẹ lóṣù tí kókó sáré à ń gbé fún ẹ àwọn ọlọ́pàá gan ẹ̀mọye tó ń fún wọn nìkan ọ̀ mọye ọwọ́ lọ gbé pílọ́fà sínúlé àwọn gọ́fúnà tó o fi jẹ gọ́fúnà tó o fi jẹ ọ̀ mọye fọ́ọ̀nì tí wọ́n ń fún ẹ lọ́sẹ̀ ọ̀ mọye tó wọlé sí wọn nìkan lápò lóṣù bẹ́ẹ̀ ni àwọn chairman àdúgbò gbogbo àwọn ọba tó fi wọ́n jẹ nítorí ọ̀rọ̀ lúmọ òun iye tí wọ́n ń gbà tí wọ́n ń kó wá fún ẹ lóṣù ẹ̀ ìwọ nìkan tán abẹ́ẹ̀ ni òótọ́ ni òòjì public fund bàbá dáadáa bàmí lọ́wọ́ jàre bàbá afọbajọ òfin ilẹ̀ Yorùbá kábíyèsí o bàbá afọbajọ òfin ilẹ̀ Yorùbá aka jaga boots aka jaga bandits aka olóayé dagboru of lagos olórí àwọn àjòjì ìlú èkó aṣíwájú àwọn àjòjì of lagos ọwọ́ méjì béèyàn tán jọ́lẹ̀ bàbá àgbà ẹ̀yà rẹ̀ sà ẹ̀yà rẹ̀ ni are you mad or something you never stole public fund but you stole private fund ọmọ <laughs> bàbá yìí náà dá ọ ọlọ́run ọlọ́run bàbá yìí náà ọlọ́run wọn gbádùn bàbá ọmọ bá yẹ gan o bàbá yìí kúlù gan ló speak Yo, ó ní i never stole public fund ah! but private fund ní gbogbo àwọn ọmọ ìlú èkó àwọn ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ fọlásadé òjò kádàrá àwọn ìyá ọlọ́jà private fund náà nìyẹn <laughs> eléyìí tọmọ rẹ̀ mú láàrin ọjà gbogbo tàwọn àdúgbò yìí bọ́dí ilé àwọn gbogbo àwọn tó kọ́lé tí bọ́dí náà gbogbo ògo wọn lẹ́tí lò tán private fund ni bàbá àgbà bẹ́ẹ̀ ni ìgbà tó fi Buhari jẹ ọmọye ọmọye fọ́ọ̀nì tán fún wọn náà ń bẹ̀ yẹn ìyẹn ò ní kó o ní ọgbọ́n tó wá sọpọ̀ tó fẹ́ máa gbowó lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì yà alájẹjù ló jẹ ọmọ dúdú owó tó méjì lórí ọba lórí gómìnà lórí àwọn ọmọ ọ̀tá àwọn ọmọ ọ̀tá ọ̀tún gbowó bàbá olú ayé rọrọ tẹ Ṣọlá bàbá àgbà, ọwọ́ méjì bẹ́yàn kan bàbá mi. Ọlọ́run mo kọ́ ẹja bàjẹ́ òjì public fund but Ọlọ́run you never stop public fund You private fund you dey good for that one. Ẹ ọmọ gbàgbé ni mo sin ọmọ yẹn tó ń gbà ni mo sin lóṣù. Bàbá ah, ọmọ méjì ní lẹ́kì tó gèdè kan owó fẹ́fẹ́ lórí ọ̀dájá nílé Ifẹ̀ ìwọ àtìyàwó ẹ̀ ẹ́ o bàbá o <laughs> bàbá o àwọn bandit tẹ kọ́ sínú gbọ́ngàn tó ń ṣe kidnapper ó níye tẹ́ ẹ bá rárá rárá iná fẹ́ bàbá bàbá jẹ́ ẹ̀jẹ̀ o. Bàbá mi ọ̀nà ọmọ ọ̀nà ọ̀nà bàbá ìmọ̀ ọ̀nà wa ń dá mi lọ́rùn. Ó kúrú àjẹ kò ní kí private o ọ̀nà o kò sí sẹ́ni pa public fund but private yẹn ó kúrú àwọn eléyìí sí underground work láyé. Bàbá bàbá kọ́dà àwọn olórí olóyè tó ń gbà lórí ìwà ó ní iye tó ń gbà lórí àwọn olórin ah, bàbá wa jẹ ọwọ́ méjì lóyún àgbà ọmọ ọwọ́ mi o ka oge òjọ́lẹ̀ ọmọ iye àwọn tó ń gbà lójúmọ́ àwọn ọmọ yahoo àwọn iye tó ń mú ọwọ́ bàbá ó gùdù bàjẹ́ <laughs> nípasẹ̀ underground private work yẹn àwọn ilé gùdù wọ́n ń ṣiṣẹ́ nípa private àpọ́blíkì níbo o lè dúró bí public fund náà báwo lè ṣe máa ní ọdún di bàbá àwọn ọmọ ìjẹ́kọ̀ọ́ iṣẹ́ public fund lóò private fund ni ah, àwọn ilé gúdù lẹ́kínkọ́ àwọn ọmọ yín tán ìbọrí wọ́n bá àwọn ọmọ yín wọ́n fi wọ́n bẹ̀rí wọ́n wókò àwọn ọmọlọ́wọ́ wọ́n lọ sun wọ́n jẹ wọ́n fi wọ́n fi wọ́n roast pepper soup wọ́n tú ẹ̀jẹ̀ míì lórí wọn wọ́n tú mu ọlọ́dún náà ń tú ẹ̀jẹ̀ mu oríta báyìí ìjọ́ tẹ̀bà kú báyìí wàlẹ́ ajá ló máa jòkú ilẹ̀ ní ríbi sí ẹ̀ nírẹ́ni tó máa sín pẹ̀lú ìwà tẹ̀ ti wí igi tó wà nínú hòtẹ́ẹ̀lì rẹ̀ tó wà nínú the nation ní The Nation TV rẹ̀ tó ń ṣe igi tó ń sunkún lójoojúmọ́ bẹ́ẹ̀ ṣe ti lọ wú mo sọ pé níjó ni pé èrè mẹ́ta tó wà níbẹ̀ yẹn lọ wú ìkan náà wà lógùn state tó gbé síbẹ̀ tó fi ń kó kádàrá àwọn ọmọ bẹ̀ ẹ lọ wú dànù bíbẹ̀ kẹfẹ́ lálùyọ láyé tó fi ń kó kádàrá yín ibi tó bá darí yín kọlẹ̀ ẹ̀kọ́ ẹ̀ mọ̀ bẹ̀rù ni sanwóolu ọ̀bẹ̀rù tí wọ́n fi jáde láyé ni kọ́lẹ̀ àkọ́ tó forí po gọ́fúnà sílẹ̀ ọ̀ọ́lẹ̀ balance mọ́ láyé ó ti lògo rẹ̀ Dagaban ti lògó rẹ̀ sọ́mọ̀ ni ó ti lògó rẹ̀ ó ti di kòlòfó ó ti di kòlòfó kò sí kankan mọ́ fún ẹ you are finished pé o ti ẹ̀gbà lásán you are finished kò sí kankan mọ́ fún ẹ abámayájá o bàbá mi tó ṣùọ bàbá tó gbáàsì bàbá mi gúdù gan bàjẹ́ ó gúdù nu private private only ah, àwọn eléyìí tí ògo ológo lónìí orí mi ẹlẹ́dẹ̀ mọ́jẹ gbowó ìbànújẹ́ gbogbo àwọn màmá tẹ̀ ń pín káàdì fún kìí ṣògo wọn lẹ́nu gbogbo àwọn tó ń pín wọ́n one thousand fún lọ́sọ̀ọ̀sẹ̀ kì í ṣògo wọn ló ń lò ó wá lóun ò di private òun ò di public fund private fund nìyẹn àwọn ògbólógbò tó ń fún ní nìjà card àwọn mọ̀mọ́ tẹ̀ ń pín oúnjẹ fún tẹ̀ ń lo kádàrá wọn ẹ̀ fún wọn lásọ ẹ̀ lo kádàrá wọn private náà ni àbí private fund gbogbo yẹn yẹn ò ṣe public àbí private làwọn yẹn kò ṣe public fund ah àlejò yẹn kó public torí òótọ́ ò di public fund rárá but private ń tó yẹ kó sọ ni pé I never stole money. I never stole anything. But ó ti láfún I never stole private àbí public fund. But private I dey good o. Ọlọ́run I'm a number one private fund. I'm a number one stolen. Ìwọ àtọ́básanjọ́ olè lẹ́ ń dà ní kọ̀kọ̀. Private kìíní. Sọ̀rí Ọbásanjọ́ ó ń da public you tún da private. Ṣùgbọ́n wọn ò da public but private yẹn you are number one. Oh, <laughs> good, bàjẹ́ ọmọye tó ń méèkì lórí fúlàní àwọn fúlàní gan àwọn tó ní ìgà ìwọ náà ní ìgà màálù ọmọye tó ń gbà lórí wọn àwọn àdúgbò kọ̀ọ̀kan ọmọye tó ń rí lórí wọn bàbá yìí ó gùd bàjẹ́ anyway sẹ́yìn èèyàn mi ta ní ká mú wá fún lálẹ́ iná mi ṣùgbọ́n ẹ mọ̀ kú ọ̀rọ̀ àwọn ọba yín tán kú o torí ọba mi tún fò sọ́lẹ̀ ń dọ́wọ́ ọba díòdò dìdìkìrì dìdìrì kan kú mi dọ́nà pé èmi ò gbé nǹkan rere wá rí hmm mo lé mi láyé ètò mi lára ọba tó sílẹ̀kọ́ ni wọ́n ní wọ́n ní fi òbítúárì tèmi dá mi mọ́ ta wọ́n ní bí òbítúárì tèmi síta lọ́sàn gangan lórúkọ Jésù èmi máa dàgbà máa dògbò àwọn ọba tí ò bá fẹ́ ká sinmi a ti pariwo fún ọ pé nǹkan ń bọ̀ nígbà tí Dr. Abadiya sọ̀rọ̀ ó nígbà tí wọ́n bá kúrò ní rural clinic tán tó bá pọ́ bá parí rural clinic kí wọ́n parí ẹ̀ tán wọ́n bá sí ọba city ló máa lead sí kán máa pa àwọn prominent people sáwọn prominent people kan ló ti kú ẹ rádúdú àwọn olówó àwọn èèyàn pàtàkì tó ń kú nígbà tó bá wá parí ìyẹn ni sí fún wọn bọ ṣùgbọ́n ẹni làkàyè làkàyè mi púpọ̀ nínú yín ó máa ń sùn jẹ́ kẹ́ rántí ṣùgbọ́n mo jẹ́rí àwọn èèyàn tèmi wọ́n sùn lójoojúmọ́ làkàyè wọ́n sùn torí pé èmi ìyá wọn ò sùn èmi tẹ́lẹ̀ ọmọ ológo so àwọn náà ò lè sùn àwọn tèmi ò lè sùn náà àwọn máa máa kó máa máa ronú ka táìmù ni torí sí fún wọn tó ń bọ̀ yẹn èmi fojú sùn báwo ló ṣe fẹ́ ṣẹlẹ̀ kọ́lọ́run máa gba gbogbo ògo kó mọ̀ jẹ́ kí ogun kó ìran mi lọ tẹbí wọ́n sọ fún yẹn níbẹ̀ kan dr abadiya máa pariwo títì ó máa pariwo títì ó nígbà tí wọ́n bá ó láwọn pípì ti pínra wọn káàkiri ó ní wọ́n ti pínra wọn káàkiri gbogbo south bẹ́ẹ̀ ni gbogbo inú gbogbo south ló wà wọ́n wà ní south east wọ́n wà ní south west wọ́n wà ní south south wọ́n wà ní south north bẹ́ẹ̀ ni north gbogbo ẹ̀ ni wọ́n wà wọ́n ti pín owó ká ní gbogbo gba covid nineteen yẹn ó ní gbogbo gbà yẹn fi move owó àti ammunition ó ní they have enough of money bẹ́ẹ̀ ni mo sọ fún yín kí nọ́bẹ̀ ṣe wọn fẹ́ gbé ìjọba wọn sílẹ̀ ni ẹ má gbàgbé pé àwọn àwọn àwọn mayetela sọ fún yín pé àwọn sì ní four years balance wọn ò ní gbé anybody torí pé kò sí anybody tó máa dìbò fún Goodluck Jonathan mọ́ Ọbásanjọ́ dẹ̀ ní ó fẹ́ support Goodluck Jonathan ni now Ọ̀ṣínbàjò ó lóun ò gbà àwọn kan support Ọ̀ṣínbàjò Tinubu náà wà bẹ́ẹ̀ ṣe wá rí pé erin méjì mẹ́ta ó fẹ́ forí gbára wọn ẹ̀yin ò wọ́n mọ̀ pé koríko bẹ̀ ló máa forí gbá Jagaban Dítì yóò jẹ́ pírẹ́sídẹ́ǹtì Ọ̀ṣínbàjò yóò jẹ pírẹ́sídẹ́ǹtì Goodluck Jonathan tó ti jẹ nígbà kan ó tún ṣe àyọjú ràn wá àsìkò yìí ló máa kú òjijì ó tún dé ó di mẹ́ta wọ́n wá fún bẹ́ẹ̀ lẹ̀ ní sẹ̀mọ̀ pé Jagaban àti Ọbásanjọ́ àwọn oníṣàkúnlẹ̀ bọ́ lẹ Yorùbá wọ́n wá fẹ́ mú èṣù gbìlẹ̀kí àárín wọn ìyẹn Ọ̀ṣínbàjò wọ́n wá fi yẹn sáàrin wọn sẹ́ni pé wọ́n fẹ́ kẹ́ ẹ̀fọ́ orí gbára yín wọ́n fẹ́ dá ogun sílẹ̀ wọ́n á lọ rìkúùtù tàwọn ọmọ Yíbò tí wọ́n wà lẹ́yìn ti Goodluck Jonathan wọ́n máa bá ti daga bandit nílẹ̀ yorùbá papọ̀ máwọn haúsá wọ́n máa dojú ìjà kan ṣùgbọ́n níbi tí làákàyè wọn wá kúrú sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta àti goodluck ni o àti daga bandit ni o àti òfóbàjọ ni o àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ibi tí làákàyè wọn ò pè sí ni wípé tí ìwọ jonathan tó bá jẹ pírẹsidẹ́ǹtì fáìsì ẹ àwọn fúlàní ló máa jẹ fáìsì tí ìwọ daga búùtù bá jẹ pírẹsidẹ́ǹtì fáìsì ẹ fúlàní ló máa jẹ kìí ṣe yorùbá kì í ṣe yíbò ìwọ òfóbàjọ tó o bá jẹ pírẹsidẹǹtì fúlàní ló máa jẹ ṣé wàá rí pé ẹ ti ṣàṣẹdànù bí goodluck jó níbẹ̀ wọ́n pọ̀ sí ẹ ọpẹrẹsì ẹni fáìsì wọn náà máa gbé síbẹ̀ bí ìwọ jagabutu bá dé ibẹ̀ wọ́n á poison ẹ wọ́n á pa ẹ dànù fáìsì ẹ máa dé ibẹ̀ bóyìsì wo òfóbàjọ ni ikú tiẹ̀ tiẹ̀ máa yọ torí wọ́n ti wà ń bẹ̀ tí pé wọ́n ti ń fún ẹ ní nǹkan jẹ wọ́n pa ẹ fáìsì wọn ni wọ́n ti pílánì gọ́vnọ̀ mẹ́ta wọ́n láwọn ní gómìnà mẹ́ta àwọn máa ní gómìnà táwọn táwọn máa pírẹ́sídẹ́ǹtì wọn àwọn àwọn ti mọ àwọn èèyàn táwọn táwọn máa fà sílẹ̀ wọ́n ti ní mẹ́ta wọ́n ti dìbò ní àwọn mẹ́ta tó máa sọ̀pọ́ọ̀tì ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀wọ̀n mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yin nǹkan kan jọ ni wọ́n bọ̀ká bẹ́ẹ̀ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta náà máa pín wọn sí bẹ́ẹ̀ bá ti lè lọ bẹ́ẹ̀ àjẹ́dá wọn máa fòfin ìyẹn máa payé dànù kò sí bẹ́ẹ̀ ṣe lè bá wọn jẹ tó bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ̀ lè bá wọn jẹ kẹ́ ẹ bá wọn mu wọn á dà yín àwọn eléyìí ò lè bá yín tuntun wọ́n ní wọ́n ní èròǹgbà tiwọn nígbà tó bá dẹ̀ fulfill èròǹgbà wọn wàá mọ̀ kò sí kankan nu yín tó lè jẹ́ president ẹni máa pé pdp ni wọ́n apc ni wọ́n má yẹn tọ́ ẹ̀ ọmọ ìyá kan tí wọ́n wọ́n dúró bí òṣùṣù ọ̀wọ́ ni wọ́n ń jọra wọn dànù wọ́n dúró tán báyìí wọ́n ti mú ènìyàn mẹ́ta sílẹ̀ tó máa dúró lábẹ́ ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta nínú ìgbìmọ̀ kan wọ́n fèèyàn mẹ́ta sílẹ̀ tó máa dúró lábẹ́ ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ mo sọ fún yín wọ́n bá máa ṣépè fúnra wọn lẹ́yìn kán máa búra wọn lójú yín kán máa para wọn lójú yín rán ni wọ́n ní àjẹ́ndà tí wọ́n ọ̀run kan náà lọ́wọ́ máa payí torí gbogbo nǹkan láyé gbogbo orí orí láyé yìí ìjọ wo lẹ rí bí president bá jẹ ní nàìjíríà bí fúlàní ò bá jẹ fáìsì haúsá tí ó bá jẹ pé yíbò ló jẹ president ẹ ẹ lè rí kí yorùbá jẹ kó jẹ fáìsì o yíbò fúlàní náà tàbí haúsá tó bá wá tó wá jẹ pé yorùbá ló jẹ president haúsá tàbí fúlàní ló máa jẹ gbákejì yíbò ò tí ì ní jẹ torí wọn ò tí ì gbé síbẹ̀ so kí wọ́n lè dẹra yín làmú àwọn náà wà ní airport àwọn náà wà ní seaport àwọn náà wà ní immigration gbogbo ibi tí olórí olórí wà pátá ní ilẹ̀ Yorùbá àwọn ni wọ́n wà bẹ́ẹ̀ ní gbogbo ilẹ̀ wa ní gbogbo nàìjíríà yẹn àwọn oníwà ń bẹ̀ wọ́n dẹ̀ sì wá bẹ̀ tó illiterate ni wọ́n èmi gan tí mo ní ìkàwé mo sì gbé èbò díẹ̀ kéèyàn máa béèrè lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá pé kí ni wẹ́bsáìtì wọn ó máa sọ jágọ́ọ̀sì lẹ́nu kí ni wẹ́bsáìtì wọn rọ́bìṣì ló sọ rárá àdá ló sọ lẹ́nu ẹ wálẹ̀ tí ìgọ̀ a ní í ṣe mí àǹfààní wà láti pè wọlé sórí plus four four seven four six six six nine four nine one eight nọ́mbà tẹ́ máa pè sí nìyẹn àsìkò tó láti pè ká dẹ̀ máa lọ ká má pẹ́ ẹ má pẹ́ o ẹ má pẹ́ o pápápá ni o pápápá bíi ká ṣe ní pápápá bíi pápá hmm. ká ṣe pápápá ni ká lè tètè kúrò. Àǹfààní wà láti pè wọlé sí orí mo fẹ́ kọ nọ́mbà yẹn um alágbára ayé ẹ rọra o ilẹ̀ ń yọ̀ o mo fẹ́ kọ nọ́mbà tí ẹ máa pè sí plus four four seven four six six six nine 4918. Nọ́mbà tí ẹ máa fi pè mí wọlé nìyẹn. Nọ́mbà tí ẹ máa fi pè wọlé tí ẹ bá lè pè. Nọ́mbà tẹ máa fi pè nìyẹn. Àǹfààní wà láti pè wá. Kí a lè máa lọlé wa. Tí àbárẹ́ni tí ó pè àwọn máa lọlé o. ẹ ṣé o ẹ̀yin tí ẹ wà lórí youtube tẹ́ni ọmọlógo ẹ ṣé tí ẹ darapọ̀ mọ́ wa tí ẹ bá ṣe débẹ̀ ẹ bá wa tẹ lọ́ọ̀fù ẹ bá wa tẹ like kẹ́ẹ̀dẹ̀ bá wa subscribe síbẹ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín ẹ bá mi follow page mi lórí facebook tẹ́ni ọmọlógo empress tẹ́ni kéè ọmọlógo foundation èmi náà ni mo wà níbẹ̀ àǹfààní wà ń bẹ fún mi kẹ́ bá mi share rẹ̀ káàkiri bẹ́ẹ̀ ni ẹ bá mi share rẹ̀ péèjì mi kiri àdúrà wo gbà o a ní fi eléyìí sí àṣemọ hmm. a ní fi ṣàṣemọ o Sharia know them go. Stop corruption. Oh, Mashe. If they put to bed every day. The tender niggas. If they put to bed. The tender fraudsters. But the corruption they find in Africa. Carry your load and go.

ìwátọ́ọ̀bì yọkọ̀lú yọ̀ọ̀kọ̀lú ìwátọ́ọ̀bì yọkọ̀lú yọ̀ọ̀kọ̀lú ìwátọ́ọ̀bì yọkọ̀lú yọ̀ọ̀kọ̀lú ìwátọ́ọ̀bì yọkọ̀lú yọ̀ọ̀kọ̀lú ìwátọ́ọ̀bì yọkọ̀lú yọ̀ọ̀kọ̀lú ìwátọ́ọ̀bì. My people, the violation, the promising. Before election, the promising. Vote for me, vote for me, vote for me, vote for me. Whoa! Before he left, he promised me heaven and earth. Before

Liar's mouth always clean. Liar's mouth always Harry Harry Harry Harry Harry Harry Harry Harry Harry Harry Harry Harry Harry Harry Harry Harry Harry Harry No, clean. Hurry back. Hurry back. Não preste tão previsão de te mover. Onde está a mapa? Harry não Harry Hurry back. Hurry back. Hurry back. Hurry back. After the woman. America.

I I start start to want Not to want one expression. After the I start to want one election. What's up? What's up? I'm that. I start to want one election. What's up? After the one election. After the one election. kí ló lọ ṣe. Ajíbọ̀lẹ̀ owó wọn ló fẹ́ lọ inú ẹ̀dùn. Ajíbọ̀lẹ̀ owó. Hello. Hello. Hello. Hello. Hello. Ẹ gbọ́n sókè. Hello. Nẹ́tíwọ́ọ̀kì yín ò dáa, ẹ dúró síbi tí nẹ́tíwọ́ọ̀kì yín bá ti wà ókè. Okay. nọ́mbà tí mo pínì ni kẹ́ ẹ pè mí sí ẹ má pè mí sí orí nọ́mbà tẹ́ ń pè sí yẹn nọ́mbà tí mo pínì yẹn ni kẹ́ ẹ fi pè mí ẹ jọ torí mo rí pé gbogbo orí ojú kan ni ẹ ń pè sí ojú nọ́mbà tẹ́ ń pè mí sí mo fi ń ṣe program yìí lè gbé bẹ́ẹ̀ mo ń bọ̀ ìyá mi mo ń bọ̀ ọ̀hún. Hello sister mi. Hello. Mi yaman tou se ne tso ki bayo. Oh. Oh. Oh. Ni yen li koneksin. Koneksin. henüz máa mi ìfẹ́ lò ju wákàtí tí mò ń lò yẹn lọ. nẹ́tíwọ́ọ̀kì yín ni ò dá o mo ti pè bọ̀ nẹ́tíwọ́ọ̀kì yín ò dá tún ti gbé sí kinní mi. ẹ dúró síbi tí nẹ́tíwọ́ọ̀kì yà ẹ kú ṣe pé àbọ̀ mo wà pẹ̀lú yín mà. ẹ kálẹ́ o ẹ kú gbogbo gbà o ọlọ́run a máa ràn yín lọ́wọ́ ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ o. èmi ò ní kan méjì tèmi fẹ́ sọ ni wípé àwọn èèyàn tiwa náà la kúkú máa máa pariwo fún a dẹ̀ ti pariwo láti almost two years ago nísìn wọ́n sì ń ṣe kò lè ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ orí kò lè ṣẹlẹ̀ ni wọ́n wà tó fi ń gba màgódò mọ́ wọn lọ́wọ́ tó bá yá wọ́n sì máa gba VGC àti Banana Island mọ wọn lọ́wọ́ orí kò kò lè ṣẹlẹ̀ ló máa ayé wọn torí à ń pariwo sí wọn gbọ́ ó yà pé bóyá lórí wọn ni kò yé mi tá pariwo títí títí títí títí tí wọn gbọ́ Ọlọ́run á o àwọn ebi wọn sọ ní ń wọ́n mú owó nepa wá fún bọ́ì kan tó ń ṣe kọ́mẹ́dì six hundred per month ó pariwo ní six hundred lóṣù ó ní ṣé fíìmù náà ṣe ni àbí òun ṣeré tọ nẹtíwọọkì yín ni ò dáa èèyàn kan ni mo gbé ẹ dúró síbi tí nẹtíwọọkì yín bá ti dáa mo gbé kọ nísìnyí tí nẹtíwọọkì wọn sì dáa so ẹ ẹ dúró síbi tí nẹtíwọọkì yín bá ti wà òkè sà àbí kẹ́ ẹ pè mí sórí telegram ó yá à ń gbọ́ yín o ẹ gbóhùn sókè o kálẹ̀ o. ẹ kú dédé àkókò yìí. àwa nìyẹn a máa ń a máa ń bu a máa ń gbádùn programu gan ni. ẹ ṣeun. ọlọ́run tó ọlọ́run tó ń fún yín ṣe láti ilẹ̀ ó máa máa fún yín ṣe lọ ọlọ́run tó ti. àmì o. nǹkan tí mi fẹ́ sọ ni pé lórí ọ̀rọ̀ Yorùbá nation lèmi fẹ́ dá sí nǹkan tí mi fẹ́ sọ nìyẹn gbogbo Tinubu àti wèrè àwọn Òsínbàjò àwọn olórí burúkú yẹn síkọ̀ ló kọ́ ìbò láwọn èèyàn àti Dubai mo ti ń bá yín sọ̀rọ̀ báyìí. ṣé nǹkan tójú wa ń rí nǹkan tójú wa ń rí ní kọ́ńtírì yìí kò ń ṣèkàn ékeré rárá hmm. kò ń ṣèkàn ékeré a kàn ń a kàn ń manage because ìlú wa ò ṣe lọ fún wa so a ní option so nǹkan tó bá ṣe fún wa àwọn à ń faramọ́ náà ni hmm. so àtìgbà tí mo dẹ̀ ti rí ẹ ti ń sọ̀rọ̀ nípa Yorùbá nation àtìgbà ẹni máa ti ń máa ń wòyìn pé mi ò kàn mi ò ń pè mo máa ń máa ń mostly wo program mi ẹ jọ gbogbo ẹni ẹ̀fọ́ tẹ bá mọ̀ tẹ lè ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí tó máa fi bọ́ sí ẹ àwa ń bẹ̀yìn because àwa gbogbo ọkọ ló la ní ìdí èjù because ara ni wá bí ta wà lọlé a fẹ́ lọ lé mm. so gbogbo ẹni tí ẹni tí ìjọba àwọn òpè lè bá wa ṣe ta fi lè rí Yorùbá nation gbà. àbá ti ṣe kẹ́yìn náà máa bọ́ síta kẹ́ máa bá wa pín tẹ bá ń wà lórí program tẹ bá ti ń tẹ lọ́ọ̀fù tẹ ń ṣí ẹ̀rẹ̀ fáwọn èèyàn yín tí àwọn èèyàn yín bá ti ń gbọ́n tá à ń sọ nílé ní Nàìjíríà á lè yí sí fún wa ẹ lè máa dá gbọ́ tẹ bá ti fún àwọn èèyàn yẹn fún fámìlì yín àwọn ọ̀rẹ́ tó ń tọrọ owó lọ́wọ́ yẹ̀yìn náà fún ọkàn lè mọ̀ nǹkan tá à ń sọ so that ọ̀rọ̀ yẹn lè máa lọ káàkiri ẹ ṣe gan. ok máa lóòótọ́ náà lóòótọ́ náà máa kàn láìkì ni máa ń lò máa dẹ̀ láìkì mi ò ń pin. ẹ tẹ́ ẹ bá pín báwo ni wọ́n ṣe fẹ́ gbọ́ kò lè possible káwọn míì náà wá débẹ̀ kankan lọ́ọ̀fù kan láìkì kan dẹ̀ gbọ́ ṣé àwọn yẹn nìkan náà fẹ́ gbà bẹ́ẹ̀ dẹ̀ ni a nídìí àwọn tó wà nílé kí wọ́n gbọ́ àwọn gangan ló ṣe kókó àwọn fámìlì yìí gangan ló ṣe kókó káwọn náà gbọ́ kán lè kán lè support wa kán lè kó kán mọ́ dìbò ṣé ẹ̀yin tẹ̀ sí ní nàìjíríà tẹ́yin bá gbọ́ sẹ́yìn yẹn lẹ̀fẹ́ dìbò ní àbáwọn tó wà nílé ní kíkan fẹnu wọn kọ méè jẹ fún wọn ìdí nìyẹn tẹ́ gbọ́dọ̀ fi máa ṣí ẹ̀rẹ̀ wá sọ́dọ̀ yín ẹ fáwọn èèyàn wọn nínú lórí whatsapp yẹn sí ẹ̀rẹ̀ sínú inbox wọn lórí whatsapp ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹ máa wo program báyìí a wà ní bíbá ẹ máa gbọ́ nǹkan tá à ń sọ. ṣe rí lóòótọ́ lóòótọ́ náà àwọn tó jẹ́ fámìlì tèmi èmi máa ń sọ fún even though gan ọdún christmas kan ṣe yìí àwọn olórí burúkú olóṣèlú ẹ wọ́n pín adìyẹ mo dẹ̀ sọ fún wọn mo ní tẹ́ bá ti gbà mo ò ní sẹ́ndì ẹni owó sí wọn mọ́. <laughs> wọ́n tún pín adìyẹ kí wọ́n tún pín adìyẹ. wọ́n pín adìyẹ òótọ́ mo sọ fún yín olóró tì mí mi ò mọ̀ because Ṣómólú side Ṣómólú lèmi ti wá so olóró tì mí òun ló pín adìyẹ APC ni so òun ló pín adìyẹ èmi dẹ̀ sọ fún mo sọ fún àwọn tó ń mọ̀ mi ọjọ́ fámílì mi ò mo sọ fún wọn mo ní mi ò gbọdọ̀ rí yín bẹ̀ anything tó bá jẹ mọ́ politician àbáwọn olóṣèlú mi ò fẹ́ rí wọn but most of problem tó máa ń fèsì ni pé wọn ò ní data àwọn tí most of them máa ń sọ nìyẹn ẹ máa rìkọ́ọ̀dù rẹ̀ fún wọn mo téyìn bá gbọ́ tó bá ti jẹ́ kókó ẹ mú fóònù yín ẹ máa fi rìkọ́ọ̀dù nígbà tẹ bá ń send voice note ẹ máa send ẹ̀ sí wọn tẹ bá program ẹ mú fóònù yín kéde ẹ fi máa ẹ sẹ́ǹdì ẹ̀ sí wọn kán máa gbọ́ bí voice bí voice note tí wọn bá lè lówó fídíò wọn á sàlè gbọ́ voice note ẹ máa sẹ́ǹdì ẹ̀ bí voice ẹ máa rìkọ́dù àárín yẹn kẹ́ máa sẹ́ǹdì ẹ̀ sí wọn wọn á lè máa gbọ́. bàbá mo ti gbọ́ yín máa máa try best me. máa try because ẹ mọ àwa náà a ní enough time ibi yìí náà because iṣẹ́ ni. because i need láti jẹ́ kí everybody gbọ́ àwa ni kò lè máa dá gbọ́ àwa àwọn tó wà ń lo ìbò kọ́ ni wọ́n nídìí ọ̀rọ̀ Yorùbá nation àwọn tó wà ní Nàìjíríà gangan la fẹ́ kán gbọ́ tá a bá fẹ́ gba ilẹ̀ Yorùbá tá a dẹ̀ fẹ́ kí gbogbo ẹ̀ wá ṣùmùṣẹ a gbọ́dọ̀ jẹ́ kí gbogbo àwọn tó wà ní Nàìjíríà yẹn káwọn náà mọ̀ kì í ṣe pé àwọn tó wà lókè òkun tó bá dìgbà bò tí wọ́n bá láwọn ò gbọ́ ńkọ́ so a ní láti fetí sí yóò dára fún yín ẹ ṣé gan God bless you all right thank you okay ọ̀rọ̀ nìyẹn ilẹ̀ ti gbọ́ yẹn àwọn tó wà lẹ́yìn odi náà ń jìyà ẹlòmíì atúnronú láti fún yín lówó ẹ bó bá tó fún yín lówó kẹ́ máa ní ẹyìn ló ló fún yín owó tó fún yín kéré ẹ mọ bó ṣe appreciate ẹ mọ ẹ mọ appreciation ṣe ẹni tó ń pè mí sí kinní yẹn nẹ́tíwọ́ọ̀kì yín ó bàjì ni o nẹ́tíwọ́ọ̀kì yín kù díẹ̀ káàkó so gbogbo ìyànjú àti pè yín nẹ́tíwọ́ọ̀kì yín ò rí connect ó ń gé dànù so orí telegram ẹni tó bá fẹ́ pè mí sórí telegram yẹn telegram tẹ máa fi pè mí wọlé nìyẹn ẹ má pè sórí eléyìí tí ẹ máa ń pè sí tẹ́lẹ̀ yẹn ẹ pè mí. Hmm. àdúrà wo yóò rọrùn fún wa láyé. so olè ní gbogbo wọn o olè ní gbogbo wọn mọ́tì kò sí nídìí ẹ̀. Àbí but Buhari came to Dubai, you you people are hailing him, ẹni tí ò yẹ So fi, tó yẹ kẹ́ ẹ fi òkò pa. Ṣé o pé most of them wọn want to bribe one. Want bribe one, want to á ti pa àwọn náà máa kó wọn dání. Nẹ́tíwọ́ọ̀kì dádì yìí ò dáa. Nẹ́tíwọ́ọ̀kì tí yín ni ò dáa sà, ẹ dúró síbi tí nẹ́tíwọ́ọ̀kì bóyá dátà yín kéré dátà yín ò tó nǹkan kan ẹ nẹ́tíwọ́ọ̀kì yín ò dáa ẹ ṣe gan network yín ni ò dáa o ẹ fọ fọmọ àlè ó máa balẹ̀ jẹ́ o yíò ẹ fọ fọmọ àlè ó máa ń da lérú ìsáǹsá padà sẹgbẹrẹ. rẹ̀ ìsáǹsá padà sẹgbẹrẹ. ẹ máa fọmọ àlè ó máa bẹgbẹ́ jẹ́ óò ẹ máa fọmọ àlè ó máa dẹgbẹ́ rú óò ìsáǹsá padà sẹ́gbẹ́ rẹ̀ ìsáǹsá padà sẹ́gbẹ́ rẹ̀ play ni mo fẹ́ play sáǹsá ni nọ́mbà mi ni mo pin pín sí ojú screen yẹn plus four four seven four six six six nine four nine one eight nọ́mbà tẹ máa pè sí nìyẹn plus four four seven four six six six nine four nine one eight nọ́mbà tẹ máa pè mí sí nìyẹn lórí telegram. nọ́mbà tẹ máa fi pè mí nìyẹn plus four four nọ́mbà yẹn ló wà lójú kíní yín yẹn. ṣe gbọ́ plus four four kí n tó máa lọ torí mo máa close two hours ní ti pé lówó lọ́wọ́ lágbára arúgbó ọjọ́ o ní láti dán ọrọ̀ o ní láti dán lọ́la. In exchange for ìyàwó lọ́ba bàbá lọ́ba òkè ẹ̀pẹ̀ ní àǹtí ìdájọ́. You can contact me on uh, plus four four seven four six six six nine one nine one eight. Nọ́mbà tí mo píìnì yẹn ni kẹ́ ẹ tú bá mi lò. Ẹ mú yẹn wá pẹ̀lú proof wọ́n fi ń proof. Mo máa ń gba proof kí n tó ṣiṣẹ́ kankan, mo máa ń gba proof. Arébèrèbè, arébèrèbè, òkúrè ní ìdílé. Àkúkọ ọdún òkúrè ní ìdílé thank you thank you thank you dj aláfíríkà bọ̀rọ̀ kìnní ah, ah, àwọn àbí ẹ̀rí ìyá adéròǹkẹ́ oníjẹkújẹ ni wọ́n oníjẹkújẹ alátẹnujẹ a ní kán mọ́ gbóúnjẹ kán mọ́ gbà kankan wọ́n ń gbà á atẹnujẹ àwọn ìyá yẹn jọ ti pọ̀ àwọn fúnra wọn náà ń tó kù. ẹwà wà ló di sálẹ̀ ìpẹ́lẹ́pẹ́ o. ẹwà wà ló di sálẹ̀ ìpẹ́lẹ́pẹ́ o. ìwọ tí mo wá adé lónìí ọ̀nà bó ṣe máa dá. Ìwọ ṣe ti máa mọ̀ ṣe. Lágbára arúgbó ọjọ́, mo ní láti lówó lọ́wọ́. Lágbára arúgbó ọjọ́. Wá ní. Mo ní láti dán lọ́rọ̀. Wá sọ lọ́rọ̀ yẹn. Mo ní láti dán lọ́rọ̀. Ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ló ń kọ́ rẹ̀ kúrò láì gba rìbá lọ́wọ́ gọ́fúmẹ́ǹtì láì gbowó owó èlé. Tọ́lá Fàjọ. Tọ́lá Fàjọ. Bẹ́ẹ̀ni o, two months they are telling their private ní date of birth, wọ́n tẹ̀lé ọjọ́ bí wọ́n tó kù bí wọn. Wọ́n wá fún yín ní ráìsì àti sídì pẹ̀lú PBN ní ayé yìí ta. Lágbára arúgbó ọjọ́, mo ní láti lówó lọ́wọ́. Lágbára arúgbó ọjọ́ mo ní láti dán lọ́rọ̀ mo ní láti dán lọ́là. pẹ̀lú ìkórè fúnra. àdúgbò ọjọ́ ìkórè ní ti dé. ẹ gbádùn orin yẹn ẹ gbádùn ẹ. àdúgbò ọjọ́ ìkórè ní ti dé. Thank you arébèrèbè arébèrèbè arébèrèbè arébèrèbè àtúntò ọdún ìkórè ní jìde. orí tẹlifíàmù méjèèjì yìí kí ẹ kó sí ẹ jẹba. Thank you. Esteo, oh, thank you, thank you, thank you, thank you so, so much. No fewer than 140 bodies have been recovered in the wake of the devastating attack on several community in Samfara State Wednesday, July, January 5 and Thursday, January 6 were horrendous days for several communities as terrorist attacked left an area desolate. Bandits flying from Samfara, as a result of ongoing military operation invalid the village àbí invade the village in large number. Ó ga Hello. Hello. Ẹ gbọ́n sókè o. Sáà. Okay, okay ok mò ń gbọ́ yín sà sẹfẹsán public ni. ẹ sọ yà ẹ sọ ẹ má wọrí ẹ sọ tẹ bá fẹ́ sọ. okay I prefer not to not to go public. okay anyway nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo pe àbúrò mi nílé. ẹ̀sùn ìtọ́ pé tó bá fún ní ẹni tí ìpínlẹ̀ má gbà o pé you know eh, pé kó má dìbò so ó wá ó wá sọ fún mi ní pé about four months ago ó ní pé wọ́n ní eh, town hall eh, town hall meeting ó ní mo ní ok kí ni wọ́n sọ ó ní no wọ́n fún àwọn ní àwọn nǹkan bíi spaghetti um, and some some food stuff ó ní wọ́n lè sọ fún wọn pé kán fún àwọn ní BVN nọ́mbà wọn àti telephone number wọn. Eh, àti account number wọn láwọn dẹ̀ fún wọn wọn dẹ̀ fún àwọn ní ọjà yìí mo ní okay mo ní àwọn ẹbí how many people were there only they were about eh, two to three hundred or maybe five hundred so um, like you know I'm from a very a very tiny little town called Akoko uh, Okakoko you understand but ṣé ń gbọ́ mi. bẹ́ẹ̀ ni sà. Mo ń gbọ́ yín sà, ń gbọ́ yín, à ń gbọ́ yín sà. Nígbà tí sọ ní pé tí ẹ bá ti ṣẹlẹ̀ ní ọkà àkókò, so most likely á ti ṣẹlẹ̀ ní eh, mm, eh, bóyá púpà fúnfún náà ti máa ti máa ti ṣe you understand? Although although I have somebody in Okakuku, Omaluka, you know, I can call. um, uh, mo, mo boya, I'm not sure, mo, mo boya were aware of, of that at all. You understand? Yeah. So, but you know, just just to just to alert you guys to to remind people to you know to take the awareness to that side hmm. because in, in, I mean in Koton Shape, BBN number, you mean, either they like it or not now, continue BVN number one? You know, they're going to vote on their behalf. Of course, barely. You, you understand? So uh, either they vote on, or not, so these people already now, um, on my vote, I mean, they will vote on their on their behalf. You understand? So that's that's the worry. Hmm. I don't know what. Even even Jafari tí wọ́n ń pín gan-an wọ́n ti wọ́n ti ń dìbò nìyẹn wọ́n ṣe ń pè ìjàkà ni wọ́n wọ́n ti ń dìbò. that's it that's it so what can we do about this thing now. àwọn èèyàn wa bá ṣe máa sọ fún wọn nílé náà nìkan gbọ́ kan stop láti máa gbà wọ́n ti dìbò nìyẹn wọ́n ti gbá wọ́n ti dìbò. yeah uh, uh, I don't know. So, but is there any way around that? That that uh, you know, Paul actually can't I? Ah, ṣebí ní èkìtì àbí. no eh, èkìtì kọ́ ẹ̀kúwà yìí lọ ondo state nìyẹn. ondo ya ondo nǹkan tó lè ṣe nǹkan tó lè ṣe náà ni mo ti sọ yẹn táwọn tí wọ́n jẹ́ kìnìún mẹyẹn bá kígbe lọ bẹ́ẹ̀ ṣe ń pín tẹsán àtàfi sọ wípé ká ṣe awareness ojúlé dójúlé tí a bá ń ṣe awareness ojúlé dójúlé tá a dẹ̀ ní àwọn òwe pélébé pélébé lọ́wọ́ àwọn màmá yẹn á lè máa mọ̀ àwọn bàbá yẹn á lè máa mọ̀ wọn ò ní lè máa gba ìgbàkúgbà lọ́wọ́ wọn wọn ò ní lè máa jẹ ìjẹkújẹ lọ́wọ́ wọn wọn á mọ nǹkan tí wọn ò bá gbà but hmm, ẹ mọ̀ pé ọ̀rọ̀ aṣiwèrè ní yàtọ̀ kò sí nǹkan tí èèyàn sọ tí ó ní ìtumọ̀ lójú but mo mọ̀ pé ọlọ́run á gbà wá tó bá yẹ pé a ti ní àwọn ìwé yẹn tí wọ́n ti ṣe sílẹ̀ tí wọ́n ti pín fún àwọn èèyàn tí wọ́n ti pín àwọn ìwé yẹn káàkiri káàkiri tí wọ́n ti jẹ́ káwọn ìwé yẹn kó sakuléètì káàkiri àwọn màmá yẹn á máa kà á wọ́n á lè kọ́ sínú ẹ̀ fún àwọn màmá yẹn pé kán má gba anything lọ́wọ́ wọn kán má gba nǹkan kan because tán ṣe ń gbà á wọ́n ń tọ́jú ọ̀la wọn ni wọ́n á mọ̀ bẹ́ẹ̀ wọ́n á mọ̀ láti má lè ṣerú àwọn nǹkan yẹn bọ̀ tálẹ́ǹtì ó fẹ́ sọ àfi àwọn nǹkan unnecessary things là ń sin là ń gbé jáde sìn àwọn unnecessary things ni à ń gba donation fún underground máa lọ sọ pàǹṣe àwọn nǹkan tá a lè ṣe nìyẹn mo sọ pé kò ní sí election twenty twenty three that's why tí mo fi sọ nísìnyí àwọn èkìtì èkìtì ti mú déètì election tiẹ̀ ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ èkìtì ti mú déètì election. Eh, that's why tí mo sọ fún yín pé ọ̀rọ̀ tó. gbogbo kọ́tà ń sọ kò tẹ̀lé ní ẹni mi ni. láì ṣe é fẹ́ gbọ́ mi dájú sáà. And let me tell you something mo mọ̀ wípé tó bá pẹ́ tó bá yá gbogbo tí ayé ò fẹ́ kí Tẹ́ni ọmọ ológo sọ ọ̀rọ̀ tó jáde tí wọ́n ń attack mi pé mo ń attack àwọn èèyàn èmi ò attack anybody o but the truth ni mo máa ni mo ń sọ n tí mo ń tẹ́lá sọ ni pé I need the action <laughs> action la need a need the ariwo orí social media ariwo ìlẹ́gà ariwo òfò ariwo ìbànújẹ́ we don't need it a need àwọn ariwo àdánù now nígbà tí à ń sọ̀rọ̀ ní dọ́wọ́ mẹ́rin pé wọ́n ní kò ní sí election ọ̀pọ̀lọpọ̀ ló àtàkì pẹ̀lú mi nígbà tí ó sọ̀rọ̀ pé wọ́n ní báwo ló ṣe máa ní pé kò ní sí election now Okiti state ṣebí ìlú bàbá Akíntóyè now wọ́n ti mú date ní Èkìtì bye bye yes wọ́n ti mú date election ní Èkìtì wọ́n ti mú déètì ẹ̀ nílùú bàbá ìlú bàbá ni ni mo fi sọ wípé tá a bá máa fẹ́ kí election ṣẹlẹ̀ ọwọ́ ara wa la ti máa ṣe action la máa gbé kì í ṣe bí a máa máa fẹnu sọ pé kò ní sí election tí a bá gbégbèsè wálé ariwo yẹn kàn máa máa lọ lásán ni àwọn nǹkan tá a lè ṣe àwọn àwẹ̀ ẹlẹ́sẹ̀ ojúlé lójúlé àwọn ọmọ tí a máa kó tí wọ́n máa wọlé àtẹ́nìkan bá sọ fún pé wọ́ọ̀rì ọ̀kan wà bí kan náà pa wọn aláwọn pílánì bí kan bàbá ńlá kú irọ́ ni ẹni kí wọ́n kóra wọn jáde káwọn tó wà nínú gúrúùpù káàrí wọn wọn á máa gbowó ní iwájú wọn máa gbowó lẹ́yìn ni pé wọ́ríọ̀ wà níbi kan kò sí wọ́ríọ̀ kankan wọ́n fi yín gbowó ni adẹ̀tí ní kẹ́mọ́ sanwó ọmọ gọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé tó bá pẹ́ tó bá yá bẹ́ẹ̀mi ni wèrè ni o báwọn tí wọ́n ń pè mí ní wèrè ni o wọ́n mọ̀ rántí níjọ́ kan wọ́n mọ̀ rántí níjọ́ kan kò ní sí election twenty twenty three ọwọ́ yín ló máa wà bí ò bá ní sí election sí ẹ̀kànrò pariwo lásán ni ká máa pa wọ́n ń pè recharge card lẹ́kọ̀ọ́ recharge card tí wọ́n ń pè lẹ́kọ̀ọ́ yẹn wọ́n ti mú àwọn píìnì kan wà ń bẹ̀ tó jẹ́ pé tẹ́ bá ti ń lòdù ẹ̀ gbogbo information yìí ti wà ń bẹ nìyẹn orúkọ yìí ti wà ń bẹ bẹ́ẹ̀ ni retí dìbò nìyẹn ìwọ tó bá ti gba recharge card ó ti dìbò pvn náà lẹ́tọ́ ni wọ́n gbà ní tí wọ́n fi wọ́n fi ráìsì wọ́n tún fi gbógun bí àwọn tún bí láì ìjẹkújẹ ni ó pọ̀ ọmọ Yorùbá àtẹnujẹ ni ó bà ayé yín jẹ́ nítorí ìjẹkújẹ nítorí àtẹnujẹ ẹ ń gba ráìsì wọ́n ń gbógun bí lọ́wọ́ yín a nídìí awareness ní ojúlé dójúlé a nídìí ìwé tí wọ́n ṣe ní ìwé pélébé pélébé tí ì ṣe pé wọ́n fi owó rà ọ̀wìn lẹ máa ṣe lẹ máa produce ẹ̀ ẹ ti máa kọ gbogbo orú àwọn nǹkan wọ̀nyí sínú ìwé yìí ẹ máa máa fún àwọn ìyá yẹn tí ẹ bá lè irú àwọn ìwé tí àwọn ajẹ́rìí jehova ń lò ẹ kọ ní èdè yorùbá tí ó yé wọn ẹ kọ èdè òyìnbó sí ẹ̀gbẹ́ kan ẹ kọ pépépé kó má gùn jù ẹ kọ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní libya tó ṣẹlẹ̀ ní tó ṣẹlẹ̀ ní afghanistan àwọn nǹkan tí àwọn ìjọba wa ń ṣe gbogbo ìyà tí wọ́n fi ń jẹ wá bí ò ṣe síná bí ò ṣe sómi bẹ́ẹ̀ bá ń gba ìbò tẹ́ẹ̀ bá ń dìbò ọdún báyìí ni ẹ tú àsí bí wọ́n ṣe pa àwọn ọba wa àwọn Abíọ́lá wọ́n ṣe pa Awólọ́wọ̀ bí wọ́n ṣe pa àwọn olórí wa Bọ́lá Ìgè bí wọ́n ṣe fi Ìgbòho sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ni kẹ́ẹ̀kọ́ sínú kínní ẹ pín fún àwọn ènìyàn ẹ pín fún wọn ẹ lè máa pa ẹgbẹ́ púpọ̀ ní sí election tẹ́ ẹ bá ní action. nǹkan tèmi sọ ń sìn ni pé this was about four five months ago tó ti bẹ̀rẹ̀ kínní yẹn and it's just not going to be i'm not sure it's one off èmi rò pé one off new o èmi rò if they have started four five months ago wọ́n á ti cover gbogbo Èkìtì Ondo state gbogbo you know wọ́n á spread love, but once something something back ti gba gbogbo àwọn BVN number one. i mean there is nothing What can we do to stop that? That's what we have to try to work out. now. How can we get around? How can we get around the BVN number collection and the recharge card? Don't back. How do we get? How do we get? You know, how do, how do we go? How do we go around it? Killer machine, killer machine. Ìta máa ṣe ni mo ti sọ yẹn sà, action la need, no tariwo. Okay kì í ṣariwo ní social media mo ti sọ live without without number mo ti sọ kì í ṣariwo action la need we need action àkànlé máa pariwo ẹ bàbá sọ pé kò ní selection ìgbòho sọ pé kò ní selection ìgbòho sọ pé election máa wà tẹ́ ìgbégbèsè ìgbòho tó wà níbi tó wà ní tí yóò máa bá take action nínú nínú ta àbí bàbá tó wà níbi tí bàbá wà ní ó máa take action ṣé ẹ̀rọ wípé ọ̀rọ̀ ẹnu náà fi ṣe náà fi gbẹ̀jàgbára láì ṣe action ni ẹ bá yẹ tì mí jù bẹ́ẹ̀ lọ èmi ò mọ̀ sòtọ́rọ̀ fún yín ẹ ń dara yín láàmú pé kò ní selection yẹn ẹ ń dara yín ẹ máa gbé gbèsè. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èmi o àṣebẹ́sì níbí o ní London tẹ́mi wà yìí o èmi pẹ̀lú Koiki pẹ̀lú kí wọ́n ti ń gborúkọ ẹ̀ eh, ìgbà táwa kọ́kọ́ ìgbà táwa bẹ̀rẹ̀ Koiki Erelu Abike eh, David Hamilton eh, Gbẹdu gbogbo wọn la máa lọ lọ sí Trafalgar Square tá eh, a lọ máa lọ ah èmi ti èmi ò kì í ṣe pé mo lówó tó bá jẹ́ pé mo ni àwùjọ mọ. rally kọ o rally tẹ ẹ ṣe lókè òkun kò bá o rally yín lókè òkun wasting of time ni mo tún sọ fún yín mo tún repeat ẹ lẹ́nu kẹ ẹ gbégbá rally láti èní nílùú òkè òkun tí gbogbo yín wà pátá kẹ ẹ pariwo láti èní dọ̀tún la kò lè mú irun kankan kò lè tún inú ń wéṣì owó ẹ̀ ń wéṣì táìmù ní nàìjíríà lẹ ti máa ṣe gbogbo tẹ́ bá fẹ́ ṣe. listen mm, tẹni hmm? ṣé o mọ̀ pé àwa la kí gbogbo àwọn àwa Koiki jíjí kọ́ lèmi bá yín sọ jíjí kọ́ ẹ bá jí àwọn èèyàn èèyàn kankan kọ́ ló jí èmi èmi jọ ẹ̀ ni èmi rí ó wù mí láti dà fún ìran mi èèyàn kankan kọ́ ló mí o èèyàn kankan mi ò èèyàn kankan kọ́ ló pè mí yóò dẹ̀ sign contract rẹ̀ nìkankan bàtí tí mo sọ fún yín ni pé tẹ́ ẹ bá jiyàn tẹ bá ní àwọn ìfẹ́ ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ kan action wo lẹ gbé ní nàìjíríà tó máa fa nǹkan tẹ́ ẹ ṣe yẹn o tí òfin ní bọ́ sí ìparun tí òfin ní bọ́ sí wàhálà aṣán tí ó jẹ́ kí wàhálà tẹ́lẹ̀ ṣe yẹn o tí ó fi wá sí ìmúṣẹ sátọ̀ máa pariwo kò ní ṣe election ni láì ní gbé ìgbésẹ̀ nílé ní ìsirẹ̀yìn náà ti sọ nísìsiyìí pé wọ́n ti pín káàdì sí ìgbésẹ̀ tẹ wá bẹ̀rẹ̀ tó wá wọ́ọ̀kì nìyẹn ìgbésẹ̀ tẹ gbé òwọ́ọ̀kì nìyẹn gbogbo báwa la jí wọn àwa la kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn ẹnu wa la kọ́kọ́ ti sẹ́ kò nítumọ̀ wọ́n ti gbà kán ti gba richard card lọ́wọ́ wọn wọ́n dẹ̀ ti ń pa bbn lọ́wọ́ wọn ti wọ́n ti fi ráìsì àti àkàrà wọ́n ti fi gbà á ẹ̀yin ní kẹ́ẹ̀sì dídé kán dìde bọ́ta ìta. listen listen tẹ́ni tẹ́ni nǹkan tí mi ń sọ fún ẹ ni pé tó bá jẹ́ pé mi ní agbára economically láti lọ lé láti lọ sí gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe yẹn àwùjọ ẹ̀. bàbá mi ò ní ẹ lọ lé ẹ pé àwọn èèyàn nílé tẹ ẹ bá mọ àwọn tó lè rúùtù àwọn yúùtù nílé ẹ sọ fún wọn ẹ kó wọn jọ papọ̀ ẹ pé bàbá Akíntóyè ìfún fúnra wọn ní láti jáde látọ̀ ẹ̀yìn bàbá ò lè dúnkùkọ́ sínú ilé kí bàbá máa sọ fún àwa wípé kò ní sí election tó bá jẹ́ bàbá mi máa sọ fún wọn mú ní èkìtì wọn ti mú déètì lẹ́kìtì ẹni lẹ́kọ̀ọ́ kan ti gbà kí bàbá jáde nísìn kí ní ìgbésẹ̀ tí bàbá fẹ́ ṣe adélẹ́yẹ kan ló ń la pè náà kí bàbá tó jó lórí kí bàbá jáde báyìí nísìn we want bàbá akíntóyè not in the house i need the bàbá for now election ti fẹ́ tó twenty twenty two ti fẹ́ tó ẹ̀yin tẹ́ ẹ ń jà kiri tẹ́ ẹ bára yín forí gbára wọn nísìn where is baba Akíntóyè sí ọ̀rọ̀ lásán la fẹ́ fi gba Yorùbá àbí action where is gbogbo àwọn leader tó wà lùjàgbara gbogbo àwọn àgbàgbà ẹ̀dà kán rí kúrútù àwọn èèyàn ní Nàìjíríà náà àti ah, gbọ́mọ Èkìtì ní bàbá àwọn tó wà àwọn tó jọ̀bẹ̀ Oǹdó wà bẹ́ẹ̀ àwọn tó jìjàgbara nínú àwọn Èkìtì wà àwọn tó jìjàgbara lọ́sùn àwọn tó ń jìjàgbara ní Ondo àwọn t'Ògùn state wà bẹ̀ àwọn t'Ọ̀yọ́ state everybody kóra wọn jẹ́jẹ́ kan fún àwọn èèyàn jẹ́jẹ́ kan láwọn ṣe awareness káàkiri ojúlé lójúlé náà awareness from ojúlé lójúlé ẹ ṣe ìwé ẹ pín fún wọn ẹ pín fún wọn kán máa kà bí àwọn ajẹ́rìí kẹ́ máa sponsor wọn kán dẹ̀ máa monitor wọn kán máa jáde lẹ́rìí rẹ̀ kán máa sẹ́ni fi kọ́yẹ́sì lóde ní kán máa gbé sórí social media wọn ò nídìí media kò nídìí social media kán máa pín lójúlé lójúlé kán mọ̀ sẹ́ndì fídíò rẹ̀ sí níkọ̀kọ̀ kán mọ̀ pa wọn ṣe nǹkan tá a sọ nìyẹn kò kí ṣe pé káàkó wà lórí social media ká máa pariwo nìkan ariwo wọ́ọ̀kì kankan lẹ́yìn náà lẹ́yìn náà lẹ́sọ́ nìsín bàbá ní láti take action action wo ni bàbá Akíntóyè ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí I want to know the action of bàbá wọn kàn lè máa pọrọ pọ bàbá kán máa purọ́ fún bàbá pé ẹ àwọn àwọn ti kán máa purọ́ fún bàbá pé àwọn wà nínú igbó àwọn wà níbì kan apá ibì kan làwọn wà àwọn ń jà láìké kankan bàbá ní láti fi ojú adé konú sọ tí ó bá jẹ́ pé lóòtítọ́ o bàbá bàbá ò fẹ́ kí election wáyé o kí bàbá nísìn ní táìmù yìí we need bàbá we need the action of bàbá nínú ẹ̀ a ní kí bàbá lọ máa jáde a ní kí bàbá lọ máa jà a ní kí bàbá lọ bá wọn gbé ọ̀pá a ní kí bàbá bá wọn kiri jáde protection wọn ní orí àwọn warrior ní orí àwọn ọmọ tí ó jáde we need it náà tariwo pé kò sí kankan tó máa ṣẹlẹ̀ kì í ṣe pé kí bàbá lọ máa jà kánà bàbá ní láti mójútó àwọn ọmọ yẹn bí ẹlẹ́ṣọ̀ ṣe ní wáyé láti mójútó àwọn ọmọ tí ó mọ lọ káàkiri kí wọ́n kó wọn jáde káàkiri kí bàbá fúnra wọn fojú ara wọn rí pé àwọn ọmọ báyìí ló wà lẹ́kìtì àwọn ọmọ báyìí ló wà lóńdó àwọn ọmọ báyìí ló awareness káàkiri ẹ wá ní pé ẹni yìí ní pé wá ìtura àwọn kí bàbá dúró sínú ilé ẹ máa wá sọ pé nínú ilé yẹn ni election ti máa wá kankan máa sọ lásán lórí social media kò ní sí election ní twenty twenty three ẹ máa tanra yín jẹ ká má mójútó àwọn ọmọ for now ká má mọ ojú iye ọmọ tẹ ní tẹ́lẹ̀ kí wọn máa sọ wípé orí social media ni kí bàbá kan ti máa sọ pé bàbá sọ pé kò ní sí election bàbá sọ pé kò ní sí election ìwọlé election máa wà mo ti gbọ́ bóyá nù yàrá tó wà bóyá níbi tó wáyé ni wọ́n ti máa fi ẹnu sọ ń lo ti gbọ́ sí wọ́n ná pín richard card lẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ ṣó rẹ̀ fún yín àwọn pdp náà ti pín wọ́n ti ṣe páàmù sílẹ̀ lẹ̀ pdp ti ṣe páàmù wọ́n ti ṣe bàtà wọ́n ti ṣe bàtà tí wọ́n máa pín èmi ti come out now ṣé mi ò come out iṣẹ́ tèmi ni mò ń ṣe iṣẹ́ ti tèmi lèmi ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí iṣẹ́ ti tẹ́ni ní mídíà lèmi bí lọ́ọ̀sì mi ò sínú warrior mi ò sí ní ibẹ̀ láti láti lè máa recruit àwọn èèyàn àwọn àgbààgbà tó wà láàrin wadà àwọn lọ́lẹ́tọ̀ láti mójútó àwọn ọmọ tí wọ́n lè gbọ́ràn sí wọn lẹ́nu ṣé mi ni wọ́n gbọ́ràn sí lẹ́nu ṣé mi mídíà níṣẹ́ tèmi kò sí nínú iṣẹ́ tèmi rárá àwọn tó pera wọn ní wọ́ọ̀rìọ̀ yẹn àtàwọn tó wà ní aráàlì tí bàbá bá pè wọ́n tó kó wọn jọ tí bàbá náà mójútó wọn lọ́dà yìí wọ́n á mọ̀ bí wọ́n wà dúró bọ̀ tí wọn ò bá ní àgbààgbà tó máa mójútó wọn wọ́n á kàn máa gbowó lọ́wọ́ àwọn èèyàn máa kà àwọn èèyàn jẹ ni ẹ dúró pa síbẹ̀ ẹ ní ẹ dúró pa síbẹ̀ kẹ́ wàá máa rojọ́ sí mi wá ètè mi ò gbọ́ wọn mi jáde a ní ẹ dúró síbẹ̀ ẹ dúró pa síbẹ̀ kẹ́ máa kẹ́ máa kẹ́ máa retí pé kò ní ṣẹlẹ̀ ṣan sọrí àwọn tó ń kọ́mẹ́ǹtì yẹn lọ́nà pa sọrí àwọn tó ń kọ́mẹ́ǹtì yẹn àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ kí election wáyé ni wọ́n máa sọ fún ọ pé kí bàbá jáde fọwọ́ tẹ́ kí bàbá dúró sínú ilé kan máa sọ fún pé kò ní ṣẹlẹ̀ ṣan ẹ kó kọ́ máa nípò káwọn àgbààgbà yẹn dúró kalẹ̀ kẹ́ máa sọ pé kò ní ṣẹlẹ̀ ẹ̀yin ò mọ̀ pé àgbàlagbà tẹ́gbàlagbà bá bẹ ìbẹ̀rù àgbàlagbà máa wà lára wọn tí wọ́n ṣé àgbàlagbà tó máa fún wọn ní owó wípé ó kẹwàá apá bí ilẹ̀ máa darí sílé ni o ẹ̀rù apá àwọn àti gbowó lọ́wọ́ ru bàbá láti lè wà níbẹ̀ pé bàbá wà níwájú àwọn nígbà tí wọ́n pe àwọn jọ kán mọ̀ lọ ṣiṣẹ́ tó yẹ kán ṣe wọ́n bá wá bẹ́mi wọ́n gbà lọ́wọ́ mi wọ́n gbẹ́mi dànù ni ṣé wọ́n gbọ́ lọ́wọ́ bàbá wọn ní ti ìbẹ̀rù bàbá sí ẹ wá ní kí bàbá dákẹ́ ẹ kí bàbá dákẹ́ kán máa sọ lórí mídíà kán máa sọ̀rọ̀ lórí social kẹ́ni tí mo sọ mo ti bú bàbá kò ponúkú ni yín so kẹ́ẹ̀mú jáde torí ẹ̀mọ̀rọ̀ gbọ́ ẹ̀mọ̀rọ̀ gbọ́ ṣé bẹ́kìtì dé bọ́ọ̀mù èkìtì ní bàbá akíntóyè wọ́n ti mú déètì lẹ́kìtì tó bá tán ẹ máa bẹ̀rù o kẹ́ẹ̀gan pa sínú ilé ẹ máa bẹ̀rù kẹ́ẹ̀gan pa sínú ilé kẹ́ẹ̀ máa wá retí wípé nẹ́tíwọ́ọ̀kì yín ni o nẹ́tíwọ́ọ̀kì yín ni sà nẹ́tíwọ́ọ̀kì yín ni so kẹ́ẹ̀ máa retí wípé wọ́n bọ̀ wá dìbò fún yín kọ́ máa dìbò fún yín kẹ́ máa retí pé wọ́n bọ̀ wá dìbò fún yín ṣe ti gbọ́ ẹ múra sí ẹ bàbá is old náà ni mò ń sọ fún pé bàbá is old bó ń ṣe wá old yẹn òun ni wọ́n fi wá fi ìbẹ̀rù sí ẹni tó bá wá gbowó lọ́wọ́ wa tí ò sí tí bàbá bá wà mẹ́gbà tán bá kó wọn jọpọ̀ ẹ̀rù á bà wọ́n láti lọ ṣiṣẹ́ tó yẹ kán ṣe bọ̀ tí bàbá ò bá síbẹ̀ tọ́kàn ń wá sí abẹ́ ilé ìtàn gbà lọ́wọ́ mídí ilé tán lọ sọ́dọ̀ mídí ilé tán gbà lọ́wọ́ ilé ẹ̀wọ́ rí ọ̀níwá tí wọ́n kóra wọn jọ pàápàá ń bì kan tán gbà lọ́wọ́ ilé ń ló fi ń ṣòfò a ti ṣèyẹn sẹ́yìn bọ̀ báyìí ní ìsìn action là nídìí tá a bá fẹ́ lẹ́lẹ̀ṣàn wáyé ọwọ́ ọwọ́ àtàwọn àgbààgbà wa ló ti máa wáyé tẹ́ bá wá ní bàbá hóòdì mo ti gbọ́ bàbá hóòdì a ní bàbá hóòdì ṣé bí bàbá tó bí bàbá ṣe hóòdì ni bàbá ní kò ní selection òkè kí wá ní action kò ní sí election ṣé kò ní sí election yẹn nìkan la máa mú bọ́ tó o bá ní làákàyè wàá mọ tí mo sọ ẹni tó bá ní ọgbọ́n lórí á mọ̀ wípé ẹnu kọ́dà á fi sọ̀rọ̀ tó wà lẹ̀ bàbá ló sọ fún wa wípé a lè jà bàbá ní ká má dọ̀gbọ́n àbí bẹ́ẹ̀ kọ́ bàbá ní ká má bà nǹkan jẹ́ bàbá ní ká má jagun bàbá ní ká má gbébọn bàbá ní ká má dà nǹkan rú but bàbá sọ pé kò ní sí election báwo wá ní election yìí ò ṣe wá ní wáyé action nìyẹn that means wọ́n máa recruit àwọn ọmọ jáde ẹ ṣe ìwé fún wọn kí bàbá bá wọn sọ̀rọ̀ kí wọ́n pè wọ́n sínú mítì kí bàbá fúnra wọn wà nínú mítì láti lè bá wọn sọ̀rọ̀ àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ ṣe máa ṣe ní wọn ẹ̀ lè dá nǹkan rú bọ̀tẹ́ lead action àwọn àwọn ọmọ yẹn nídìí bàbá gbogbo warrior wọn kí wọ́n mọ àwọn warrior ní gbogbo igun kí gbogbo náà wà àwọn ọmọ wọn tó fẹ́ máa ṣe awareness ká kí bàbá fúnra wọn mọ̀ wọn tó advice wọn tó bá rí bàbá sójú tí wọ́n bá bàbá sọ̀rọ̀ tí wọ́n sọ nǹkan tó fẹ́ fún bàbá wọn ò ní gbà kan yẹn kankan wọn káwọn fẹ́ mórí lé gbóná gbà tí wọn ní fẹ́ wọ wèrè tí wọn ní fẹ́ sórí ibu wọn ò ní fẹ́ sẹ̀kọ́ tó bá wá bẹ́ẹ̀ mi èmi ò lẹ́nu ta ni mí wọ́n gbà lọ́wọ́ tèmi wọ́n gbà lọ́wọ́ ẹlòmíì ni bọ̀ tí gbogbo wọn bá kójọ papọ̀ ní ojú kan tí gbogbo mídíà tó máa tó máa promote wọn máa dúró lójú kan tí bàbá wà bẹ́ẹ̀ tí bàbá bá wà bíbẹ̀ ibi tí ẹjọ́ ti ṣe tí ẹjọ́ ti ṣiṣẹ́ nìyẹn tẹ́jọ́ ti máa wà ó tẹ́jọ́ ti máa ṣe sọ nìyẹn adé ń sọ fún yẹn ní pé ẹhun mò ń sọ mò ń sọ mo mọ tí mò ń sọ bàbá tí ó ṣé mo ní kí bàbá lọ máa jà ni ṣé mo ní kí bàbá lọ máa kó lọ máa fọ́gbò kiri ni àníbà wọn ní alídì bàbá kì í ṣe action orí fóònù la fẹ́ kì í ṣe action orí social media we need underground work if we if you don't want election twenty twenty three we need to do something about it not on social media kì í ṣe social media láti máa sọ pé à ń pariwo kì í ṣariwo ah kì í ṣariwo twenty twenty two la wà twenty twenty three náà máa dìbò ọdún kan ló kù ó kọ ọdún kan péré ṣé máa ṣe ṣe ní gbogbo last year tó ń waste time gbogbo last year a tún fẹ́ waste eléyìí mo ti gbọ́ngbà tó bá tó time èmi tẹ́lẹ̀ ológun máa máa cut fídíò mi màá máa kọ́ tiẹ̀ láti máa ṣẹ́ẹ̀dẹ̀ sí ẹ̀yin burúkú tẹ̀ máa ń kọ́mẹ́ǹtì òfò yẹn tó ẹ pọ́n tó téèyàn bá rò yẹn máa mú ẹjọ́ yẹn ẹ wà ní báyìí ló wí ẹ ó kú bàbá ń bí ń báyìí ló wí bóyá bí tí mo bá ti pe bàbá ní abojú àtàbí mú ẹ sọ ẹ ní kí bàbá wà nulẹ̀ ẹ dúró nulẹ̀ pàjáwìrì ní kẹ́mọ̀ gbé ká ẹ sí action ẹ máa mọ̀ bóyá yẹn ló kàn nísìn àbáwọn warrior àbáwọn tẹ́ máa recruit tó máa ṣe ẹ mọ̀ bá awareness lẹ́sẹ̀ àwọn tó ń gbé richard card gan wọ́n ń lọ sójúlé lójúlé ni wọn ò jókòó nínú ilé iṣẹ́ tèmi lèmi ṣe ìnà oníkálukú ló pín ló níṣẹ́ tiẹ̀ tó ṣe nínú mídíà mi ì lè gbaṣẹ́ warrior mọ́ṣẹ́ tèmi iṣẹ́ táwọn àgbààgbà yẹn ṣe mi ì lè ṣe é bẹ́ẹ̀ ni iṣẹ́ tèmi lèmi wà kí n ro kí n pariwo fún yín kí n tẹ̀ gbé yín kí n tẹ̀ bá yín ṣe iṣẹ́ tèmi mo wà mi ò dẹ̀ lè gbé méjì pọ̀ ẹni tó bá ń ṣe tiẹ̀ tó pera rẹ̀ ní wọ́ọ̀rìọ̀ ni kó mú wọ́ọ̀rìọ̀ yẹn lójú páálí kó má mú ti tèmi mọ́ tiẹ̀ mọ́ ṣe pọ̀ ṣe wọ́ọ̀rìọ̀ yẹn ká mọ̀ pé wọ́ọ̀rìọ̀ ló ń ṣe nǹkan tẹ̀mí sọ nìyẹn o èmi ò ní kí bàbá yín lọ jà àbí mo ní kí bàbá lọ gbégbọn mi àbí kí bàbá jáde lásìkò yìí ṣé ẹni tó bá débì ilé ní tí bàbá wà nínú mítì tí gbogbo mídíà wà bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ kóra wọn pé èmi lè Èkìtì Oǹdó lèmi Ọ̀ṣun lèmi Ọ̀yọ́ lèmi tí bàbá dẹ̀ jókòó bí àgbà tó wà níbẹ̀ tí bàbá gbọ́ ó kékeré yìí nídìí bíbà yìí àwọn òwe yìí kí wọ́n distribute ẹ̀ fún wọn bàbá ló ní ká má jàjà ká má jà ká má pa ìbò bàbá ló ní ká má jó nǹkan bàbá ló ní ká má jagun so now àwọn nǹkan táwọn àfiṣẹ́tà ìdí jagun kí bàbá provide ẹ̀ fún wa now ṣé nígbà tí ok nígbà tí gbogbo àwájọ jókòó ó wá kú bí yóò ṣe tún ṣe lọ sọ́dọ̀ tẹni tí ó kú lọ́dọ̀ tẹni tí ó gbọ́dọ̀ ẹlòmí tí ó gbọ́dọ̀ òṣètọ́lá lọ pé òṣètọ́lá o wọ́ọ́rìọ̀ ní mí ẹ ràn wá lọ́wọ́ nígbà tí gbogbo bá ti wà ní gbìmọ̀ kan tí bàbá wà bẹ́ẹ̀ tó lè jẹ́ pé ojú gbogbo aná fi kó owó fún yín ojú gbogbo aná fi bùrẹ́dì jẹ́ fẹ́ ó wá kú bí wọ́n ṣe lọ lábẹ́ ńlẹ̀ tí wọ́n tún máa wá lọ gbowó lọ́wọ́ àwọn èèyàn nínú group káàkiri àwa máa wọ yẹn kò ní sí sponsor abẹ́lẹ̀ kankan ibi tá a ti mọ̀ nìyẹn iṣẹ́ wọn wá ṣe é ń tó bá fẹ́ wọn á ṣe é fún wọn béèyàn ṣe jìjàgbara nìyẹn ẹ lè fi ẹnu jìjàgbara o ẹ lè máa fi ariwo kákan máa ranjú mọ kẹ máa sọ pé torí pé ẹ fẹ́ kéré owó yìí èrò ogun ogún ọgbọ̀n kó máa fíù yín ẹ lè fi fẹẹ jàgbàgbára ẹ rò pé lóòótọ́ ń wò yín yẹn wọ́n ń gbọ́ yín tán mélòó ló ń gbọ́ nínú yín ọ lọkọ kalẹ̀ síbẹ̀ ibẹ̀ ni ọjọ́ kó sí tó bá fẹ́ mọ iye èrò tó ń wù ẹ lọrẹ wo highest kìíní lórí youtube kó lọ wo ìlú tó wù ẹ jù àwọn ìlú tó wú ẹ jù lọ wò wọn ibi tó ti mọ àwọn tó wú ẹ jù nìyẹn ẹlòmíì àgbọ ó mọ páwọn tó wà nàìjíríà kò síná lórí fóun wọn most of them wọn ìlàjọrọ ni wọn gbọ́ wọn ní parí yòókù ìlà ẹlòmíì ibi tó bá ti bá ní ọ̀bá yóò lọ kò ní gbọ́ tán torí kò sí dátà owó ló mánéjì but tó lè fi gbọ́ inú ìwé lẹ máa kọ́ sí èdè máa máa sọ́ kàkiri ẹ máa máa pín flyers pín pọ̀pọ̀ tíkẹ́ẹ̀tì tí ẹ stíkà ẹ máa máa fún àwọn èèyàn dójúlé dójúlé owó akubi tí bàbá ó ti jókòó tí ó ti gbowó lọ́wọ́ tèmi tí ó gbà lọ́wọ́ àrólé tí ó gbà lọ́wọ́ òsàtọ́lá tí ó wà tó wá padà lọ sọ́dọ̀ àwọn míì kó fẹ́ gbogbo tí bàbá dẹ̀wà mẹ́ tí wọ́n ní fún ní ẹ̀pẹ̀ táà ní màá ó lè lélẹ̀ ọ̀ ti sẹ́ ọ̀ ti fún Yorùbá táà ní màá fà wọ́n dànù ní jìgá action underground work bàbá ní láti sọ̀rọ̀ sókè for time kì í ṣe ariwo pé kò ní sí election tẹ́ ẹ̀ bá fẹ́ kẹ́ election wáyé bàbá ní láti gbé ìgbésẹ̀ and then gbogbo àwọn àgbàlagbà yẹn wọ́n ní láti gbé ìgbésẹ̀ kì í ṣe ariwo kò ní sí election bàbá ní kò ní sí election ẹjọ́ kò kalẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ lẹ́sàn àwọn eléyìí náà ti ń plan ara wọn wọ́n ṣe lè chat card wọ́n ń pín níjọ kírísítàsì wọ́n tún pín ráìsì wọ́n pín ṣíkìn wọ́n ń pín ṣíkìn ẹ ń pín ṣíkìn wọ́n pín adìyẹ ẹ̀dẹ̀ sọ pé kò ní selection ẹ̀dẹ̀ ní pé kò ní sí election richard card tí wọ́n ń pín yẹn mọ̀ pé kóòdì ni wọ́n náà ti gba pfn àwọn nǹkan wọ́n ti ń dìbò nìyẹn ẹ̀dẹ̀ ní kò ní selection ẹ̀yin tó wáyé kẹ́ ẹ pín nǹkan tí wọ́n fi ní dá wọn lò wọ́n bá gbà kò ní sí kankan tí wọ́n fi nígbà tí wọ́n fi nígbà recharge ẹwà àgbà títí pariwo ní àwọn tí wọ́n strategist ni wọ́n wá ń pè recharge card fún yín àwọn àgbà títí pariwo pé kẹ́ẹ̀ṣèwé kẹ́ẹ̀ṣèwé kẹ́ẹ̀pin fún wọn káwọn láyé ẹlẹ́gbọ́ ẹlẹ́gbọ́ kò sí problem o ẹgbọ́n sókè hmm, èmi relé à ń gbọ́ yín o. à ń gbọ́ yín ẹgbọ́n sókè o. ẹni tó bá fẹ́ kó gbọ́ ẹ lọ mọ́rọ̀ mi kalẹ̀ kẹ́ ẹ máa bú mi ká wọ́n ti sọ fún mi pé ẹ wàá bú mi náà tẹ́lẹ̀ kò dẹ̀ gbé ńlá àbò gbé tẹ́lẹ̀ lára ni bó bá wù yẹ ẹ máa kọ́lẹ̀ gbogbo tí mò ń sọ ó máa máa wà nínú àkọsílẹ̀ pé mo sọ nǹkan báyìí bó pẹ́ bóyá ẹ máa rántí ọ̀rọ̀ mi kérò pọ̀ wọ́n tí wọ́n ti kọ́ ni èèyàn fi ń sọ̀rọ̀ bí kò sí pé kán gbọ́rọ̀ tó ń sọ yẹn kán dẹ̀ mo lò kí láǹfààní èrò tó pọ̀ tẹ̀ kan pariwo lásán tí gbogbo ọ̀tẹ̀ sọ tátẹ́gùn gbé e lọ tí atẹ́gùn gbé e dànù èmi ó sọ fún ọmọ Yorùbá kó o ronú tọrọ mo sọ fún ẹ ẹ bá fẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ bá fẹ́ kẹ́ ẹ jókòó pa síbẹ̀ kẹ́ máa retí ẹni tí ó ṣiṣẹ́ fún yín ìwọ náà jókòó pa síbẹ̀ kó mọ́ ṣiṣẹ́ jókòó pa sínú ilé kó kàn máa kọ́mẹ́ǹtì ìbànújẹ́ ká kó jẹ pé kọmenti òfò ni ma máa máa ka ká owó òfò lọ máa máa fi tètè kùtè ká wàá wà á mú nígbà tó bá yá. mo ti ń lọlé mo lò kọjá táìmù tó yẹ kí n lọ. hello. ẹ pẹ́ tó. ẹ ṣe mà. ẹ pẹ́ tó yá mi gbogbo ṣe ń là ń pẹ́ ọlọ́run tó sọ wípé àsìkò ti tó láti gba yorùbá nation tó dẹ̀ ti ń dìde láti máa jà fún wa nítorí pé àwọn ọba tó kù yẹn kò kí ń ṣe ojú lásán bẹ́ẹ̀mi ṣe wà ń bíbà ẹ̀ i'm a prophet of god prophetess ni mi gbogbo ẹ̀ náà ni mo ti sọ títa tí mo ṣe voice gbogbo bọ́lọ́hún ṣe ń sọ wípé àsìkò láti mú wa kúrò ní ìlú tí wọ́n ń pè ní nàìjíríà and eh, gbogbo àwọn ọba tó ń kú yìí kò kí ń ṣe lásán even àìmọye àwọn ènìyàn ló máa kú ní ọ̀rọ̀ yorùbá nation yìí even very soon àwa ti mọ̀ wọn tó tún máa kú <laughs> anyway um, àwọn youth ló ní ìjà yìí ọlọ́run ò ní bọ́lẹ̀ látòkè láti wá bá wa jàìjàì ọlọ́run fúnra rẹ̀ òun ló kó sí inú bàbá wa Sunday ọmọ Adéyẹmọ èèyàn náà lọ́lọ́run máa ràn èèyàn ni bẹ́tà àwọn tó wà Nàìjíríà èmi ò mọ ọkọ tó ń ṣàwọn youth tó wà Nàìjíríà bóyá ẹ̀rù ló ń bá àwọn. kò sẹ́rù wọn ò fẹ́ sí wọn nípa kan sí. bíkọ́ sígbà táwọn wà lọ́mọdé bẹ́ẹ̀ mi ṣe wà yín sí àmọ́ over sixty àwọn tí ráyọ̀tì kan bá ṣẹlẹ̀ ní nàìjíríà nígbà yẹn àmọ́ bí àwọn ọmọ yunifásitì ṣe ń ṣe tó ń takù everything but kí ló wá ń ṣe àwọn tó wà nàìjíríà nísìnyí ìyà ń jẹwọ́ tó di tó di kọ́ oúnjẹ tó ń gbé fún wọn yẹn oúnjẹ ló ti ṣe iṣẹ́ sí lára tó jẹ́ pé wọ́n ti ń ra iye wọn. iye wọn wọ́n ra iye wọn wọ́n dẹ̀ ń gba oúnjẹ wọ́n dẹ̀ ń jẹ ibù kó máa wọ́n mọ̀ nímọ̀ fi ń jẹ àwọn Ọlọ́run ti sọ̀rọ̀ ó ti rán àwa òjíṣẹ́ ẹ̀ ó ní kò sí ẹni tó lè wà ní orí oyè ní Nàìjíríà tí ẹkún máa ké bí ikú tẹ́ ẹ máa ké bí ẹyẹ táwọn ènìyàn máa bí ọmọ ènìyàn ó ní kò sí anybody tó máa sọ president. even kí Buhari kúrò bẹ̀ kí Tinubu bọ́ síbẹ̀ kí any other person bọ́ síbẹ̀ in fact àwọn èèyàn tó wà bẹ̀ wọ́n lè ní peace mọ́sẹ̀ nítorí pé olúwa ní òun ti fa ìjọba Nàìjíríà ya. pé àwọn yẹn wọn ló máa dìde lọ́la tẹ́ka sàn ọ́ àti gbọ́ ògùn ọlọ́run àdúgbò ló ṣe máa ń sọ òkè ìṣojú bọ̀rọ̀ àti gbọmọlọ́wọ́ èkúrò ìṣojú bọ̀rọ̀ níbi tí àwọn kan sọ pé àwọn fẹ́ yapa kò ń ṣe pẹ̀lú ẹ̀rín wàhálà máa wà fọ́júfọ́jú là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọ́fọ́ tán ìjà ló ń dálẹ̀ bó ṣe yẹ kó rí nìyẹn kò sí gbọ́ sọ́nà ọdún fẹ́ ṣe ó ti rán gbogbo àwọn ènìyàn ó ti rán gbogbo àwọn tó ń jíṣẹ́ ti rán gbogbo àwọn tó ń rìnà wípé kò sí pọ̀tọ́ ń pè ní Nàìjíríà mọ́. so àwọn tó wà lé àwọn ló yẹ kó máa ṣe kí ni àwọn ló yẹ kó máa dìde àwọn tó wà nílùú òyìnbó yìí àjìyà jìyà nílùú yìí nà àbí ní tó bá ń wọ la máa jẹ àwọn tó wà lé ní ìyábà wọn ò ní iná wọn ò lójú ọ̀nà tó dá wọn ò ní omi ìgbésí ayé tó ń gbé kò tiẹ̀ dẹrùn àtàwọn tó náwó, àtàwọn tí ò lówó. ṣé bó ló ti wọn tún kidnap ní Lagos express road yẹn tó pa dírẹ́fà ẹni yẹn tó tún sùn yẹn lẹ́sẹ̀ ẹ̀ pa inú lọ ẹ̀ṣẹ́ ìlú nìyẹn. ní bíbá yìí bẹ́ẹ̀ ohun tó ṣe wọn ló ń ṣe àbí. so ẹ̀dẹ̀ ń gbìyànjú ìpín ìgbésẹ̀ àwọn ọmọ fínísì yunifásitì wọn ò ríṣẹ́ wọ́n fẹsẹ̀ gbálẹ̀ káàkiri ni gbogbo wọn ti di olóṣó wọn ti di oní four one nine òṣèlú ọ̀tọ̀ ní nàìjíríà bẹ́ẹ̀ pé wọn kọ́ bá yín ṣe nǹkan ọmọ àga yín ni ẹ̀jọ̀ ṣèlú nìyẹn tó bá wù wọ́n kó wọ́n ṣe kí ni tó ń gbára wọn kó lọ́wọ́ yà tó bá dẹ̀ wù wọ́n kó má gbára wọn àwọn ló ń gbé ń bẹ̀ Hmm. ọ̀rọ̀ tuntun tẹ́lẹ̀ yìí bá wọn sọ pé kí wọ́n wake up kí wọ́n mo rí ibi tí wọ́n ti lọ pé research card five hundred two hundred tó pe káàkiri fáwọn èèyàn ẹjọ nílùú táwa wà bíbà ní Canada ṣé táwa bá fẹ́ dìbò nílùú yìí ṣé ṣé prime minister tiwa wọ́n wá ń ní bribe ni ká tó lè máa dìbò ó yẹ káwọn náà ti mọ̀ yí pé nǹkan tó ń ṣe fún wọn yẹn ò dáa wọ́n wọ́n wọ́n bá ìgbó wọn láti máa dìbò ọba wa débẹ̀ tán wọ́n máa fìyà jẹ yín wọn ò ní rí tiyín rò ó yẹ kó máa sọnù wọn pẹ̀lú two hundred naira recharge card orí burúkú tó ń gbélé wọn lọ́wọ́ àti five hundred naira recharge card tó ń gbélé wọn lọ́wọ́ onírànà kan bẹ̀rẹ̀ àgbà tí mò ń wò ó ní ṣé ṣé gbogbo nẹ́tíwọ́ọ̀kì ló ṣiṣẹ́ fún ẹ máa wò ó ìyá ni ìyá ló bá wọn débẹ̀ wọ́n dẹ̀ ń fáwọn ènìyàn wá sínú oko ẹrú wọ́n fi wọn sínú bondage ẹ́ inú bondage náà fi wọ́n sí náà pẹ̀lú gbogbo tí wọn wọ́n pọ̀ oúnjẹ fún wọn ẹ̀yin mọ bó ti ṣe sínú oúnjẹ ni wọ́n tó wọn ti ra níyè owó tó fún wọn náà ti tó ti ra níyè àti tó bọ́lọ́run ṣe sọ wípé òun ti fàjọba nàìjíríà yá kò sí kó tọ́lọ́run ò lè ṣe kò lè bọ́ sílẹ̀ láti ọ̀run wá wájà ènìyàn náà ló máa ṣe sọ àwọn yóò ti ẹni láti dìde láti fáìtì fún future wọn àwọn ọba wọn gbé nàìjíríà náà àti five years ago bẹ́ẹ̀ mi ti fi nàìjíríà sílẹ̀ lélẹ̀. ṣé bó ṣe ń lọ bó ṣe ń tọrọ owó káàkiri yẹn ló pè wọ́n tó ń tọrọ jẹ kiri pé ẹ fún mi nígbà ẹ fún mi láwo ojú ò tì wọ́n ẹ ọ̀rọ̀ olóyè ọ̀rọ̀ olóyè Sunday Igboho a sọ fún yín mo sọ fìgbà ẹ lọ síwájú ààfin ọba tí ẹ bá ní politician máa pa yín sọba náà tó máa kóbọn wá ní ibi tá yóò ti sọ ọba yẹn lẹ́nu nìyẹn ìgbésẹ̀ wo náà gbé lórí ọba lórí pé kẹ́ lọ sí ààfin ọba kẹ́ lọ máa dáná wájú ilé ọba yìí sórí social media láti máa parí ọ̀rọ̀ ni social media kọ́ láti máa gbé So that ọdún àráyè wọ́n ti sọ fún Want to yín amúlùdùn nìyí. ọlọ́run máa gbà wọ́n ọlọ́run any. gbà wọ́n àwọn èèyàn tó ń jẹ nínú nàìjíríà yẹn fún àwọn ní ìfẹ́ kí nàìjíríà pín kò dẹ̀ sí nǹkan tí wọ́n lè ṣe ọ̀rọ̀ ọlọ́run lè lọ láìṣẹ ó máa pín ni torí pé olúwa sọ pé this is the time kò sí ẹnikẹ́ni tó bá jẹ́ òjíṣẹ́ olúwa tó ríran gidi gan táwọn dẹ̀ fi ràn án àbí ó ń gbọ́ ohùn ni á mọ̀ wípé ọlọ́run náà ti pín nàìjíríà rádaràda ló wà bẹ́ẹ̀ báyìí ìtọ́kù sí rádaràda ìná àwọn èèyàn máa tọrọ owó ebi ń pa wọ́n in fact ó yẹ kó àwọn tó wà nàìjíríà ló yẹ kó rírí rírí rírí jà fún wọn jà fara wọn èmi dẹ̀ mọ̀ ẹ̀ pé tásìkò bá tó tí wọ́n lè endure mọ́ wọ́n á dìde yes tí wọ́n bá lè endure mọ́ ẹ́ ṣé ṣé ṣé ìlú nìyẹn ọ̀rọ̀ tìmọ́tì lè wà nílẹ̀ tó yẹ pé gbogbo ẹ̀ là ń gbọ́ lóríṣiríṣi táṣìírí ń tú báyìí ẹ́ pẹ̀lú náà tẹ́lẹ̀ orí burúkú tí wọ́n kọ́ kiri tí wọ́n fi tí wọ́n fi ń pàtó tí wọ́n fi ń pa àwọn èèyàn káàkiri tán náà wọ́n kó hòtẹ́ẹ̀lì ẹ́ is that a country? wọ́n tún ti ní hòtẹ́ẹ̀lì wọ́n tún wọ́n tún kàbẹ̀ lọ tọrùn àwọn olówó nàìjíríà wo wo mọ owó ẹ̀jẹ̀ ni wọ́n ná káàkiri ṣẹ́nu nìyẹn ìyá mi ẹ máa gbé tòbọ̀ jàre lọ́kùn wà pẹ̀lú wa ẹ máa fọ́nà ní fọ́nà lè jẹ́ kí wọ́n gbọ́. ẹ ṣe wà ẹ ṣe kàn. tọ́ a ní rí jù báyìí lọ mo gbìyànjú àti pé ẹni tó pè mí yẹn padà. but ó dàbí pé nìyẹn wà ní another call. hello à ń gbọ́ yín. yes sir. yeah èèyàn kan wà lórí kọ́ọ̀ ńgbà yẹn nígbà tí nẹ́tíwọ́ọ̀kì yóò da ẹlòmíì tí wà mẹ́ à ń gbọ́ yín báyìí. ó oh, òkè um, mo kàn fẹ́ fẹ́ láti appreciate iṣẹ́ tẹ̀ ṣe náà. ẹ ṣe gan-an máa kọ́ ikú mú kọ́tù máa sọ pé ìbẹ̀rẹ̀ òkè ṣe oníṣẹ́ àfẹni tó bá borí ti gbogbo ìlàwùgbà so mo dẹ̀ tí àwọn èèyàn bá ti mọ witness èèyàn mo máa ń tẹ̀ láti get do against èèyàn so ẹ má jẹ́ kí àwọn èèyàn máa jẹ́ kí wọ́n máa mú yín bínú. èmi ò bínú ṣé mi bínú ni èmi kàn sọ̀rọ̀ ni. ṣé rò mi bínú sí wọn kò kàn mí èmi ti mọ̀ pé ẹran ni wọ́n wọ́n lè ṣe tán má kọ́mẹ́ǹtì òfò èmi dẹ̀ mọ̀ wípé bọ́n ṣe wà yẹn àwọn tíjọba lò láàárín wa àwọn leléyìn wọn ń ṣe àwọn tó tán fẹ́ gba òmìnira gangan tó bá jẹ́ àwọn tó fẹ́ gba òmìnira gangan wọn ní sọ fẹ́mi wípé kémi máa bọ̀ nílé ṣé mi ò tí ì ṣiṣẹ́ mi kí láǹfààní ibi tí mo wà dílé same thing ni bẹ́ẹ̀ ni ṣe ń pẹ́ ṣé kò sí òkè àwọn tó ń sọ wípé àwọn ò lè sọ̀rọ̀ nílé bọ̀ tó ń sọ̀rọ̀ lórí mídíà tó ń sọ̀rọ̀ ń bá wọn jọba yẹn ókè bó ṣe ń sọ lórí mílíọ̀nù ìgbé tí wọ́n kúkú sọ nígboro ṣé wọn ọ̀dálé wọn mọ̀ ni àbẹ́ ń tanra yín ṣé wọn sí ní nàìjíríà àwọn tó wà ní nàìjíríà tí wọ́n ń sọ̀rọ̀ lórí social media tó tẹ̀ ń gbowó kiri bẹ̀ ṣé wọn sí ní nàìjíríà wá tí wọn lu opportunity yẹn tó kó àwọn èèyàn dání tó lọ máa lọ káàkiri èmi ò sí ní nàìjíríà tó gbọ́ wà nàìjíríà bèrè jáde abáwọn ló fẹ́ mú mi. ọlọ́run tẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ kẹ́dẹ̀ sọ ti yín gbogbo pẹ́ ṣe sọ náà pé gbogbo nǹkan tẹ́ sọ náà ló wà lákọọ́lẹ̀ ẹ̀kan sọ ọ́ tẹ bá bẹ̀ ti sọ ọlọ́wà tó àwọn ilé tí náà máa gbọ́ tó bá dẹ̀ jẹ́ pé ẹ ní àyè ní ìdàrẹ́ àfẹ́ eh, sí bàbá. ẹ wo èmi ò nídìí ọ̀rọ̀ kọ̀kọ̀ ọ̀rọ̀ kọ̀kọ̀ tí ò ní wúlò ẹ mọ̀ pé ta gbangba ló dà ọ̀rọ̀ kọ̀kọ̀ ò wúlò ṣé wọn àti pariwo ìgbésẹ̀ ti ẹyin ẹkan tán máa sọ pé ẹyin kan máa pè yẹn kan ní private ẹ pè wọn private private kìíní so tí tó yẹ kí ìṣẹ̀ṣẹ̀ máa sọ tó yẹ kí ìṣẹ̀ṣẹ̀ máa sọ tí ò bá yẹ ká kò yẹ kí gbogbo wọn ti mọ̀ ó yẹ kí ìṣẹ̀ṣẹ̀ máa sọ ọ̀rọ̀ Ìgbòho Ìgbòho ló wà níbẹ̀ yẹn tálẹ́ntì ò jẹ́ nínú ilé ara rẹ̀ tálẹ́ntì ò mọ̀ gbádùn nínú ilé ara rẹ̀ wọ́n lè forúkọ má nìyẹn Ìgbòho lọ́dà gíráǹdì alídé ẹ̀ lọ síwájú ilé àwọn ọba mo kọ́kọ́ nú wọn ò ṣe kọ́kọ́ wọ́n máa ní kí n wá sílé ọba ṣé kí wà ìgbà tí gbogbo yín wà ní Nàìjíríà gbogbo yín kọ́ lẹ́ lọ sílé Ìgbòho ni gbogbo yín kọ́lẹ̀ wà nínú ìgbò gbogbo yín kọ́lẹ̀ bá gbòwó ṣe mélòó nínú yín ló wá délé ní ìsúté lọ fáìtì fún gbogbo mélòó nínú wọn ló lọ sẹ́mi lọ lé gbòwó rí ni àbí wọn rí gbòwó sójú rí ẹ̀yin lẹ rí gbòwó sójú lẹ jẹ lábẹ́ gbòwó náà ẹ̀yin lẹ jẹ lábẹ́ mi jẹ lábẹ́ gbòwó ẹ̀yin lẹ forúkọ gbogbo mi forúkọ gbogbo náà ẹ̀yin lẹ ya fọ́tò pẹ̀lú gbòwó tẹ́ ẹ̀ sọ pé àwọn èèyàn yìí ní tẹ́lẹ́gbọ́n fi gbowó lọ́wọ́ àwọn èèyàn wáyé tẹ́ ẹ̀ lọ dìde nísìnyí ẹ̀ kàn sọ pé ọba kan ló ṣe gómìnà kan ni wáyé tẹ́ ẹ̀ mórí lébẹ̀ máàlì yẹn wà níbẹ̀ nísìnyí kò sí kankan lóyún tó dìde ẹ ń gbádùn nínú ilé yìí náà gbogbo wọn náà ń jẹun nínú ilé wọn tó ń fi tán fẹ lánàá ẹ wá ní kí n máa pe bàbá kọkọ yìí pe bàbá o bàbá ẹ dìde action la nídìí ní táìmù action ni o bàbá ẹ nídìí action a nídìí action yìí o kẹ ẹ pé gbogbo àwọn wọ́ọ̀rìọ̀ sọnù wọn jọ ọ̀tán láwọn wọ́ọ̀rìọ̀ ni a fẹ́ mọ ibi tán ẹ bá wa béèrè lọ́wọ́ pé bọ́n náà bá ṣẹ́ dé mo fẹ́ kẹ́ béèrè lọ́wọ́ wọn ẹ ti ní òní selection ṣùgbọ́n a fẹ́ mọ ibi tán bá ṣẹ́ òde a máa pé tábà bá dà ní group àbí ó ní àwọn ìṣirò àwọn directorate wọn ṣe kíní lè ní àwọn dàgbà gbogbo kíní ẹ̀ náà lọ sọ bẹ́ẹ̀ tó tó bá jẹ́ pé ó ní àwọn group àwọn warrior tó wà lálé lẹ́yìn àwa tó yẹ pé àti ilé tá a lè send material. ṣé tó bá pè wọ́n jọ ẹ máa gbọ́ mi tí wọ́n bá ti pè wọ́n jọ ibẹ̀ ni bàbá ti máa bẹ̀ ẹ mọ̀ pé wọ́n ní ìbẹ̀rù bàbá jùrú àwa ìlọ ṣé bẹ́ẹ̀ ṣe bọ̀ bẹ́ẹ̀ ok kí bàbá wa béèrè lọ́wọ́ wọn pé apá abo lẹ́yìn wà síbí bàbá ló ní pé ká mọ̀ lọ́jà torí pé ká mọ̀ bá a ṣe wá lọ́sẹ̀ torí pé ànírin iṣẹ́ bàbá ó dẹ̀ pé wọ́n kè báyìí apá abo lẹ́wà o ìwọ apá abo ni yín ẹ̀yin tọ̀yọ́dà mélòó ni yín níbẹ̀ yẹn apá abo lẹ́wà kán kóra wọn jọ kẹ́wọ̀n kan jẹ́ lídà wọn kan jó lórí ń bẹ̀ kí orúkọ wọn wọn wà nílẹ̀ kan ti list orúkọ wọn kalẹ̀ kẹ́bíbọ̀dì wọn wà níbẹ̀ ok apá bíbẹ̀ bóyá every week ni o lábàá máa provide gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ apá abolẹ fẹ́ lọ sí ní ẹ̀yin tẹ́ wà lọ́yọ́ yẹn gbogbo òlu tó wà ní agbègbè Ọ̀yọ́ ẹ lọ síbẹ̀ ẹ̀yin tẹ́ wà ní gbogbo agbègbè Ògùn state ẹ gbàbẹ lọ àwọn Èkó ẹ lọ máa lọ sí ṣọ́ọ̀bù báwọn náà ń pín káàdì kiri yẹn ẹ̀yin náà fún wọn níwèé kan lọ máa gbọ́ náà ẹ bá wọn sọ̀rọ̀ náà ẹ pínwèé fún ẹgbẹ́ bíríìtì tí wọ́n fi ní ṣe nǹkan tẹ́ ẹ tẹ́lẹ̀ ṣọ́ yóò fi ní tó bá ti dìgbà náà máa sọ fún ìfẹ́ mo sọ fún yín. ọ̀rẹ́ màmá tẹ̀lé voice message after the oh. show. Yeah, thank you. All right. Mi ò bínú sẹ́nikẹ́ni o, ẹni tó bá wo ní kálukú wọn lọ, ẹni tó bá bú mi kó bú mi, kódà ẹ sì máa ṣe ṣóò fún mi nígbà tó bá sú yín. Ẹ lọ kọ déètì nílẹ̀, wọ́n sì máa bú mi, wọ́n máa ṣe ṣóò ẹ máa wò wọ́n. Nígbà tó bá tẹ̀lé máa sọ fún yín, èmi ti rí ni pẹ́ẹ́sì confront mi, èèyàn kan wọ́n lẹ́nìkan máa confront mi nínú yín. Màá fi ewé ajá àtẹran ni, ajá, ẹran, màálù ni màá fi ewé. Ẹni tó bá fẹ́ kó dìde, ẹni tí ò bá fẹ́ kó má dìde. Ṣé èmi ń bẹ ní Nàìjíríà? Ẹ̀yin lẹ máa jìyà tó pọ̀ ńbẹ̀. Ẹ wo, a ní rí jù báyìí lọ ẹ̀yin èèyàn mi. Ẹ̀yin ẹ̀yin olólùfẹ́ Tẹ́ní ọmọ ológo, ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ẹ ṣé gan, thank you so much a ní rí gbogbo eléyìí jù báyìí lọ um máa fi eléyìí síì lọ á tún máa pàdé ní ìgbà mìíràn gẹ́gẹ́ thank you so much èyí tá a wí lónìí àárọ̀ ti rọ̀ mọ́ ẹni tó bá ní tá a wí lónìí àwọn fẹ́ẹ́ fi wá wò léèrè ọ̀rọ̀ kó yọkùn ẹ̀mí ẹni náà gbogbo ẹnikẹ́ni tó bá ní tí mo sọ lénìí o mi ò wí ire o gbogbo ìpéjọpọ̀ wọn ọ̀run kó dàrú kó bàjẹ́ bẹ́ẹ̀ ni yóò dára fún wa alizu mustapha thank you bẹẹ ni yálùkò ìgbàkóògbọsù torí ẹlẹgàn ló dàrú i don't care ẹ ṣẹṣẹ mọ mú wa mọ pé jáde ẹ lọkọ déètì nílẹ wọn máa jáde wọn máa ṣe ṣó wọn ti lẹyìn kan máa ṣe wọn máa confront mi máa bú mi so èmi náà dẹ ti múra yín lẹlẹ à ń retí bó bá pẹ bóyá ìyàlẹbi jẹ àgbàrin èsì sí lọrọ tiyín ẹ wo òròlù yẹn ní ìnálénu kẹ mọ bàdàrú òròlù yẹn ní lèmi ọmọ olúfọn adé òròlù ọmọ kẹláwẹ mo lépo nílé ni mo jẹ lání fún mo níyọ nílé ni mo jàtẹ bẹ́ẹ̀ ni àwárí òwò balùwẹ̀ láàrè ọmọ aládé ṣẹṣẹ fún ẹni tó pe bàbá tèmi lájí òní rọnú torí gbé orí àwọn ẹni bíi àti òṣìkà ní bàbá tèmi fi máa ń somi mu ah àṣé o adúpẹ́ o ṣé mo wíire àbí ń wíire ẹ inú ti ń bí yín <laughs> ṣé mo wíire àbí ń <laughs> bẹ́ẹ̀ kí ni mo mo kíra mi èèyàn kan wá máa sọ pé gẹ̀yìn ò gbádùn ọmọ tí ò lẹ́kọ̀ọ́ sẹ́yìn lẹ́yìn sọ fún mi pé ìgbádùn èmi tí mo mọ̀ pé mígò gbádùn ìsẹ́yìn lẹ́sìn sọ fún mi pé sọmi eléyìí ọmọ tí ò lẹ́kọ̀ọ́ tí ò gbádùn ó bàjẹ́ ìsẹ́yìn lẹ́sìn sọ fún mi mo bàjẹ́ mo tó bá lù wọ́n <laughs> ó dùn wọ́n gbà mo pariwo <laughs> Thank you, There Jare. No, no weapon fashioned against any of Ologo shall prosper. Gbogbo ẹni tó bá dìjú ogun sí mi, ogun ọ̀run máa dìjú ogun sí. Ẹni bá pè ló mi, ikú òjijì ló máa pa. Gbogbo ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú iṣẹ́ ibi lórí ayé mi tó bá perí mi. Bẹ́ẹ̀ ni àìsàn burúkú ló máa ṣẹlẹ̀ sí. Gbogbo tó bá rò nípa tèmi ló máa máa jẹ́ pẹ̀lú yẹn. Bọ́mọdé inú yín bá perí mi níbi. Bágbà inú wọn bá perí mi níbi ọkùnrin inú wọn obìnrin inú wọn bọ̀rọ̀ kìíní funfun nínú wọn tó bá pé rí èmi tẹ́ni ọlá ní ibi bẹ́ẹ̀ ni nínú wọn gbogbo tẹ́ bá rò sí mi pátá ló máa jẹ́ ti tọmọtọmọ túwé àṣẹ́gun àbàlẹ́ṣù kóró gba ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ mo mọ̀ pé máa ti gba ilé ẹ fẹ́ kí n advice yẹn rárá tó rẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ wà ọ̀tọ̀ ní ọ̀rọ̀ ọ̀tọ̀ ní ká ká ọ̀tọ̀ ní kéèyàn sọ ọ̀rọ̀ ọ̀tọ̀ ní kí èèyàn kàn pariwo ha ha ọ̀rọ̀ ló máa ń sọ wá dùn wọ́n wọ́n sáré ga pé kò àníkọ́mọ̀ rẹ wá <laughs> ó lè bó ṣe ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ó fẹ́ mọ gbà lọ mo tú láti rí pé kí bàbá tó yè mójútó wọn <laughs> mo ní kí bàbá mójútó lè kàn jà ó wá jà lára gẹ́pò wọ́n ti mọ̀ pé tí bàbá bá ti lè mójútó bí wọ́n ṣe ń sowó bọ́n ṣe ń mọ owó kí bàbá mọ bọ́n ṣe ń pínwó fún wọn wọn ní padà wá sọ́dọ̀ tẹ́ni ọmọ ológo wa gbowó ó ń dùn wọn ödün wa ıtara bí ẹ̀gún ödün ödün ödün ödün ödün ödün good night bye bye love you all mwah. ó dàbọ̀ ẹ̀yin lẹ padà jẹ́ kí n lo wákàtí mẹ́ta wákàtí méjì mo fẹ́ lò ire o owíire thank you James well done ayọ bámidélé thank you kẹyìnsọlá balógun wọn ni mo wíre mo muhammad zanab wọn ni mo wíre samuel semiu ogunṣọlá Adeyinka adédùkún yusuf batia ìtìolúwàfẹmi ṣeun samuel wọn ni mo wíre hmm, èyí tá a wí yẹn àròtúrọmọ bí eighty percent dáadáa láyé bí wọn bá ti ní mo wíire mo fi ẹyin twenty tó kù sílẹ sílẹ kẹ máa gbé mú <laughs> èmi ní í pa yín tẹ ẹ bá dára sí mi èyí fún yín ló kù lọ́sẹ̀ twenty twenty three tí bá yín pò ah! yẹ ẹ rí i pé mo tún ti yàtọ̀ sí títí last year ẹ pé mo tún ti ń pariwo ẹ pé last year mi ì pariwo sẹ báyìí ní ending of this year ẹ rí i pé mo ra jet bàbá yìí ẹ rí i pé mo tún ti mo tún ti yí rédíò mi sókè ẹ fẹ́ kú. <laughs> mo tẹ̀ fẹ́ gbọ́ ní ìmọ̀ bá yín tù sílẹ̀ kọ̀ọ̀kan <laughs> mo tí wọn ò fẹ́ gbọ́ ní ìmọ̀ mú wá <laughs> wọn wà máa bú mi bú mi bú mi lórí lórí YouTube <laughs> èmi ní parí ọlọ́dẹ ẹ̀ bá tẹ tẹ ẹ̀ bá tẹ tí mo fẹ́ tí okú bá kó àwọn èèyàn lọ gbogbo yín pátá ni mo lórúkọ yín lọ́wọ́ gbogbo yín pátá orúkọ yín bẹ́ẹ̀lẹ̀lẹ̀ ìmọ̀ ká ni kò sí inú méjì tí mo wà gbogbo yín pátá ni mo ń kọ́ ọkọ yín pamọ́ ìmọ̀ dákọ yín ni iṣẹ́ kílẹ̀ yín ṣe àwa máa dára wa lọ́rẹ́ lórí social media tí nǹkan bá ti àwọn èèyàn ẹ̀rì gan àtẹ̀yìn tẹ̀ ń gbowó tẹ̀ ń pera yín wọ́n rí ọ̀ ẹ bẹ̀ kú lọ́wọ́ mi sísí <laughs> fíìmù lèmi àti ẹ̀ ní wò tán ó sá dàbọ̀ hmm. tẹni pẹpẹ dẹ ọ oh, ẹ eh, pẹpẹ dẹ ní jàre òṣìkọyà ire o bye.